وقد منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارشام ان الله كان عليم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم احوالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز قولا عظيما اما بعد فان خير الكلام كلام الله وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار إخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته ليس على حكم الله سبحانه وتعالى على أبدا أبدا أبدا أبدا أبدا àti àwọn ẹ̀dá tí ó wà ní àárín méjèèjì. mo yẹ kó kọ́ ló sùn láti wọ̀ sàn àyàtà káwọn yóò bá fi ìjàdá yóò bá ti wà àbí yóò sì pọ̀ ní. ẹ̀dá tó lè kọ́ sí lọ́wọ́ bá nínú títóbi àti ìgbàgbọ́ra. mo jẹ́ ìpín òṣèlú ẹ̀rọ tó tọ́ láti máa tọ́sí fún àkọ́lọ́wọ́ bá àwọn sùn láti wọ̀ sàn àyàtà وسجاد النبي صلى الله عليه وآله وسلم فهو لغة للجواب عليه الجواب عن الرغبة هو النبي صلى الله عليه وآله وسلم هو راجعه الصحابة أحب الفقراء في عن تجريد يرفع النبي صلى الله عليه وآله وسلم على رسول الله يريد أن يؤتي بدوله القيامة

ọlọ́run kò jẹ́ ọmọ rẹ̀ kí wà. ọlọ́run bá tí ó kọ́ yín mọ̀ ṣe tí ó sanu yín tó ti yín ní àgbàlagbà yìí tó ń nà ọlọ́run bá wọlé yín fún ìwé ẹ̀yà àti ọlọ́run bá tó sùn láti ta ẹ̀rẹ́ mi ilé ìwé sí ẹ̀sán ọlọ́run bá lè dáwọn ní ṣe fáwọn ọlọ́run bá lè dáwọn ẹ̀rọ sí i àgbàtí ọ̀dọ́ tí wọ́n mo kí ọ̀pọ̀ tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi náà àti àwọn tí wọ́n tẹ̀lé wọn náà àwọn tó tẹ̀lé wọn wà lọ́wọ́ dáadáa àwọn bá fi tí wọ́n wọ́n lé àpò ìlú pọ̀. wọ́n mọ sáré kú wa wọ́n àpá sílẹ̀ dáadáa nílò lónìí. ọlọ́pàá ló ti ká àgbà aláwọ̀ láti àwùjọ àgbọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá lọ́dún sọ́kànlá ta ẹ̀rọ ìlú tí wọ́n ṣe lè ṣe ọlọ́run bá láti yọrí ọlọ́run bá lọ́dún sọ́kànlá ta ẹ̀rọ ìlú tí àtúntò náà wúyà. nítorí pé ìlú ọ̀yọ́ ìlú àwọn ẹlẹ́sìn àwọn tó yẹ pé wọ́n ló kókò ẹsẹ̀ ọmọ wa lọ sùn máa rẹ̀ láàárẹ̀ wọ́n sì ló kókò fún ìmọ̀ báwo ni mo ẹ̀sìn báwo ni mo ṣe máa rẹ̀ lọ́sọ̀rọ̀ àdúgbò àwọn fáànà pátá tí mo lè dà pọ̀ wọ́n tán láàyè òsì nígbà mi nítorí bọ́ọ̀nà wa ti jì ìyẹn ni pé nípa fẹ́ abẹ́sàmì fúnra wa ọ̀nà rẹ̀ ti yẹ̀ nítorí ẹ̀mí ní láǹfààní àti máa dápọ̀ wọlé ọ̀kan. àṣùwọ́n tó ń gbé àwọn ọ̀tí tí wọ́n ní wọ́n sọ tí wọ́n ìlú rẹ̀ fún àwọn afáàná náà ẹ̀mí ó dápọ̀. àwọn tó fi ní wọn pẹ̀sì wọn sí iwájú tí wọ́n ti àti ti kí wọn. àwọn tí wọ́n sì ń bọ̀ lẹ́yìn ọlọ́run àwọn sọ̀tàn àti wọ́n ọlọ́pàá kí olóògùn òbí láyọ̀ ọlọ́pàá sọ̀rọ̀ àwọn sùnmọ́ àtàkùn. ó sì Islam nínú ọ̀yọ́. èyí tí ó ti gbé ìpàdé wa lórí ẹ̀sìn ọlọ́pàá àwọn sùnmọ́ àtàkùn àyà bọ́ọ̀lù kan bọ́ọ̀lù sọ́wọ́ di ojúlù ara wa torí ẹ̀rọ lọ́wọ́ ní kí àwọn àpàdé orí àríwá ìjẹ́ ẹ̀kẹ́ tí ó jọ lọ́pọ̀ náà akọ́pàdé lórí àkóyọ́ ọ̀gá eléyìí tó pàtàkì púpọ̀ fẹ́ẹ́ ohun gẹ́lẹ́ ìpẹ̀lẹ̀ tí ó sọ wá lọ́wọ́ ya lórí ta ní mùsùlùmí mẹ́tò wà ní mùsùlùmí ta ní mùsùlùmí ẹni pé ìsìláàmù tó lọ́wọ́ wà lọ́sùn fáànù láàárá òun ló ṣe ní wọ́pọ̀ ọmọ wa ṣe láti sọ ọmọ wa nínú ọ̀gá. wọ́n máa ń lo ìsìláàmù ní orúkọ àwọn tó máa ti gbé wa pé ìgbàdàgbé ní orúkọ òun náà ti okùn tí ọrọ̀ ń sọ ẹran ní ìtọ́jú ẹni pé yẹn okùn tó kù ní fẹ́ẹ́ bí wọ́n á ní àwọn ohun àwọn ohun ẹ̀ tuntun tí wọ́n so wọ́n so máa mọ́ ọ̀dọ̀ ẹ̀rọ kọ̀ọ̀kan náà ó kò bá tó ń gbọ́n báyìí tí ó wà láwọn ohun ẹ̀ yìí tó so wọn àgbẹ̀ tó wọ́n mọ̀ ọ̀dọ̀ ẹ̀rọ kọ̀ọ̀kan náà àwọn ohun ẹ̀ lọ tẹ̀lé ohun ẹ̀ kan tó ń gbọ́n tó yẹ lóko ìsìláàmù yẹ lóko ó kò tó so wọn àgbẹ̀ ẹ̀yìn báyìí wọ́n lè lọ sí àwọn ti ọ̀rọ̀ ọ̀nà tí a pàrọ̀ lé sí ìyàgbẹ́ bọ́ọ̀lù káyọ̀ àwọn àwọn olókùnrin ní sọ̀rọ̀ àwọn ẹ̀kí àdúrà àpẹ́kọ̀ọ́ ìsìláàmù wà lókùnrin ní ṣẹ́kì kí wọ́n kú ìsìláàmù bẹ́ẹ̀ pàápàá kí ni pàtó ń lò ní ìdájọ́ ìsìláàmù. Èyí ló ti ń ta àbájáde bá lórí ọ̀yà ìgbésẹ̀ láti ìlú àdìmọ́sílẹ̀. mùsùlùmí kílẹ̀ ní kókò eléyìí wọ́n ti wọ́n ti pa ìsìláàmù jẹ kí ló pè ní jẹ́ mùsùlùmí mọ́ lẹ́yìn tí o ṣe kílẹ̀ mọ́ kó ti pa ìsìláàmù jẹ kí ló pè ní jẹ́ mùsùlùmí mọ́. àwọn ọ̀gá mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ní ìsìláàmù ọ̀rọ̀ bá ní mùsùlùmí yẹn òun ní ìsìláàmù ọ̀rọ̀ bá ní mùsùlùmí yẹn àtẹ̀jọ́ pé ó kàṣe pàtó mára ìjẹ́bú ìṣòrí bóyá ó máa yóò nà ìjẹ́bú ìṣòrí náà púpọ̀ nínú àwọn èèyàn láwùjọ wa òun ní ìsìláàmù ló ti bàjẹ́ ṣùgbọ́n tí wọ́n mú àti ìsìláàmù ló ti bàjẹ́. àwọn oṣù máa rò báwọn ẹ̀ ṣiṣẹ́ lórí lórí ìsìláàmù àwọn oṣù pé oṣù ní ẹ̀sìn àwọn ẹ̀ ṣùgbọ́n ọba adéjọ́ pé wọ́n ti jáde kó ní ìṣúra. nítorí ẹ̀ ní àkọlé ìbánisọ̀rọ̀ ní pàtàkì gẹ́gẹ́. káyọ̀ ní ìra wa sákì ìtàlẹ̀ ìtàwájú lórí báyọ̀ òkèlè mùsùlùmí. ó kálukú wa náà á lè bí ara wa lò. ìjẹ́ ìsìláàmù ní tó lùbẹ̀sẹ̀ rẹ̀ lẹ́wọ̀n. tí mo lè ti sẹ́kù lórí mùsùlùmí àbí láàbò ní ti bàjẹ́ káyọ̀ àgbàgbọ́ ní àtàkì ọ̀rọ̀ yìí máa ka ayọ́ kàkẹ́ máa tún bẹ̀rẹ̀ lábúrò tí a mú kápọ̀ tí a jẹ̀bọ̀ sóòrò tí bàbá wa àbíkí láàrín sóòrò lẹ́bí àṣírí mọ̀ṣẹ́wọ́n ní àdìbà ààrùn òṣèlú náà tẹ̀lé ní àmẹ́sí àìmọ́sí ẹ̀rọ lóòrò olùmọ̀ọ́gbà ọlọ́pọ̀lọpọ̀ ìmọ̀ àtàlẹ́sẹ̀ àpòẹ̀sìmá tí ó kọ́ ọjọ́ Muhammad mahdi wahab bàbá yìí alákòóso lábòrò tábòrò ìlú lọ alákòóso tábòrò àwọn oníbàjẹ́ tí wọ́n fi àgbòsí wọn fi bá nílò lọ irú ìbàjẹ́ lọ́wọ́ irú tó wọ́n yẹn kó máa rìn lẹ̀ láwùjọ ọjà ìbàjẹ́ tí wọ́n ní ọjà ìbàjẹ́ tí wọ́n ta àwọn tó jù torí torí ẹ̀ wọ́n tàbí ìṣòwò fún màmá rẹ̀ kíra kan bẹ tó wáyé wọ́n fi wò sáfẹ́ wò ní ọ̀sẹ̀ lọ sí ìlú sókí nípa ìlànà ìsọ̀rọ̀ àfẹ́sẹ́lẹ̀ ọ̀ ọ̀ tí mo fẹ́ tàbí ayọ̀wà mo fẹ́ tàbí inú ìjọba ẹ̀ láti lè. káàdì mo ní ilé ọ̀rọ̀ ìlú ẹ̀ bàbá ìlú káàdì mo ní ha tí a bọ̀ lọ́kọ́ sí ọ̀rọ̀ yìí ẹlẹ́dẹ̀ mùsùlùmí. àti ọmọ ọba ló sọ máa ń ẹ̀dá ẹ̀dá kò kí ohun ẹ̀dùn ọ̀rọ̀ dúró ọlọ́run ti ó sàlẹ̀ ìgbà dára. àkọlé ọ̀rọ̀ tó mẹ́ta fara rẹ̀ tó mẹ́ta fara rẹ̀ kò lẹ́yìn tó wà ní láti ilé àti ilé ọgbọ́n wọn wọ́pá ìlànà tó lọ sí ìwé máa ń lọ sí ìwé wa máa ń kọ́ ní láti ilé àti ilé ọgbọ́n wọn wọ́pá ìlànà tó lọ sí ìwé wa. ẹni tí ó sọ gbọ́dọ̀ láti ilé àti ilé ọgbọ́n wọn àti ṣe ìrìn àti àyẹ̀wò wọn ẹ̀ka bọ̀ ẹ̀kọ́ lè náà. wọ́n ní ẹni tó ń sọ fún un láti yá àtìṣàlọ́ ọ̀pá ẹ̀dá mẹ́sìn náà ti wà tó wọ́n ń ṣe ìkàtọ̀ wà nínú bẹ̀rẹ̀ báwo ni ẹgbẹ́ bá wọlé bẹ́ẹ̀ jẹ́bá báwo sọ pé ẹni tó ń sọ fún un láti yá àtìṣàlọ́ àdìmẹ́ mùsùlùmí wọ́n sọ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa mùsùlùmí tó ń sọ fún un láti yá àtìṣàlọ́ ṣùgbọ́n báyìí àwọn ènìyàn máa ń yàn sí òun náà tó ṣe ìfọwọ́sowọ́ lórí rẹ̀ jẹ́ kí àbá pọ̀ sí mùsùlùmí. èyí tí ó yẹ kó yí gbogbo wa ní mùsùlùmí òun ti pé ìsìláàmù ọmọ pàdé ìsìláàmù bẹ̀rẹ̀ láwọn iṣẹ́ ó láwọn ọ̀rọ̀ àtàwọn àdìsọ́gbà tí wọ́n pàdé. ìjọba wa ti gbọ́ ilé ìlú gbogbo ìsìláàmù ní ìbàjẹ́ máa ń ra wọn. èyẹ ti di pẹ̀lú àwọn ọ̀rẹ́ èyẹ ti di pẹ̀lú àwọn ṣẹ́kà èyẹ ti di pẹ̀lú àwọn àṣọ́kàṣà. eléyìí tààrà jí láti lọ wọ́n mọ̀ nípa sílànà ọ̀rọ̀ yẹn pàápàá sílànà àṣọ́kà yẹn sílànà ìṣẹ́yẹ ní ìbàjẹ́ láàrín ìṣẹ́wọ́ mẹ́ta kò ní òkè فأخذ ما يدرك الله عز وجل بأمة بعد الإسلام وإذا الذي يعرفون هذا الجديد وإذا السوء يريد أولادا هو معرفة الدين أولا يأمر بدينه إذا تحدث الإبادة وهو أن العلماء في زماننا يقولون وإن أولا يقول أرواح فعلا àdúgbò àdúgbò tó ń sọ̀rọ̀ àdúgbò tó ń yé ní ọgbẹ́ ọdún mẹ́ta sẹ́yìn wà lọ. ẹbí ká máa tá tá máa sí èsì àwọn ọ̀gá yẹn táwọn ọmọ àdúgbò tó ń sọ̀rọ̀ láti tó bá wà lóyún. نعم وهو أن الشباب في زماننا يقولون ولا أخبار القوة ومن من قال لا إله إلا الله فهو المسلم wọ́n máa sọ wípé gbogbo ẹni tó bá ti sọ gbogbo láàrín ìlànà owó ló lọ sí orí tí wọ́n sọ pé láti lọ sí wọn láti lọ sọ ó lọ bí wọ́n ṣe sọ lórí lọ wọ́n máa sọ ẹgbẹ́ ló kọ́ àwọn mẹ́rin tó lọ sí ọ̀sẹ̀ ní alẹ́ wọn sọ rẹ̀. àwọn olùdarí wà dánù wíwẹ́ ní iye wọn ní owó rẹ̀ jẹ́ iye wọn ti rẹ̀ jẹ́ rẹ̀ jẹ́ fún wa àwọn òwò rẹ̀ ní ibi dúkìá rẹ̀ حاولوا يقولوا هذه هي العلم إن كنت تقول لا إله إلا الله يوجد غير المسلمين ولا يكفر ولا يقول آه يقول لا إله إلا الله ابن كبري ولا يقول ابن كبري ولا يقاتل كل آل حتى إنهم يصرحون بذلك في الشهر البدوي àlẹ́bí ìyẹn ìgbàlódé kó lẹ́bi bá. kódé wọ́n ní kódà wọ́n á máa wọ́n á máa la nǹkan yìí mọ́lẹ̀ wọ́n á máa sọ panyapanya nípa àwọn ará òkú. bóyá tí wọ́n ń pe ìgbésẹ̀ lẹ́yìn ìdúnyà àwọn tó yẹ wọn ti tẹyẹ kápá pé wọn ti wá di lẹ́yìn ọlọ àlẹyìn ikú ọlọ́pàá ti wá di lẹ́yìn ikú àwọn tó ń bì ní ọ àwọn àbá àti wọn lọ bẹ́ẹ̀ ìmùsùlùmí ni wọ́n lórí ìwọ̀n pàtàkì ọdún ní láàrín àṣìlẹ̀ mọ́ èyí wọ́n ní akójú ìyá wọn èyí wọ́n ní kápá ìjẹ wọlé bẹ́ẹ̀ ni àgbẹ̀rẹ̀ wọn ní ìgbìyà ẹ̀rọ wọn. wọ́n yóò kí lóye sọ̀rọ̀ ìyá àwọn ará oko tó yẹ pé wọ́n tako wọ́n tako ní ọlọ́wọ́ wa wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ní máa wọn wọ́n ti máa ń àwọn tó ń pé wọ́n ń gbé nù wípé wọ́n ń gbà wípé òfin táwọn ló yẹ òfin burúkú táwọn ló yẹ òfin ìbàjẹ́ òfin ọwọ́ táwọn ló yẹ òun gẹ́gẹ́ ní ẹ̀tọ́ ọlọ́wọ́ wà ló sì máa ń ta ẹ̀. ولو طلب أحد منهم خصمه أن يقدمه إلى شرع الله لعذبه من أجل من ولكل أشياء أفضل الآن من الذي يدور tí ìfẹ́ náà wọn tí wọ́n bá ọ̀rọ̀ ìdájẹ́ tó wá ń béèrè lọ́wọ́ ẹ̀sẹ̀ kejì rẹ̀ pé ẹ̀dẹ́ náà yẹ yóò dájú pẹ̀lú òfin ọlọ́run wa wọ́n á ka nǹkan yẹn ní kájúsọ yẹn wọ́n á ta fún ìbàjẹ́ tó tóbi yá òfin ọlọ́run wa bò yóò kúkú ló sọ yẹn wọ́n á ka orí nǹkan yẹn ní ẹni tó ti yẹn bí káwọn ti yẹn tí wọ́n wọ́n á ta sí mọ́tàlùmọ́tà. báyìí wọ́n ní kódà lápòjá ìnáwó yẹ̀kúrú lẹ́nu buhari àwọn táwọn yìí wọ́n á máa ṣe bí ìwé kódà buhari mi awọ́lì mi ìlà àti ìwé wọ́n ṣe bí ìwé kódà buhari láti bẹ̀rẹ̀ rẹ̀ láti wọ́n ti bá ní à ètò ìṣòro ìgbàsí wọ́n yà kúrú kan bìdí náà tó lè kúrò yìí wọ́n á máa ṣe bí ìwé yìí bí ẹ̀sìn àgbẹ̀dì pátápátá gbogbo ẹ̀dá ní ilé ìwé máa ń sọ̀rọ̀ ìlú ìbáraga bí àdùnkì lẹ́sìn tó ti rí pé àwọn ìjọba àwọn ti lè sí pẹ̀lú àwọn ọmọ tí wọ́n lè kọ́ńtà wọ́n tún lè kọ́ńtà ìgbà àwọn ìgbà òṣèré wọn bá àwọn ìgbà ìjàmbá ìsọ̀rọ̀ bá sọ̀rọ̀ lórí àwọn ọmọ ṣùgbọ́n wọ́n ti lè rí láwọn ọmọ rẹ̀ wọ́n ti sọ̀rọ̀ ìlú tí wọ́n ti gbà fún ọkùnrin lẹ̀ أن شرعه أحدثه آباؤه لهم بقوة شرع الله wọ́n gbà wípé àwọn òfin táwọn ń lò yẹn àwọn òfin táwọn ń lò láti ìdájọ́ láti àwọn yẹn àwọn bàbá àwọn ọ̀rẹ́dá òfin yẹn lè wọ́n lè ṣe lè lè ṣe lọ́wọ́ wa wọ́n gbà yẹn wọ́n gbà tó ti bẹ́ẹ̀. wà á ní àwọn ìwà àwọn àpá àti kùtà àwọn ọ̀rọ̀ ìwà àwọn àpá àti kùtà wáyé يعترفون بهذا كله gbogbo eléyìí wọn máa rò gbogbo eléyìí wọn máa báwọn ará òkú ìlú sí o wọ́yà kò ló dàda sí ìrìnlẹ̀ ìsìlámì ṣàkàrọ̀tòlù wọ́n àti ẹ̀ma sọ wípé kò sí gágá irọ́ kan nínú irun ìsìlámù lára àwọn ẹ̀ka àwọn ará òkú ìlú wọ́n á lọ sọ̀rọ̀ lọ́wọ́ tàbí fọ́tù àyàmọ̀ tó àgbẹ̀yàmọ̀ ìlú wọ́n ní àwọn ọ̀tá ọ̀tọ̀ yìí àwọn aráàlú àwọn tí ò kìí sàbà àwọn tó ti lọ àmà wọ́n ti gba ọ̀rọ̀ yìí wọ́n ti gba gbólóhùn yìí lẹ́nu àwọn àbá wọn. wà á jà wọ́n ní ìbàdàn yìí náà ló wọ́n wọ́n sí i wọ́n ti gbólóhùn sẹ́pà ní àwọn àbá yìí wọ́n ti ta kó kátó ọ̀rọ̀ àlòyìn ìṣẹ̀lẹ̀ sọ́nà yìí. báyìí káfíńtà ọ̀rọ̀ sọ́dọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kódà àwọn ọmọ pé ẹni tó bá gba ọlọ́wọ́ ọba lóru àtòjíṣẹ́ ọlọ́wọ́ ọba tó bá gba àwọn olóòtú nínú mọ́sálà kan pé ẹni tó jáde kó ní ìsìláàmù ní ìlú yìí wọ́n máa ń tó lórí bẹ́ẹ̀ ní ìlú ọ̀pọ̀ ìlú wọ́n máa sọ pé mẹ̀lẹ́dẹ́kọ̀ mùsùlùmí lọ́pàá jẹ́ta gbogbo ẹgbẹ́ tó bá fún mùsùlùmí kan ní ìlú yìí gbẹ́rẹ́ bẹ́ẹ̀ ní ìlú yìí wọ́n ní mùsùlùmí بل قد يمكنك بالكسر الكبير الذي يستمع من الاسلام شعره ẹni tí o ti ka gba ẹni wọn kan nínú nínú ọdún ìsìlámù lára rẹ wọn olóògbé olóògbé mùsùlùmí ọ̀rọ̀ òyìnbó rẹ àwọn tá a ti jí wípé wọn ti tako ìsìlámù ṣùgbọ́n wọn sọ bí òun láti lára rẹ lọ wọn ti dé ìrìn àjò lójú àwọn wọn. ilé àdáwò yẹ kó lórí ìbáraẹni lára ìlànà ìlànà ẹnu wípé sẹ́ni sáǹsọ̀ gbọ́dọ̀ láàrin láàrin lọ́wọ́ pẹ̀lú ọwọ́ rẹ̀ mùsùlùmí náà. wọ́n wọ́n bá bàá ẹni lẹ́nu àgbàmìlá wà láti ìmọ̀lódìlà ìlànà àbílẹ̀ lọ́wọ́ àdàlà tó ìjẹ́pẹ́ ni ìlú fi ń jìnà ọwọ́ àgbẹ̀ tó jìnà jùlọ sí àgbọ̀ yìí gbọ́dọ̀ ti sọ yẹn gbọ́dọ̀ ti sọ yẹn kọ̀ kọ́mọ òdodo nǹkan tí gbọ́dọ̀ yẹ olúfẹ́ lọ́dọ̀ ẹni bá ń lọ. kò sí ta ní ìtumọ̀ pẹ̀lú ìwé yẹni pé kò sọ́dọ̀ òdodo ní ìgbésí ayé rẹ̀. nǹkan tí gbọ́dọ̀ yẹ wá lọ́dọ̀ ẹni tó bá lọ́dọ̀ wá wí ọ̀sọ̀ mẹ́rin pẹ̀lú ní ìgbésí ayé rẹ̀. ìmọ̀ tí gbọ́dọ̀ yẹ fẹ́ ká ti ta ní ìwé ìmọ̀ tí gbọ́dọ̀ yẹ fẹ́ gbèsè wa lára kò sọ́dọ̀ òdodo àdìsọ́kàn tí gbọ́dọ̀ yẹ fẹ́ gbèsè wa lára ọ̀sọ́dọ̀ nínú ìgbésí ayé rẹ̀ bákan náà iṣẹ́ tí ó lè fẹ́ tó ti di tó mẹ́tí wọn rẹ̀ ẹni yóò òdòdó òdòdó rẹ̀ ó sọ gbóló yẹn lásán ni. tẹ́lú tẹ̀síwájú sábà wo àlàyé tí bàbá yìí ṣe yìí tó jọ orí nǹkan tó ń فعلا رحمة الله وإذن فرض الجهد أن هذه المسألة مثل نقا عن المسلمين أو نقا قل لا إله إلا الله عزيز بعدين أن هذه المسألة أهم الأشياء كلها عليك nínú gbogbo gbogbo pàtàkì ìyọrí ìlú ọjọ́ ọ̀rẹ́yìn lé ọdún eléyìí báyìí ní nǹkan tí ó tóbi ìlú lọ ètò tó ń rẹ̀ tó tóbi ìlú bá yẹ ní mùsùlùmí mo ní lè wá ẹjẹ́ ní kọ̀ọ̀kan ní ma ẹjẹ́ ní ọ̀pọ̀ síwájú ká lè kó ara kí n dábẹ́ máa sọ̀rọ̀ lóyè ká lè sọ̀rọ̀ lóyè ní dábẹ́ máa sọ̀rọ̀ lóyè ìta ní nínú àwọn olùkọ́ tó tóbi lórí wa tó lẹ́ pàtàkì lórí wa lórí wa wa lórí wa lórí wa lórí wa lórí wa lórí wa lórí wa lórí wa lórí wa àtàwọn tó ń bọ̀rọ̀ tó wáyé lọ àwọn tọrọ wá ń lápá ní òbíṣẹ́ ayé wọ̀ yóò lè ká mú sí òbíṣẹ́ ní òbíṣẹ́ ayé wọ̀ yóò lè ká kó ní ẹ̀sẹ̀ àwọn èèyàn kábẹ́ máa tà wá ní bí ẹ̀sìn ọlọ́wọ́ àwọn ọ̀sùn fáwọn àtàlẹ̀ láwọn afá ìgbàlódé àwọn afá àtìkò yìí rẹ́pà àwọn eléyìí fá ìgbà ẹ̀bọ láwùjọ ìsìlámù àwọn eléyìí fá ìgbà ẹ̀bọ nínú tẹ̀lé ayé àwọn ìṣèlú báyìí àwọn kẹ̀kẹ́ fọ́ àwọn ìlú ìṣẹ́ lọ wọ́n jẹ́ sáájú àwọn èèyàn ìjẹ́ òṣìṣẹ́ wọ́n ní lẹ́ẹ̀dẹ́ha ìyá ìlú tó wà síta wọ́n ní pẹ̀lú alábàbẹ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ ó ní ṣe pẹ̀lú kẹtẹ́kùn àdúgbò rẹ̀ síta ìṣe ìdòrí àti ìta aládùúgbò yìí rẹ̀ fàyẹ̀dùn fàyẹ̀dùn dábàdà lóyún tó bá lọ gba àwọn àbá yìí tó bá lọ gba àwọn ìlú tó bá lọ gba àwọn gbọ́ bàbá ìjà báwo la ní máa àwọn ìdí máa tó bí máa òun ìdí náà ẹ̀ láwọn tó yìí bàbá ìjà báwo la ní máa àwọn ìdí náà ẹ̀ láwọn tó yìí nígbà tí wọ́n yóò tó mẹ́lẹ̀ bàbá ìjà báwo la bí máa àwọn ìdí náà ẹ̀ láwọn tó yìí tó bá lọ gba àwọn ó ti ṣe kékeré dín ìtẹ́tọ́ wọn wà níjọ lá tó sọ̀rọ̀ fún wọ́n bá jẹ́ wọn lọ fún àìlà wọn فقد كفرت ما انزل على رسوله صلى الله عليه وسلم كما ذكرنا هذا من القران الجديد يرسل النبي صلى الله عليه وسلم هيك بعد التعليم هو او يجد واحد الله بالام اليوم أجل رسول النبي صلى الله عليه وسلم أجل يفعله أو أخفى وإن صدقت الله ورسوله عادك وكفروا tó bá wá lè gba ọlọ́wọ́ bá pọ̀ gbà lù àwọn àpá jẹ́ ìwé ní pẹ̀lú ìṣẹ̀lẹ̀ láwùjọ wa lẹ́yìn ọwọ́ aláàmì méjì nínú kó ń bá wa bá ẹ gbọ́ kó lè fi ní kọ́nà wà nígbà lọ́sọ̀ kàlùfà mẹ́rin ìgbọ̀nwó àkọ́sọ́nà àdìkọ́ ń ọlọ́wọ́ bá àtàlẹ́sì ẹ̀yẹ́ kan mú ilé ìtọ́wà àti owó lẹ̀mọ́ ilé ìjẹ̀rọ ọmọ bá ń mọ̀lùpẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ nínú àjò ọlọ́ọ̀lẹ́jẹ̀ nínú òkú ọlọ́ọ̀lẹ́jẹ̀ sí inú nítorí jẹ́ ìbá mẹ́lẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì bí ìwọ̀n ló kún ìbálò ẹ̀ sí inú tẹ́lẹ̀ o àtúgbẹ́ wọn ń tàbí tó sàmálẹ̀ sí ìfẹ́ káfọ́ ẹ̀sẹ̀ wọn mọ́ àbójẹ́ sí wa fún mọ́lẹ̀ ṣẹ́bí láwọn fẹ́ kọ́ fẹ́ kọ́ ìyá ìdáwọ̀ àwọn tó fẹ́ kú dáwọ̀ ìsàn wọ́n fẹ́ kú ìdá wọ́n fẹ́ kú ìdá àwọn ògbógun tí àwọn èèyàn nítorí pé wọ́n ti ẹni tó yẹ sẹ́kù ìdíje kù ní jẹ́kù ní táwọn agbógun táwọn èèyàn ní ìdíje kù ní jẹ́kù ní jẹ́kù ní ìbẹ̀yẹ làwọn àdẹ̀sí tó wà pẹ̀lú ìtàwọn náà bá àpá àwọn ẹ̀ bá òun náà ní pé aláwọ̀ ní dídá àti onígbogbo wọn lè jẹ ìwé jẹ òun ṣe gbogbo wọn lè jẹ ìwé àwọn tó yà jẹ ìwé pẹ̀lú bí àwọn bẹ àwọn tí ò ní jẹ ìwé pẹ̀lú bí àwọn bẹ kódà àwọn lọ́pọ̀ jù torí bá tó jẹ. akẹ́kọ̀ọ́ ní pé eléyìí táwọn àbá tó ń nà kí wọ́n kó pèsè tó ti lákọ̀ọ́lẹ̀ yìí wípé àwọn tí bá kú òmìnir kò sẹ́ni tó wúlò ẹ̀sán ọ̀pọ̀ káàdì gbogbo ẹgbẹ́ ìpá tó sọ lórí ọ̀dá ìlà ìlànà òun ṣe tẹ̀gbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ tẹ̀gbẹ̀rẹ̀ àgbẹ̀gbẹ̀ kò sọ́kẹ̀ náà máa pèlè ní tẹ̀gbẹ̀rẹ̀ tẹ̀gbẹ̀rẹ̀ yóò sí nínú ìlànà ọ̀pọ̀ ẹ̀rù pẹ̀lú ọ̀pọ̀ ọ̀pọ̀ máa ń ta ara ìyá tẹ́gbẹ̀rẹ̀ ìmọ̀ àkàmọ́ lórí àkùnrin sára wa àwòrán sára wa kò sí kẹta àwọn wá nílẹ̀ ayé tó tó bá wọlé kí lọ́wọ́ wá sílẹ̀ ọlọ́pàá ọmọ tó kù dáadọ́

ẹ̀sẹ̀ ká kú ọ̀sẹ̀ náà lẹ́yìn náà káwọn àgbàlagbà bàbá mo rò pé ẹ̀yin ò hàbìlá. Nígbà tó àbáwá yóò fẹ́ kú ẹ̀sìn náà nínú ẹ̀lú ìwúlẹ̀. Ọ̀pọ̀ ẹ̀sìn àkàdà tí a fún ojú àwọn obìnrin kò ń jẹ́ ọ̀dọ́là ń jẹ́ ọ̀dọ́là nígbà àwọn ọmọ ọdún náà. Àdáyé púpọ̀ àwọn sàhábà ìwọ́n ọmọ àìrí ní wọ́n ọ̀rọ̀ lórí ẹ̀sìn náà wà fún sàhábà sàhábà tó kú. Oyè wà lóko. Àbáwá ìlú àbáwá ìlú ẹ̀sìn ní ìtàkùnlọ́wọ́ yà ní ìgbàgbọ́ sọ̀rọ̀ yìí áyà. Àwọn àyà tó tó wọ́n yẹ kó tó wọ́n rú wà lè fi ìlà bàbọ́dì sábà ìtajà. Mo fẹ́ sọ̀rọ̀ ìwà ṣídà ni o. Wọ́n ní ìsáǹtàjà ìtumọ̀ rẹ̀ ni pé kéèyàn bá nǹkan mú pẹ̀lú agbára tó lè wù ú pé kí sáńtàkà tó lè kókó tó lè nínú ìdílé aláwọ̀ ìgbà sáńtàkà lọ. tàbá sáńtàkà yìí tó lágbára tó áńtàkà lọ ìsáńtàkà wa lágbára ọkọ̀ lágbára bàjẹ́ ọlọ́wọ́ ẹ̀jẹ̀ ní pàkọ́dì ìsáńtàkà pàkọ́dì ìsáńtàkà bèbè wá ti kú ó lágbára dáadáa ẹ̀sìn wọn lọ lágbára dáadáa Ah, ìsàmùsàkà ni ọyẹ ká mọ ọyẹ ká mọ báyọ̀ ṣe mọ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ nítorí pé àdáni sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ìgbà tó ń tú ìwà tó bá tó lẹ̀ lọ́wọ́ ó ní ó ní àbùdó àlẹ́yìn wá bí nà wà dé bàbá tó bá tó wọ́n ìhà àdáni bá mú dáadáa wà àbùdó àlẹ́yìn wá bí nà wà dé arábìnrin tẹ wọ́n ti bá lóga ẹ̀tọ́ wá di ẹni ọ̀rọ̀ jẹ́ ẹjì mọ̀ ẹ̀dá tó bá tẹ́yìn bá bá ti àwọn tó tó di mọ̀ tí kò lè báyìí ẹni pé ìṣẹ́lẹ̀ pàtàkì wọ́n ní ìṣẹ́lẹ̀ pàtàkì wọ́n ní ìṣẹ́gun ìṣẹ́lẹ̀ pàtàkì àti ìṣẹ́ bẹ̀rẹ̀ ṣe eléyìí tá a sọ yìí ayà pàtàkì àti àyè pàtàkì àwọn ọ̀rọ̀ ní bá lọ́wọ́ Líle tọ́bá ti jáde owó ní ẹ̀sùn ní èdè ìyàwó fún àwọn olùsìn, èdè ní ẹ̀mí gbogbo orí ìṣẹ́lú. Ọlọ́run àwọn oṣù máa ń láàárín àdúgbà tó rí ọmọ ọ̀hánà, ó ní aṣìdáwò ẹ̀lú báyìí, àbáàbò bẹ́ẹ̀ àṣìdáwò ẹ̀lú báyìí, فأمر بذلك وخرجات يجبه من الصحابة lórí àwọn ti ìbẹ̀rẹ̀ yìí sínú ẹlú bákẹ̀lẹ̀ ọlọ́ọ̀bá lọ́sù hánà pátápátá ìròyìn àwọn ènìyàn ẹ̀kẹ́ ìgbẹ́lẹ̀ yìí bá lẹ́yìn òṣèlú ọ̀dọ́ fàyà sí ìlà òyìnbó ní yìnbó ọ̀dẹ̀ ìbó lẹ̀ أعزة على الكافرين أذلة على المؤمنين يعني إذا في سبيل الله لا يخافون لك ثمانية قال أعزة على الكافرين شتاء أعزة على الكافرين أذلة على المؤمنين قدروا بالكتنة أشياء على الكفار رحماء بينهم أعزة على الكافرين أذلة على المؤمنين nígbà tó nígbà tó bá lọ rí pé gbogbo bá tó kú díẹ̀ máa ń dàgbà tó bí ẹ̀ka tó pẹ́ díẹ̀ tí ẹ̀rọ wà lọ́sùn fún àtàrà bí ẹ̀ka tó ń pẹ́ tó bẹ́ẹ̀ ni ìdúró tí ẹ̀sìn wọn wà lọ́sùn fún àtàrà bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ yẹn ní gbogbo. ìwọ́n àwùjọ wà yìí àwọn èèyàn kan nítorí ìbẹ̀rù nítorí wọ́n fẹ́ẹ́ tó dáná Gbogbo ìṣẹ́ tẹ́tẹ́ bá ti ń ṣe ìrúyẹ, àwọn ilé olóòtú máa ń gbé sí. Bí tẹ́ bá ti ń ṣe ìrúyẹ lọ́wọ́ ìṣẹ́ ìwọ́n lọ́dún lórí àwọn ilé olóòtú máa ń gbé sí. Má tọ́ra ìṣẹ̀lẹ̀ láì yìí. Tó ẹ̀ ìrírí ẹ̀ wàhálà ìkókò sọ̀rọ̀ lẹ́nu ọ̀ka wọ́n ní irú kàtà mọ́ lẹ́nu ṣe ìṣe tèfèrí eré tó tó lọ fà á tí ò bá ọ̀nà ẹ̀gbùrú ìṣe tèfèrí tó gba ọ̀nà gbangba tó gba kókó kókó sàn sí tí ọlọ́wọ́ àwọn ìsọ̀rọ̀ àyájá àti òṣìṣẹ́ ọlọ́wọ́ وهذا الكفر وهذا الكفر الصريح بالقران والرسول بهذه المساله للمنحنى عن المسلمين عن الكفر قد اشتهرت في ارض مشرقها ومغربها وملك اسوار مجموعه من láti ìgbìyàn ọmọ ìdí ìwọ̀ ohun yẹn ní ká ìgbìyàn ayé tọ́lá tó ní ìgbìyàn ohun tí ìgbìyàn ohun wọ́n pẹ́ ayé sí méjì ní tí wáyé gbogbo ìgbìmẹ́lẹ̀ ẹ̀ka ayé tẹ̀lá pẹ̀ sí méjì yìí káyéwu yọ kí o o pé bá yìí kò sì máa yẹ wà lámúyẹ tó lànà yìí kò ní ilá àfáàlú ìsọ̀lì wọ́n lè kọ́ wá tẹ́ni tọ́lá tó ní àtẹ́wò ìwéyé ìtàǹtọ̀ àyàfi àwọn díẹ̀ àwọn tó kéré nínú àwọn kékeré ilá àfáàlú ìsọ̀lì àwọn tó kéré jùlọ àwọn tó kéré àwọn ẹ̀sà àwọn ẹ̀sà wọ́n parí ìṣòro ní wọ́n parí ìṣòro tó yìí parí ọ̀rọ̀ tó ń tẹ̀ jẹ́nì tó bá yẹ kó máa hàn kà jẹ́nì lọ. wàkìtà nílẹ̀ nẹ́ẹ̀ wàkìtà nílẹ̀ nẹ́ẹ̀ tó yẹ sí ìmáyà mẹ́ fọ́tù láàrin ìmọ̀ àdàtà wáyé lóṣù náà èyí tí wọ́n parí ẹ̀sìn yẹn. fọ́tù láàrin ìmọ̀ àdàtà mọ́tàlá tá a ń sàlàyé lọ wáyé mọ̀ káàdì mùsùlùmí ta ní kébìlì ó kọ́ lọ́wọ́ wà náà nípa rẹ̀ wà dúró sùhà kó lọ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nìyẹn kíkà àti wà sùnà wọ́n tó wá ju òbí láti bọ̀ nínú tíra ọlọ́wọ́ bá àti mùsùlùmí àti mùsùlùmí wọn sẹ́gbà wà hàrí rà fọ́ọ́mọ́ dáadáa yẹn dáadáa kọjá wà láti kọ́sí ìdè wọ́lá nínú kó dà má gbà sí ìkó má má ti dúró ìdè wọ́n rẹ̀ pé ìmọ̀ díẹ̀ ìmọ̀ díẹ̀ òtó mẹ́ ìmọ̀ díẹ̀ òtó

wọ́n máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọdún ọlọ́run kan náà lórí wọ́n bá dín ní àyè dín ní bá gbọ́ yé ẹ̀sẹ̀ rẹ ọlọ́run bá fún mi láti wọ́n yé nípa rẹ ọlọ́run wọ́n àìlèm ní mi di màmá mi látọ̀dọ̀ rẹ wọ́n àìlèm ní mi mo fi láti títà má àṣẹ ìtàlẹ̀ kó lè sọ mi kó o mú àwọn ìpìlẹ̀ tí wọ́n sọ nínú lójú wọn àti wọn bá ti dábàá tó lórí ìtẹ̀lẹ̀ kó wà ní ayé nígbà àgbàdo rahmatullahi ta'ala àwọn bàbá wa mọ̀lẹ́kọ̀ọ́lọ́ tí wọ́n á kópa ní oṣù tí àwọn olóòsì bó ṣe ẹgbẹ́ tí wọ́n kópa ní ìbẹ̀ ṣùgbọ́n tí ìbẹ̀ ló ayọ́ka sí ìfẹ́ta tí mo fẹ́ ìsàlàyé fún wa bí ọ̀rọ̀ wa fẹ́ sàlàyé fún wa ṣe pàtàkì ló nínú ìṣẹ̀lẹ̀ ayé mùsùlùmí ọ̀pá ní oṣù tí olóòsì tàbí èyí kò tó ń fi ẹ̀kọ́ hàn ẹni tó lè wà kúrò níbẹ̀ ẹni tó lè níbẹ̀ ẹni tẹ̀sẹ̀ wọn ọ̀rọ̀ yìí abẹ́ni tí ó fẹ́ tẹ̀sẹ̀ lónìí ṣé máa ní adékòó bá tà sílẹ̀ adékòó bá tà sílẹ̀ ṣẹ̀dí ìtẹ̀lẹ̀ bá tọ̀ bá adékòó bá tà sílẹ̀ àwọn tí a fi àwọn tí a fi ń kọ́ wa bá ti tẹ̀lé ọba pẹ̀lú máa pẹ̀lú àgbàdo àwẹ̀ o a zaka yíyọ bá ṣe bẹ́lá wọn bá ṣe kú máa ń kú sí àwọn ọmọ ẹ̀rọ lè fi ẹ̀ẹ̀lì máa rí àbúwá tó lè jà ẹ̀ẹ̀lì máa lè fi ẹ̀ẹ̀lì àwọn àbúwá kò kan àwọn ìwọlé fún màtàbẹ́ pé ní bọ́mẹ́ ní sàlàyé fún wa òun náà ni àwọn olùkà tó kú ìjà lè fún ìsìlá ẹ̀sìn tó lè fi wà. ètò pàlẹ́ ní pé òjìlẹ̀ ṣe kọ́ fún pé láyé tẹ́ẹ̀ tẹ́ẹ̀ tẹ́ẹ̀ àwọn mẹ́jẹ̀mú tí wọ́n bẹ ní ó sọ pé àwọn ṣèwé kúrú sí ṣá ìṣẹ́yìn mẹ́jẹ̀mú sẹ́yìn orí lára bí ìsìláàmù wọn bẹ̀ ẹni tí ìsìláàmù rẹ̀ bá ti bàjẹ́ bá ti kó sínú orí dà òrèlú sẹ́yìn báwọn wá ní oṣù pàtàkì ẹnikẹ́ni ẹ ọ̀hún àdúgbò tó lébà sí ẹwọ̀n tó ní pé ìwọ́gbọ́n òní púpè ọmọ ogun ní bẹ́ẹ̀ ní ká máa tàbí ẹ̀tọ́ ẹ̀kápẹ́ tó fún tàbí ẹ̀tọ́ tàbí ẹ̀kápẹ́ tó fún tàbí ẹ̀tọ́ tó fún ẹ̀lú láti ẹ̀tọ́ tó fún ẹ̀lú. ọ̀rọ̀ jíjà ọ̀rọ̀ tani mùsùlùmí bá lè wí pàtàkì ìlú púpè kọ́mọ́ bá pé kó mùsùlùmí bẹ́ẹ̀ lórí kó o sì má bàa dókòó ìwé ní mùsùlùmí ìwọ mùsùlùmí kọ́mọ́ bàa dókòó ìwé láti má bàa pé kó mùsùlùmí ègbè tí àkóbí lọ́jọ́ kan lẹ́yìn pàtàkì ọ̀rọ̀ gbogbo ọbẹ̀ tí ti tàbí òṣèlú tàbí òṣèlú kí ni àwọn mọ̀wáyé òṣèlú kí ni àwọn ìkàtẹ́lẹ̀ kọjú wa tàbí ẹ̀mí ọ̀rọ̀ mùsùlùmí ìjẹ́mù sí ìjẹ́jú òṣèlú wa ríbáyìí mọ̀mọ̀mọ́ ìlú wọ̀ yìí ẹni tí ó bá wẹ̀ yìí tí ó láwẹ̀ yìí ó bá tàbí dáhùn tó ní ìjẹ́mù sí ìjẹ́jú òṣèlú tí ó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyẹn tó palẹ̀ máa ń ti wá ìpàdé pẹ̀lú ìgbọ́nà wọn tọ́jú ló ti rọrùn. àwọn tó ọmọ ọba lókè ọwọ́ akádà tí ó wọ́n wá sí ìtọ́jú alẹ́kùn tó ní kí ọwọ́ wà ní ìtọ́jú tó ń bọ̀. wọn á jẹ́ pàṣẹ ọmọ ọba tó sùn láàrẹ̀ láàrẹ̀. èyí kìí náà àmì bùkátà ti gbúrọ̀ ọmọ kẹ́yìn àmì bùkátà nínú àwọn ìgbìmọ̀ tó ti gbúrò nítorí ẹ̀ ní onígbàgbé ọ̀rọ̀ yẹn lọ́wọ́ pàtàkì. Dàbí ní ìwé yìí, ẹgbẹ́ tí mo fi sọ́ra ń bà mí, tí ó jẹ́ ká gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ sí àǹtọ̀lẹ̀ yìí wà rẹ̀. Yorùbá àbùkátà káàmù náà ní oṣù yìí rẹ̀, pàdé tó ti kò ní ìṣẹ̀dá. Bẹ́ẹ̀ bá ní nítorí àwọn ìdájọ́ kan rẹ̀ ní ẹgbẹ́ tẹ́ẹ̀ bá mọ̀ ẹ̀ tó ti gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe é àwọn ìyàtọ̀ lọ yẹ pé ẹ̀ẹ̀dì ní òròfẹ́ bá tí òun lẹ́nu àwọn ẹ̀ẹ̀dì ní ọkùnrin wọn bá tí òun lẹ́nu mọ́ṣáláṣí tó bá máa ń tàbí ìṣòro láti ìdòmí ó lọ rán ó lọ láwọn ìlànà ó wà ní wọ́n ṣe àwọn ìyàtọ̀ lọ yẹ pé ọrùn lè fẹ́ lọ fún akáde bọ́ọ̀lù wá jíjẹ tó pa ìwọ̀ ló tó bá máa tàbí láti ní ìmọ̀ yàtọ̀ báwọn mùsùlùmí ti pẹ́ tó ń pè débè ní o àwọn mùsùlùmí ti pẹ́ lẹ́nu tí wọ́n ti jẹ kí lọ́n ń pè ní débè ní ẹ̀kọ́ là ń sọ o ṣùgbọ́n ẹni tí èsè mùsùlùmí tó ń pè ẹ̀ mùsùlùmí máa ń pẹ́ ra àyè jẹ́ irú ẹni báyìí tó bá kú àyè jẹ́ òun ti lára sábàkì òun ti wẹ́n bẹ́ẹ̀ lára á jẹ́ ìṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ àwọn èèyàn mẹ́ta lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú tí wà níbi fọmọ rẹ̀ kò sí tí kò sí tí kò sí tí èyí sọ gbogbo ayà kò hàn ní. bàbá rí ìrìn bẹ́ẹ̀ tó bá bí ma tọ́ ma ti ẹgbẹ́ ló sì rí kó lè tí wà níbi fún èyí ṣe kọ̀kọ̀ mú ní sọ́yìn ọlọ́pàá ìlú mú yẹn sí ìsìláàmù ni. àti nítorí pé ẹnìkẹ́ ó ń sọ fún sọ nípa ẹ̀sìn yìí káwá nítorí ẹ̀ káwá náà wá da ẹ̀sìn ọlọ́wọ́ bá rú. ìdí bá ń ọkọ̀ rẹ̀ ti bá bàbá àlìkọ́ ọmọ àlìkọ́ ọmọ lọ́dọ̀ fún ìwé báwọn tó ń pẹ́ tẹ̀sí ìṣúná sí nínú àwọn ìdílé àti nígbà tó ń bá wọ̀jà nìyẹn àwọn oníyà tó ń pè ní kéde ní òfin ṣe kéde rí lóòtú tó ń jẹ́ sọ lóòtú tó yẹ bàbá bọ́ ọmọ lọ́wọ́ wọn tó ń ṣe bàbá bọ́ ọmọ lọ́wọ́ àwọn tó ń ní bàbá tí bàbá wọn lè kó lè fún wọn lọ́wọ́ ìyá mọ̀ sọ ní ẹ́ kẹ́lí bàbá tí ń jì ju ẹja máa ẹja máa ojú ẹja tó wà ojú sọ ayé rẹ̀ lábẹ́ ìgbòho bá fẹ́ gbógun tàbí ìfọwọ́n náà bọ́ àwọn ibi ní ìjà àwọn ọ̀dọ́ ẹ̀kọ́ ń ṣẹlẹ̀ láwùjọ tó lẹ́yìn tó yàn lókè lókè lẹ́yìn wọ́n bá ìlẹ́ nù tó ń bọ́ bá ìlẹ́ nù láwọn fẹ́ lu ẹgbẹ́ta ẹgbẹ́ta tí ajẹ́sẹ̀ mọ́ àwọn sùpá àmàlà ara nù nínú bẹ́ẹ̀ ló ń sọ sọ èyí bá sọ sí ìlà ẹ̀ òun ti agbẹ̀sẹ̀ bá ń ṣe káwa fi kọ́dà kájọ̀rọ̀ kó rẹ̀ kájọ̀rọ̀ kó sí ìgbàlódà sínú ẹ̀ nínú àwọn ọ̀gbẹ́ tí ó padà dáadáa ranar doyi na tira ta sun gaji mafi yawan amfani cewa ne wani siyarar insan siyarar insan a alwasar shi da hilal ẹni tó tira yẹ wani da muhammad bashir a shi muhammad bashir ko muhammad badruddin a sahasawani a hindi a ba a yi biya alfahari fàtàbí àwọn dà. wọ́n kọ́ síra yẹn láti ṣe ìdáàbòbò fún nǹkan tí àpá àgbàdo lè dà sí láàrin tó ń sọ bí Muhammadu abdul wahab tó gbé ma Muhammadu abdul wahab ló kọjá. àbá yìí wọ́n ti kú ní ìlú onígbàgbọ́ ọmọdún kódà ọgbọ́n ọdún yẹn ó lé ní

wọ́n wá ní wàhámà wàhámà ìmọ̀sára tó tà nígbà wọ́n ní mọ́sálà ẹlẹ́jẹta lábẹ́ mọ́sálà tó àdàbẹ̀ tẹ̀sí ní yóò fi dànù ìdájọ́ kámọ́tò mùsùlùmí ṣe pè pẹ̀lú ẹsẹ̀ ẹ̀sìn tó dáadáa ó ní ìdí mẹ́ta wọ́n wá ní àmì mọ́sálà tó tà nígbà tó ẹ̀ mọ́sálà ẹlẹ́jẹta wàhíyà mi àtìbáyọ̀ tẹ̀sí ìdíjà àlẹ́ أن أهل العلم قالوا لا يجوز لا يجوز تذكير المسلم بالذنب wọ́n mọ́sálẹ̀ ẹ̀jẹ̀ta yìí wọ́n ní nínú àwọn èèyàn tó tóbi tó fi ń da ọ̀rọ̀ rú nínú àwọn ìdá ọ̀rọ̀ rú ẹ tó tóbi òun yìí wọ́n pé òun da ẹ̀jẹ̀ yìí fún àwọn èèyàn lójú àwọn tí ì sàfà àwọn àyàwó àmì òun jẹ́ sí ìmọ̀ ọdún ṣé kò dá ìdá ìmọ̀ ọdún wọ́n yóò náà ní pé ọ̀sọ̀ nípa wọn ní náà wọ́n sọ pé kò tọ́ ká pé mùsùlùmí ní kéè pèrè pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọ́n láwọn tó mọ̀ sọ rẹ̀ wọ́n á da akọ̀rọ̀ ẹ̀rí kan bóyá ló ṣe rí yẹn kó dàtọ́ wájẹ́ kọ́ńdọ̀ ṣe bọ́ọ̀lù ti jáde báyẹ̀ kóòdòdó ni àwọn ẹ̀kọ́ ìlú lọ́sọ̀ àwọn onímọ̀ sọ pé ọ̀tọ́

wàzálìkà annàkọwàrìdá wọ́n ní eléyìí tó ń sọ yẹn ọ̀rọ̀ nípa ipáwọn kọwàrí yóò tàbí wọ́n nà mẹ́rìndánà àwọn ọmọ ẹ̀kẹ́rin tó bá ṣe jìyà wọ́n máa pèlú ìlú ìlú kọ́kọ́ wá dákọ̀ ẹ̀sẹ̀ lásán náà lórí ta bá ti ń dákọ̀ ẹ̀sẹ̀ lásán yóò tún máa dàrú ẹ jẹ́ ká sọ orú ẹ̀sẹ̀ tá à ń sọ gẹ́gẹ́ yóò kà sí orú ẹ̀sẹ̀ ìdáná àwọn ọkọ̀ wá ní ìdúná ìgbà tó bá ti ìfẹ́ nílé ìlú ẹ̀dùn tẹ bá ti rí ẹ̀yìn ẹ̀sẹ̀ tó pe ẹni tó bá ti ìfẹ́ nílé ìlú ẹ̀dùn tó pe sáà àwọn èèyàn kò sí òye ẹ̀kọ́ ọlọ́run ti dá kùtù ìdádúró ìdádúró wọn náà ti dáná wà sára ọkọ̀ ẹgbọ́ bá jáde wọn kò ṣe pèrè èyí wọn bá ìsìlámù jẹ lára mẹ́ndùwà mẹ́ndùwà mùsùlùmí yẹn a lè rí mùsùlùmí tí ó máa ń ṣe ìdìnnà ìyá òtúmọ̀ sí ìsìlámù rẹ̀ dáa ẹ̀sìn òtúmọ̀ sí ìsìlámù rẹ̀ dáa ṣùgbọ́n kò túmọ̀ sí ìsìlámù rẹ̀ bàjẹ́ òtúmọ̀ sí mùsùlùmí dáadáa ni ní bá bá rẹ̀ kí mùsùlùmí tí ó máa ṣe jìnà tí ó pẹ̀lú bá sọ pé wọ́n máa ṣe ṣùgbọ́n a lè rí yẹnu pé tí o tí o pé ìsìlámù rẹ̀ ti bàjẹ́ táà ìpínlẹ̀ èkó jáde kó ìsìlámù. ṣùgbọ́n mùsùlùmí kan tó gbọdọ̀ ṣe jìnà òsì torí pé lọ́sí ọkọ̀ á lè tako jìnà bẹ́ẹ̀ ni náà tó àtẹ́ni tó bá ta ìyẹ́lẹ̀ tó báyìí wọ́n máa tẹ̀lé ní ìbèrè lẹ́yìn ọ̀tẹ̀lé ní ìbèrè báyìí kúlù tẹ̀lé ọ̀tẹ̀ ìdàgbà ẹ̀lẹ́ra ló ti mú dàgbà lọ́dọ̀ àwọn kọ̀wárí gbogbo àwọn ẹ̀kẹ́ ńláńlá tí kò fi máa ṣe ó di ìbèrè lọ́dọ̀ tí wá kò ní ìbèrè mo sábà tó náà yìí ṣé ló ṣe rí ìbèrè ọlọ́run ti dára ẹni lọ́sọ̀ nígbà tó ti gbà sọ̀rọ̀ pé ó ti gbà yóò ṣe àmì àmà àmì sunna ṣùgbọ́n àmì sunna فمذهبه بالعناية أن المسلم لا يكفر إلا بالشرك àìsọ́pé láyò kàfàrò ìlà ìṣìk àìsọ́pé láyà fòrò ìlà ìṣìk tàbí pé láyò kàfàrò ìlà ìṣìk ní ẹgbẹ́ ààrẹ pé mùsùlùmí ní èdè àtọ́bàtẹ́lọ tàbí pé láyà fòrò ìlà ìṣìk ní ẹgbẹ́ mùsùlùmí ní èdè àtọ́bàtẹ́lọ ókè à wà náà ló máa tàbí tọrọ àrí ìta àwa ò o pé àwọn tọrọ àrí jáde ò tọrọ àrí ìtìlẹ òun náà ní gbogbo olùtayọ àlà bóyá pẹ̀lú ẹbọ àwọn ìfẹ́ níta ní táyọ àmọ́ àwọn ọlọ́pàá mọ sí máa tọrọ àbẹlá pẹ̀lú sí ewu bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tọrọ àrí ìtì o olùkú tí wọn márùn ni wọn ẹgbẹ́ tí a ti mẹ́rin lọ́kọ́ yìí pẹ̀lú wọn ayé ti sara yìí ní ẹ̀kọ́ abẹ́rẹ́ tó kọ́ fún ọjọ́ ìrìn àwọn tọrọ àrí àwọn àbá wọn mọ̀ ما تفقدنا الصواغيط واتباعهم اما تنتهي واتقارهم الا بالصمت اي ابي بلغوا اقول ابي تقارهم قلت لا تسمع من كفاروا هذه تبقى كده من كفاروا الشرك ايه كان ايه كان لي بيري اولو توالي دي دوي era posible bella que sale de lo va desde que está lo que ya ni es como le ọlọ́wọ́ àjọ́jẹ́ tí ó ń kọ́ jùlọ láti bá tọ́kàrà sí ọ̀nà orí ti ewu èmi tí mi fẹ́ lu ọ̀rọ̀ láyé ní máa ń wù mí tí mú láti lu ẹ̀sìn tí mú ọlọ́wọ́ láti kò bí ọ̀bá tó ìdí tọ́lọ̀ mọ́lá ẹ̀yìn ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ sọ ní ó pọ̀ sí èdè sí e ń sọ̀rọ̀ pọ̀tẹ́lì wọ́n ní alùsùn ìgbẹ̀jẹ̀ bá àwọn àpamọ́ tọwà bíìkì wọn àwọn onígbèrè nílá ti ṣe ayàtò ọ̀rẹ́ lọ wọ́n lákì ń tẹ̀ka lọ́dún ní àjẹ́lẹ̀ náà ṣùgbọ́n wọn tó ń sọ̀rọ̀ yìí nínú àwọn tó ya láyé màkà jù náà wọn lọ lóbi ń sọ̀rọ̀ rò tàbí mu anamọ̀ sọ́dọ̀lá wàjá anahu mùsùlùmù láyé kàfà nítorí wọn rò ní wípé gbogbo ẹni bá ti ń kírun títí ń pèrè àdéhùn sí ṣe bẹ́ẹ̀ni ilé ní ẹ àwọn àbá tó nílé òṣèlú àwùjọ tó wà ní kájú pẹ́ fọ́nà wà ní wọ́n mẹ́ àdẹ́gbẹ́jẹ́ mẹ́ ní ẹ̀rọ mo rò pé wọ́n sí wọ́n wà ní ẹ̀gbọ́n sí lọ́yọ̀ tó kájú pẹ́ fọ́nà àwọn àbá àbá tó nílé wọn àyè àwọn ẹ̀rọ تبين أن من ضل وادعى أنه مسلم لا يكفر wọ́n ní tó ń lòdì pé ìwé ìgbà tí ń kí ọ àwọn ọmọ tí ń kí ọ ọmọ sì ń kí ọ ẹ̀wọ́n fi kí ìpele ẹ̀ rọ́bẹ̀ ti dá wà ẹ̀sọ́ táwọn ìyàwó ìlú tó jẹ́ àtúnyẹ̀ lọ́wọ́ ibi ìkọ́kí ló ti bá dàrí ìdá láti bá àwọn òṣèlú yìí yẹn láti bá àwọn òṣèlú yìí yẹn ti yẹn tí wọ́n tó sọ wípé àwọn ìlú tó wọ́n sí ilẹ̀ sí yẹn ibẹ̀ ní kájọ ti dáwà dáwà wúlò mẹ́rin náà wúlò bí yẹn wọ́n àwọn ọ̀rọ̀ àti ìlú sọ̀rọ̀ kí ẹ̀sọ́ yìí bẹ́ẹ̀ bá lórí ọ̀rọ̀ tó gbé rẹ̀ ní ìlú ìlú tó ti gbé rẹ̀. àyíká kó tẹ̀sẹ̀ ẹ̀kẹ́kùn ti láti tó wájú pé kó láti sọ pẹ̀lú yẹn. pàmò àtàkùn òfin múra tẹ̀lé tí wàá lọ fẹ́ sọ kí lè sì rẹ̀ ọdún yẹn kí lọ́dọ̀ wọn wáyé kúmù wọn a máa gbà rẹ̀ wáyé já ìjú kódà wọn ṣe jìhá aláwọn ọmọdé kúrò ní ṣe lù قال الله تعالى فيه الله يجاكم قال ولكن إن المسكين في الدرك الأسفل من ìpele lọ́dún tó kè náà pèlè dárọ́jà ìjáwé afa tẹ́lẹ̀ yẹn bá tó wá ń lọ ìsàlẹ̀ nínú náà níbi yẹn ń bẹ̀rẹ̀ yẹn ń burú sí ìsàlẹ̀ tó ìsàlẹ̀ ìsàlẹ̀ tó wà lọ́nà wà láńtẹ̀ ìdílé aláwọ̀ náà fi ọ̀ ìyá lẹ́kẹ̀ òwò yẹn lẹ́kẹ̀ náà wọ́n fún wa tí ó ń pa àwọn fóònù yọ náà kàwọn ẹgbẹ̀rẹ̀ tó yá tó ti àwọn táwọn yìí òbí sọ̀rọ̀ wọn máa jẹun yàtọ̀ mú wọn máa sọ ọmọ ìgbà rẹ wọ́n yóò jẹ́ àhìlú yà ẹ̀jú wọ́n ṣe jihad wọ́n ṣe hajj wọ́n yà kàtọ́ jẹ́kù nígbà kù yóò dàṣà wọ́n bá yẹ ìṣàdúnyà láìláà ìlọ́mọ́ wọ́n tó gbọ́dọ̀ láìláà ìlọ́mọ́ tó jẹ́ èrè wọn. wà má takúrú tó kọwárí ilẹ̀ bí iná kọ́lá bí mọ̀ sí lọ́wọ́ ní sọ̀rọ̀ àtàlà kí lọ mẹ́sọ nípa àwọn kọwárí àwọn sáà ìjọ àyàd ìjọ àlẹ́bí sọ́ọ̀lì àtijọ́ àlẹ́bí ìwú ìgbọ́jú أينما أم أينما لقيتموه أنا بريكم لك جماعة فجاء خواري فقتلوه في قديم زمان هذا قوي هذا بنوه ليس من أهل القبلة صور قام لي نوسينا هذا القبلة يقول كل يوم ما تقول في الذين اعتقدوا بعلي بعلي بن ابي طالب رضي الله عنه مثل اعتقاد كثير من الناس بعلي الطالب وغيره

àdínkùnrin àdìgbọ́n ìwà dáná ó sì wọ́n tún lọ sún wọn náà nígbà tó ń pàṣẹ jù pẹ̀lú ayé ọ̀rọ̀ wọn irú nǹkan tó ń sọ nípa bìkọ́lì ẹ̀jẹ̀ lánìyàn àwọn kan ni pé ayé pa wọn ọjà mẹ́sàn wọn tí wọ́n fẹ́ nípa lọ́wọ́ rẹ̀ فأخاف منها لكن ابن عباس رضي الله عنهما أنكر تحريقه بالناس ثم عبد الله بن عباس بن عباس òun tako pé ká fi nẹ́jú wọn ó àgbéṣe ká pamọ́ torí lè pè wọn ṣùgbọ́n ká tẹ̀sí nẹ́jú wọn òun ní ọlọ́rọ̀ bá wọn ṣùgbọ́n àtàrà ìka lọ́kọ́ láti di alẹ́jẹ́ ọ̀rọ̀ ìlú ẹ̀kọ́ rẹ̀ àyè ṣe mi tẹ́fẹ̀ẹ́ ló ìlú wọn lẹ́yìn òkè ẹbí láwọn sọ̀hábà ti yapa ibi pé kájú wọn lẹ́lẹ́ ti yapa ibi ká pamọ́ wọn yapa mẹ́ pé kéde gbòòrò wọn ẹ nítorí àwọn tí wọ́n jẹ́ tèlú náà ni wọ́n ní wọ́kọ́ọ̀dà yòkọ̀tà níwọ̀n ní pé àtìlẹ́kọ̀ àbáàdì sábà pàwọn ẹ̀yà ìjà pàwọn ni àtàbínú aláàbò láti lé tó ní ààyè ìgbéjà tó fáwọn ilé náà máa gé ọ̀rọ̀ sí jíblà olùkọ́ ọ̀rọ̀ kọjú jíblà gẹ́rù olùkọ́ ọ̀rọ̀ àbíwọ̀ lọ gbàgbọ́ yẹ ṣẹ̀rí àwọn sọ̀rọ̀ àlejò gbàgbọ́ yẹ ṣẹ̀rí àtọ́jú ní kàfọ́rọ̀ ẹni tí ń kírun tí ń kírun lọ́kọ̀ ní ìlú àti ìlú láyé láyé lọ́wọ́ tí wọ́n lè wòye kàfọ́rọ̀ nínú òwò àtàwọn sọ̀rọ̀ àlejò ìdáni tó ń gòkè ọlọ́kọ̀ yìí jù ṣẹ̀gbẹ́ àwọn nǹkan yẹn àwọn ìbéèrè tó ń ṣe ìlú nírí dáhùn jáde dáhùn ọlọ́run tó yẹn torí bẹ́ẹ̀ bá yìí dáhùn rẹ̀ yóò dáràn àwọn ìbéèrè tí ò

فلما أرادوا التوبة قال أبو بكر إذا توا إيه ولا أراد التوبة أبو بكر يقول لا نقبل توبتهم حتى تشهدوا أن أن قتلانا في الجنة وقتلاه في النار. آه ليه بقى توبة إيه؟ jíjẹ́ jíjẹ́ sí pé àwọn táwà bá pa nínú wọn wọ̀ná àìlẹ́yìn àwọn tẹ́yìn láti pa nínú wa àdìlẹ́lẹ̀ wọn lọ ó ní pàtẹ́ bá tó gbà lórí ìwọ̀n yẹn ni pé a ń pa ẹ̀dà lórí ẹ̀ báwa la wà lórí ìwọ̀n yẹn wà lórí àlò ẹ̀tún wá lọ́pọ̀ òtó àti tẹ́ ẹ bá tí mọ́sálà tá ń fà sáájú tó láti lórí ẹ̀yẹ yẹn ni tẹ́ ẹ bá bájà tẹ́ ẹ bá gbà wọlé tẹ́ ẹ gbà yí pé a bá pa nínú yín lórí ìlànà tẹ́ wà òun ni ẹ̀ka tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ ọ̀rọ̀ tó wà ní ìparí ọ̀pọ̀lọ̀ ṣe kìrìsìtánà ti lẹ́yìn kàtàbà ha ìlà àjẹ́ rahman ní àbílà sheikh muhammad abdul wahab wọ́n wá sọ nínú kí náà nínú lẹ́tà tó wọ́n kọ sí sheikh abdul rahman ní àbílà níta mẹ́ta sábìlú nínú lẹ́tà tí pẹ̀lú pé ẹ sọ wípé a ní òkúta kìrìsìtánà ẹni ní ilé ọmọ yóò tẹ̀lé àìní àbáwọn tó bá tẹ̀lé mi nìkan ní ìlú ìlú wà á bẹ̀rẹ̀ mọ̀ àti àtàwọn ọ̀rẹ́ ìpàdé àti ẹ̀jẹ̀ ní mò ń ní pé àwọn nìkan tí wọ́n ti ṣe pé nìkan tó ní ọmọ ṣéèkì ní yẹjú rọ́sẹ́ pàmọ́ ẹ wúrú ẹ̀ tó sẹ́bí ń kẹ ṣéèkì látọ̀jọ́ ẹ̀ tẹ́lá wọn tí ràkẹ́ ń bẹ tí ń bá jù rẹ̀ fún ìjẹba lọ́ka ẹ rí wípé dèdè ẹ̀sùn tó bí ń ka Muhammad bin abdul abdul wahab àwọn tó bẹ́ẹ̀ pèpè sí ìbàjẹ́ dèdè ẹ̀sùn yẹn ló fi ń kàwá lórí dèdè ẹ̀sùn yẹn ló fi ń kàwá àwọn abáàlú sàlàyé wọ́n ti tó ti yẹjú ẹ̀ tẹ́lá lọ́ka dàáwá àdìmẹ̀rù yìí dẹ́bà lọ́ka dàáwà ni wọn dàáwà alìmọ̀wìlì méjì ìkan bẹ tí wọ́n kọ láti lè dìfẹ́ǹsì fún ìlú tèmíyà ẹ̀yìn náà àwọn èèyàn yìí fẹ̀sùn kẹ́lù tèmíyà fún pẹ̀lú tèmí jẹ́ tòrí náà dàáwà alìmọ̀wìlì nìkan náà tó ń bẹ tí wọ́n kọ láti lè dìfẹ́ǹsì fún Muhammad bin abdul wahab nígbà tó ń sọ Ah, ṣéèkì ní eléyìí kò tí kò lè bẹ́ẹ̀ gbọ́nà làákàyè tó ní làákàyè àyà kúrò ha àdà mùsùlùmù ìjẹ́ mùsùlùmù káyè sọ nípa ẹgbẹ̀ lòlù àwùjá àpèrò àdíjẹ́ ìgbèjì pẹ̀lú ọ̀tọ̀ àwọn aráàlùkù ìjẹ́ ẹni tó ní ẹ̀kọ́ mọ ní ṣe kan tó lè mọ sí tó lè sọ́jọ́ ìgbọ̀lù àwọn mùsùlùmù amẹ̀sùlùmù àdíkọ́jẹ́ kó wù lè lóyà sọ́dí mùsùlùmù jọ̀ ní sọ àdíkọ́jẹ́ tó lè sọ bákan ẹni tó yẹ pé kàn ní sọ òwèrè lórí sọ́jọ́ ìsọ̀rọ̀ Um, wọ́n ní ahmedu wal burdan ṣùgbọ́n àwọn irọ́ tẹ̀ ń pa àwọn àgbélẹ̀ ọ̀rọ̀ àwọn àdábà ọ̀rọ̀ bàbá ló ti kọ́ ìyè tí ń náà lọ́ka pé ìwé rẹ̀ mú òní báyìí sọ pé à ń pè gbogbo ìlẹ̀ tí ìpè lọ́nà wọn ni wà ló ti kò sí ìjọba yìí náà àdámà ìfọ́jọ aláìsáré yìí wọ́n ní adẹ̀tí lọ́rọ̀ ẹ̀ pé gbogbo àwọn ọmọ ti ń jẹ́ wá sí ìlú wa kọ́mọ ti ń jẹ́ wá sọ́dọ̀ wa lóko ẹni tó bá lágbára láti tẹ̀sí rẹ̀ وإنا نكفر من لم يكفر ومن لم يقاتل هذا لا يثبت من شبهة الجبري أنتم الجبري أي شبهة أنتم الجبري ومثل هذا وأضعاف أضعافه ولولي أتمر لقوا لقوا يتنسوا فكل هذا من الكذب والبهتان الذي يسدون به عن دين الله ورسوله ولي يروى والكذب irú àwọn ọ̀rọ̀ ẹ̀mí ń bí àwọn èèyàn lọ́nà lójú ọ̀nà ọ̀rọ̀ ọ̀rọ̀ àrùn máa bá àlẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe ní ìbáyìí ní ta fẹ́ pàdé ọ̀rọ̀ ẹ̀mí ní àwọn ìṣúná tó jẹ̀ máa wọn kí ń pè ní kékeré wọn kí ń pè wọn kí ń yan mùsùlùmí yàtọ̀ kó ní ìsìlá àyà tó máa kó ní ṣe àtúrà kó ní kókò mo ní ìgbà mẹ́ta ló yẹ ìyá kó ní ìsìlá bẹ̀rẹ̀ méjì ní ti abájú pọ̀ alábọ̀bọ̀ ni àṣìkò àti máa ṣàlàyé ó lẹ́gbọ́n ẹlẹ́ẹ̀kejì òun náà ni àdúgbò ìṣèkèkèrè jẹ́rí kúkú yẹn àlèsè àwọn ìwéjìlì ẹnu kúkú òun ni nípa àdúrà ìtọ́wọ́ ìwà ìwé pé àṣìṣèkú wà ní kúkú wà ní nípa mẹ́tẹ̀ẹ̀ta ni ẹ̀kọ́ mẹ́jọ jáde kúrú nípa ṣùgbọ́n sì àkíkọ̀ nípa àtìgbẹ́lẹ̀ kúkú oye bá yìí ní nípa àtìgbọ́jẹ́ nípa kú ẹ̀kọ́ ní kúkú nípa kú ní àmàlì oníṣe kúkú oye bá yìí sòtúmọ́ ní báàtì tó gbé ẹ̀dá lóko ní islam ní báàtì yẹn ẹni yẹn ètè mùsùlùmí gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn sà fẹ́ràn islam kì í wòlíì ní àkókò ló jẹ́ pé tàbá kó méjì tàbá ńlá kó bẹ̀rẹ̀ dàpọ̀ méjì kéré náà ní àṣekú wà lóko ẹnì kan wá ní bíbí àǹkọ́ ẹnì kan sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní bíbí àǹkọ́ àwa ni bíbí àná wà ń bẹ́ẹ̀ tọ́lá tó bá jẹ́ kúrú ẹgbẹ́ òkè ẹ̀dá ẹ̀lá rẹ̀ tí ní ọwá bíjù bídíà tó gbẹ̀ẹ́ jáde kúrú bídíà tó bá jẹ́ síríkù náà ni tó sí ọwá bíjù náà bídíà tó bá jẹ́ kúrú ẹ̀yìn ní onípe ní ẹni yìí ní ní lọ́wọ́ bá kúrú ní síríkù ní irú ẹ̀rọ gbẹ̀ẹ́ jáde kúrú náà tẹ́ bá ti rí bídíà tí èdè síríkù tí èdè kúrú wọn láti gbẹ̀ẹ́ jáde kúrú náà ẹ̀jẹ̀ kúrú láti ní ẹ̀jẹ̀ kúrú ní ẹ̀jẹ̀ àbájẹ̀ bá síríkù ní ẹ̀jẹ̀ àbájẹ̀ bá gẹ́gẹ́ síríkù náà tó yẹ máa ti ní orúkọ àjẹ̀lú tẹ́ bá mú tẹ̀síwájú ní orúkọ àjẹ̀lú kọ́

bídà kò bíyà pẹ́pẹ́ iṣẹ́ yẹn gẹ́gẹ́ iṣẹ́ kó fi lẹ sí kìí kéèyàn ká máa ṣe tọ̀wá àtọ̀wá fi ọ̀rẹ́ ìkòkò tàkọ́lù bá nílá àtàbí èyàn ti ṣe tọ̀wá fún ẹjọ́ ìlú ìgbè pẹ̀lú iṣẹ́ bẹ̀bẹ̀ tó wáyé kó ń ṣe tọ̀wá fún yẹn tó yẹ kọ́lọ̀ ọ̀pá lọ́sù máa ń tààdá òun ló ń tó má ṣùgbọ́n wò pé tó ń bá lọ fi ká lórí àwọn ẹni lọ́wọ́ tó báyìí ẹjẹ́ lẹ́gbẹ̀ẹ́ka á lọ pé dúdú àyè tó jẹ́ tẹ̀lé àtòun ìlà sílk ó kéré eléyìí mo ń sọ ìmọ̀ àbúgbàlà bí kéde pẹ̀lú mi ò èlò ẹ̀jẹ̀ mọ́gbà òun ìbí lè láì jẹ bàjẹ́ torí owó lè fẹ́ ìṣe yẹn àwọn òwúrà lè lórí kan yẹn torí kọ̀ báyìí mà dé ọlọ́mọdé ajáyà fún ìyàwó lè yẹ́ jẹ máa ọ̀rọ̀ tí ò sí lé yóò sùn wọn mímọ̀ àti pé dáa fáà sílé bá ti ń sọ ẹ̀rẹ́ nìkan àwọn sọ ààrẹ sọ yẹn méjèèjì àwọn ti gbogbo ìṣẹ́ ẹ̀yìn tẹ́ ń fà á tẹ́ ń fà sókè jù àní ẹ̀ náà fà á débẹ̀ àwọn tí tún rẹ̀ ńlẹ̀ náà àní ká má rẹ̀ àní ẹgbẹ́ sáàrin àgbọ̀dọ̀ bá tó jẹ́ àgbọ̀dọ̀ rẹ̀ ńlẹ̀ pẹ̀lú jẹ́ pé irú àwọn àti báyìí àjọ́rẹ̀ àwọn arábí àjọ́rẹ̀ àwọn arábí àwọn ti ní sáwọn ọlọ́gbẹ́ àwọn ti ní sáwọn ọlọ́gbẹ́ tó bá àjọ̀rọ̀ nípa àfẹ́ àmì kájúmọ́ náà ní ìlú àníjọba àtúwá fún òmúrú àti ìkẹ́ káwọn ọlọ́gbẹ́ lọ bó sínú àti ìkúnà ìmọ̀wó lábẹ́sọ̀ kó ó ní ìwà sí ẹ̀ kò sí mẹ̀kẹ́kẹ́ tó ní ìwà sí ẹ̀ àìlè ní tíra kẹ́kẹ́ gbé jáde lórí ẹ̀ àti tíra àmì kí làkà tó jẹ́ orúkọ rẹ̀ jáde fún ọ̀rẹ́ ìsọ̀tẹ́yìn rẹ̀ ti bàbẹ́ abẹ́ tẹ́kù kò ní gbé jáde fún ìlú ẹ̀kú wa ọjọ́ àti wọn kàrí ìsìn máa lọ́rùkọ rẹ̀ fún ibi tí wọ́n ti ṣe lẹ́nu kọ́ lọ́kọ́ jẹ́ àti máa ti ta ìmọ̀ lórúkọ rẹ̀ àti ilẹ̀ ti ṣe tẹ́lẹ̀ bá wọn wípé ìmọ̀ tó ní ìsìn náà lórí lẹ́kù wọ́n tó bá lẹ̀ láta pẹ̀lú ẹ̀kọ́ pé tíra tó màgbéra tí ọ̀dá ni fún mi ní tí ọ̀dá mẹ́ bẹ́ẹ̀ máa ń yanjú ọ̀rọ̀ ní mẹ́rin ẹ̀sìn Islam yìí wùlú ẹ̀yìn ẹ̀sìn lẹ́yìnlá kaná háyá láyé sí wà ní àrílà háyò arábìnrin fi yílẹ̀ sórí ìlànà tó kúkú gbóni fẹ́ pé ọ̀sán rẹ̀ òru yàtọ̀ sán rẹ̀ bákan náà yìí gbogbo bukwe kílíà islam kílíà jẹ̀rẹ̀ kò sí òkè pẹ̀lú islam kò sọ̀rọ̀ ẹ̀ dáadáa ọ̀pọ̀ ẹ̀ pàmà ìjì afẹ́kọ̀ ọ̀gá ní pàmà ìjì ọ̀rọ̀ sọ ọlọ́pàá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó eléyìí náà nínú àwọn àkíyèsí náà lẹ́yìn tá a wá sàlàyé ìyẹn tán wọ́n wá kú bí káṣí ìdí náà wà àṣẹ́sì ní sí ìrànwọ́ àwọn ọmọ ẹni tí ọ̀rẹ́ ìpè kéèsì kéèsì yẹn náà lè fi mẹ́nu bá lọ́pọ̀lọpọ̀ ìwọ́n náà ṣe wọ́n náà fàájú pẹ̀lú ọ̀rọ̀ àyọ̀tún ti ilé àwọn ọmọ wọn kàdé ní mọ̀lẹ́mọ̀ ìgbàdára ní mùsàlá bẹ̀rẹ̀ kàrùn-ún pé five point five wọ́n ní fàínà kì í dáàbà wà sàáyìn fàínà kì í dáàbà wà sàáyìn wọ́n ní ìṣe nǹkan lọ́rọ̀ rẹ̀ àti ìrìnṣẹ́ ìfẹ́léwò wàtàwàrà wà lè kọ́ọ̀rà ìsọpé ìkánilájá ìkẹ́ni ìyà ó di mẹ́rin àmì wàtẹ̀síọ̀ wàtẹ̀síọ̀ ìgbé èèyàn ní kéèkèé àti ìgbé iṣẹ́ ní kéèkèé ìyájú lè kàfàárọ̀ ilẹ̀ tó ṣiṣẹ́ ọ̀nà tí lè kàfàárọ̀ sẹ́lẹ̀ káfẹ́ pé iṣẹ́ ìkúkú ìyẹ́ ti kàfàárọ̀ sẹ́lẹ̀ ìyẹ́ lè bà dáa iṣẹ́ oníkẹ́ ẹ̀pìnṣẹ́ kan ní jíjá ó clear èyàn sì lè bà dá ẹni tó ṣiṣẹ́ oníṣẹ́ ìjọba tó ṣiṣẹ́ ìlú nígbà àbí náà àtẹ̀sí oníkápẹ́ṣẹ́ kan ní kúkú àtẹ̀sí oníkápẹ́yàn kan ní jẹ̀fẹ̀ wàtẹ̀sí oníkápẹ́ṣẹ́ kan ní iṣẹ́ kòkí àti kápẹ́ èèyàn kan ní kòkí tẹ́rí gbogbo àwọn gẹ́gẹ́ àkàyè ọlọ́bí nǹkan mẹ́fà àbí wọ́n ní húwà ìlànà wọ́n ni wọ́n sórí ọ̀dọ́ ọlọ́wọ́ bá mi sílẹ̀ lámẹ́ta padà ọ̀dọ̀ tó mọ̀ bá tòjíṣẹ́ rẹ̀ lórí. ìtọ́mọ̀ ọba tòjíṣẹ́ rẹ̀ bá jálẹ́jọ́ ìtọ́mọ̀ pè lọ́rọ̀ ẹ̀ ìtọ́mọ̀ pè léwọ̀ ìtọ́mọ̀ sọ ikọ́ ní ládá ìtọ́mọ̀ sọ fọ́ ní jíà ìtọ́mọ̀ sọ pé ẹni tó bá ti ó dìde pèrí ẹni tó bá pè ní tèpèrí àtẹni tó bá pè ní kòkí àtàwọn tẹ́ tó bá pè bẹ́ẹ̀ lágbọ́dọ̀ máa pè bẹ́ẹ̀ wọ́n ni léyìí tàbí àdì fi hádà ṣókùnmù léyìí tàbí àdì fi hádà ẹni kákà ní ìdájọ́ kàkà nínú àwọn ìgbàlá tó lè mú alátọ̀rọ̀ ara rẹ̀ sí ẹni bá tọ̀rọ̀ ní wà ìnàmà àdánláàtì ìjáàbù máa àwùjábà ọlọ́run wọ́n tó ní wú wà tàhímù máa harọ́màmù ọlọ́run ìtọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀yà ìnàmà ẹnu ìkàtọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀yà lórí àwọn èèyàn òun náà ní káṣe tọ́lọ̀ ọba ìjẹ́lá láti lọ́rọ̀ ẹ̀yà

tọba tẹ̀lé àwọn ọkọ̀ inú wọ́n náà rárá àwọn ọmọ jí àwọn sọ yẹn ó lọ́pọ̀ inú náà jù yìí èyí bá nìkú tó ti ní àpò tí wọ́n wọ́n náà wà ní jáde bẹ̀rẹ̀ àwọn ọkọ̀ wájú ìlú sọ yẹn wọ́n tọ́jọ́ ibi ó wà tàbí sí àtìlẹ́dá èyí bá nìkú ọba wọ́n ọba ọdẹ tí wọ́n ti wọ́n wọlé lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ wọ́n yẹ́ lùkìlì màá fi nà sáré kẹ́kọ̀ọ́ ní ọjà ṣá láti tún ọjà máa fi máa ń lo gbogbo ẹ̀ nílé ṣùgbọ́n àwọn àwọn kọ̀wárí fún mo jáde bùkọ́ mo jáde bùkọ́ lẹ̀ mo mú abala kan ní ẹ̀dùn fi nílẹ̀ àwọn àwọn mo jíà àwọn náà mú abala kan mo fi nílẹ̀ àwọn mo rọ̀já mo fi kọ́ fi lẹ̀ àwọn ilé mo kọ́ fi mo rọ̀já lẹ̀ ó kílíà mẹ̀tàbí tó ọjà máa jẹ́mẹ̀ ìwé ìyẹn kọ́ fi wọ́n rọ̀já fanẹ́jà àwọn ìjà méjèèjì papọ̀ ni mo dẹ́ là ìlànà àmì sọ́ọ̀tì jẹ́ máa ń jẹ́rẹ́ tó bẹ́ ma ẹ̀tọ́ bẹ́ ma dáwà àdìsúnà tó tẹ̀lé àá kọ́nà máa ka àwọn tíra tí wọ́n kọ láti ma dáwà yìí àwọn tíra tó wọ́n pẹ̀lú sólù súnà jẹ́nu súnà ìbáwò súnà tó bá wọ́n tíra yẹn dáwà fún akọ́lọ́ ní ìlú yẹn ẹ̀rọ ma kà á mọ́nà tí ó yẹ yín ọ̀rọ̀ súnà kọjá mo gẹ́rù mo dáwà pẹ̀lú mo gẹ́rù òdòmọ́ ẹ̀ ha súnà jọ nìyẹn èyí lè sọ pé èyí yẹn máa dùn súnà nígbà pé máa dùn súnà kí àwọn òjú kọ̀ọ̀lọ́ ó pàtàkì bẹ́ẹ̀ ṣé káwọn fọ́nà sí ọ̀rọ̀ sí ìrìnyẹ ní ọ̀sẹ̀ fọ́nì kakọ́fẹ́ fọ́nà fẹ́ ti dáwà àdìsí ní pẹ̀lú sẹ́nà ó wọ́n ní láti máa wọ́n sí ìrìnyẹ lóòbí ní máa lóòbí ní máa fẹ́ tẹ̀ mọ́tẹ̀. kọ́bẹ́ máa tí ẹ̀fẹ́ ti hàmọ́sà ti dáwà bàbá náà wà láàyè àbí tí ẹ̀fẹ́ fà àánú àánú ti dáwà àánú nìkan. nígbà tí ó sàánú nìkan ó sì ní pọ̀ ìlú ẹ̀ndẹ́bà ẹ̀kọ́ sàánú ó pàánú bá lù ẹni tó bá yẹ kí olè kòkó má kọ́ lù ọ̀dájú fún olè ọ̀dájú fún ẹjọ́ wọn àdìgájú wọn yà rẹ̀ lọ́pọ̀ láàrin ọ̀bìnrin ìgbàmù ọ̀bìnrin ìtàwó ṣe níbi ẹ̀kọ́ bípọ̀ ẹgbẹ́gbẹ́ ọmọ àdìgájú àpapọ̀ yẹn náà àti ọmọ àdìgájú àpapọ̀ yẹn ọ̀rọ̀ nípa títí àti ọdún ẹ̀yìn ó kẹ́ gbogbo ẹ̀rọ wà lè ṣẹlẹ̀ nítorí ń bá yẹn ní tó bá fẹ́ ní dèdè tó bá fẹ́ lọ́wọ́ àdìgbò ìgbọ̀n ní àtọ́wọ́fẹ́ kọ́tọ̀ kọ́ sí tó kílẹ̀ àrí bí ẹ̀nà ìṣẹ̀lẹ̀ ní ẹ̀ kámọ́gbà sí tó wà náà lẹ́yìn yẹn yóò mú ní kẹwàá lọ sí ní àwọn ogun ni wọ́n ṣe àbùkù Islam tó fi yé pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan dàrú láwùjọ lónìí àmàtà ní mùsùlùmí àmàtà ní ìṣẹ̀lẹ̀ àlẹ́jì lè fi wú nàìjíríà Islam tí àkàndà náà kò ní dínú àlhàp ẹ̀sìn ìrúdó لأنه يدير يعني أبو عبد الرحمن بن حماد آل عمر أبو عبد الرحمن بن عماد بن حماد آل عمر عمل دول تسير عيسى وزارة الشؤون الإسلامية والأطفال والدعوة والإرشاد طبعا المملكة العربية السعودية إلا مصر العربية أنواع ministry kan tẹ̀fà àtọ́lá ìlú àti ministry person tọ́pọ̀ dáadáa kó dà ministry ẹ̀ tí wọ́n fẹ́ pọ̀ ju ministry ayé rẹ̀ ọlọ́dún tó wà lẹ́nu àkọ́bà ẹlẹ́ẹ̀kẹfà èyí tí wọ́n tẹ̀ jáde ní ọdún fourteen twenty ọdún fourteen twenty yẹn tí àtúntà rẹ̀ twenty two years ní àná olùmọ̀tẹ̀síra jáde bí mo ti torí tẹ́yẹ wọ́n sọ̀rọ̀ yìí fún wa àbọ̀wọ̀ àbọ̀rọ̀ ìdáyẹ̀ ní ìṣàmúláyà àbúrẹ́ náà wọ́n sọ̀rọ̀ yìí fún àwọn olùmọ̀ba ìsìláàmù yẹn ó jẹ́ pàtàkì sọ wọ́n ní àlùfáàsì kọ́ni táṣù bá àdé ṣùgbọ́n wọ́n ní ìpín ẹlẹ́ẹ̀ka àwọn nínú àwọn ìpín tí wọ́n pín àwọn ọ̀rọ̀ pẹ́lẹ́ sàbẹ̀ ìlú ìjọ àyèjì wọ́n wá ní ìdí asọ lójú àwọn ìlú títẹ̀ àwọn ọ̀nà ẹ̀lẹ́ bí lè fi kúrẹ̀ ẹ̀ ìgbà ìjọ àwọn ogẹ́ ni wọ́n Islam àwọn òun wọ́n Islam àtìkù àwọn àdìmọ̀tẹ̀síwú rẹ̀ àwọn méjì náà wọ́n tàbí fún Islam ṣùgbọ́n méjì yẹn wọ́n tó fún wọn sí ìsọ̀rí àwọn alákọ̀ọ́kọ́ náà wọ́n tàbí fún islam alìmọ̀tẹ̀sìbó náà ilé àwọn tí wọ́n gbẹ̀rẹ̀ wọ́n ti jí islam rẹ̀ wọ́n gbẹ̀rẹ̀ wọ́n ní mùsùlùmí àwọn ẹni alákọ̀ọ́kọ́ náà tàbí fún islam tí wọ́n wọ́n fagidí náà ìyàgbà lórí islam náà lọ́wọ́ wọ́n ni alẹ́bílẹ̀ ti kúrẹ̀ islam ilẹ̀ islam akpar akitari mẹ́rin ti yẹ islam ti bá ilẹ̀ náà wọ́n náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti aburúkú islam àwọn ìjọ méjì ni wọ́n ní ọ̀rọ̀ yẹn àtẹ̀kùn àwọn ìjọ alákọ̀ọ́kọ́ wùlẹ́ẹ̀sùn yẹ̀ǹtẹ̀sì ìhúnlẹ̀ ilé òun làwọn èèyàn kẹ́ tí wọ́n tàbí ti àwọn ní islam àwọn náà ní mùsùlùmí àwọn náà wáyà jẹ́ ìhùn àìnàhùn mùsùlùmí sẹ́rí gbọ́nà yàjá ìrù yàjá ìdìyà àwọn ìdíyìyàn gbọ́nà tí ó yẹ tọ́wọ́nìyàn ṣe ìfìyà ń pàpè bára tí ò sí lára ìlú àwọn tẹ́lẹ̀ bí ẹ̀jẹ̀ ẹ̀kú rẹ̀ annabu muslimu àwọn tó ń pàpè mọ́ra títí mùsùlùmí làwọn náà wà láti nàbù ní wọ́n yapa islam wọ́n fi iṣẹ́ wọn wọ́n yà wọ́n fi yàpa islam ẹ̀rí káwọ̀ ọ̀kan sọ yàtọ̀ bọ́ọ̀ sí islam wọn gbogbo wa fi islam sọ iṣẹ́ wọn láń jẹ ẹjẹ bá ti gbé tó yóò sùn wọn islam ẹ̀rí tó kọ̀ bá islam wọn jẹ́mọ́ iṣẹ́ islam àtọ̀rọ̀ islam bábá fẹ́ wọn àkíkó láwà sí nínú kọ́lá ṣe wù ẹ́ àrìkìtàbù yẹ́dẹ́ lọ kọ́lá ṣe ẹ̀rí kẹ́kọ̀ọ́ sọ́bẹ̀rù nínú àlùkìtàbù wà sónà ìgbẹ̀lọ́wọ́ àgbọ́yẹ̀wò láti lágbọ̀ tàbábẹ́ tàbábẹ́ tàbábẹ́ tàbábẹ́ àgbọ́yẹ̀wò láti láti tàbábẹ́ pẹ̀lú àgbọ́yẹ̀wò sárábù kúrùnà wọn làgbọ́yẹ̀wò sí lára àbíà ẹ́ wọ́n ní kìí lọ bọ̀dọ́ ìlú àìmẹ́ bọ̀dọ́ ìlú sọ̀dà bọ́ọ̀ wọ́n ní kìí láwà sí ìlú pàìtàlà mẹ́rin pàìtàlà mẹ́rin ìgbàgbọ́ ìgbà máa kọ́kọ́ tó lẹ̀ ọlọ́mọdé ọlọ́mọdé àjẹ́pẹ̀ orúkọ tíra ẹ̀ fún ìdè ẹlẹ́ni tíra ẹ̀ fún orúkọ rẹ̀ àwọn tí òní tíra ẹ̀ wọ́n mú orúkọ rẹ̀ tó wọ́n ní wọ́yọ̀tẹ̀tìmú na àmàlà àdìsílámù ní àbúrọ́mù àwọn èyí yẹn pé ìsìláàmù fọ́ra rẹ̀ mọ́ ní ẹ̀yẹ kò ní ìkẹ̀kẹ́ ṣe pẹ̀lú àwọn lẹ́yìn àwọn tẹ́lẹ̀ islam àwọn yóò represent islam wọn àtọ́jú islam pẹ̀lú iṣẹ́ wọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ wọn lọ́sí wà láyé sí àdúgbò islam kódà kò lálàáfíà kásàbí ti àwọn ọ̀rọ̀ wọn islam wà á wù lẹ́yìn rúm àwọn tí wọ́n wá rí bẹ́ẹ̀ tọ́yẹ pé àwọn ẹ̀dẹ̀ ìtàbùrú islam ìròyìn wọn sì ní àwọn tàbálẹ̀ àwọn àwọ́tàbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ alìmọ̀lẹ̀kúnwòlẹ̀ bí àkọ̀rí àwọn ẹlẹ́ni tí wọ́n ti yẹ̀gẹ̀ nílẹ̀ àkídà wọn àkídà wọn ti yẹ̀gẹ̀ kúrò tó ẹ̀dẹ̀ mọ̀lẹ̀kúnwòlẹ̀ wọ́n jù lé wọ́n jẹ́ bí bí àkọ̀rí nínú àwọn àdìsọ́kẹ̀ wọn ẹgbẹ́ àdìsọ́kẹ̀ wọn ó ti rèé

ẹ̀rí àwọn tí a fẹ́ lọ ájì ìlú bọ́yá tẹ̀lẹ̀ ilẹ̀ ìlànà tẹ̀lẹ̀ ilẹ̀ tọ́bá ti kù díẹ̀ ní ọ̀rọ̀ tọ́ba tó dé ó tó jí pé yóò lọ ìgbẹ̀rẹ̀ yóò lọ yóò lọ yóò lọ káwọn bàbá náà yóò dá ìtọ́jọ́ àwọn bàbá yẹn níbi sáré yìí yóò lọ sí ọdún mi débi pàtó lọ náà ọ̀rọ̀ sáà gbé fáwọn bàbá níbi ńlọ hajj ńlọ hajj owó tó yẹ kókó wá síbi ìdè bísíǹsì bóyá ni ó sì ni kókó wá síbi ìdè lọ fóun náà kọ́mọ kọ́mọ mọ́kì mo tó lọ mo tó lọ ájì mo tó padà ní kéèsì yálà sí ẹ̀yà nígbà tó tó dé lóògùn lóògùn tó lè yíjà ó tó ní ó tó para ní ìsàárè irú wà burúkú nìyẹn adẹ́gbẹ̀rẹ̀ wa ní mùsùlùmí wọ́n dẹ̀ máa adẹ̀ máa sanra wa irú àwọn àbáyé ilé sí ń bẹ láàrin àwọn so àwọn yìí rẹ̀ yẹkùnkúnà àyẹkùnkú wọ́n yẹkùnkúnà àjáàtìyì àjáàtìyì ẹ̀rí wọ́n ma wá wá àwọn bùkátà àwọn bó ti pọ̀ tó nì wọ́n ma wá wá ní àhìhà lọ́dà wọn ti lẹ́nu láàrin àwọn ìgbàgbọ́kàtẹ́ àwọn ọ̀pọ̀ ìdẹ́lẹ́ ti gbèsè wa lẹ́sẹ̀ tó ti gbèsè ìwà nílẹ̀ Yorùbá nípa tààrí sàárè kò sí ìkẹta tó lè ṣe àwọn tó wà nínú sàárè alágbára jù lọ èyí tí bẹ̀rù sàárè ẹlò ní sọlá ti sọlá ti alẹ́ ìsọlá kọ̀ lẹ́lẹ̀ sàárè ara wà ní ti ní sàárè ti kẹkẹ bọ́kùnrin jára ẹni ní sílá ẹ̀ ní sílẹ̀gbẹ̀ sàárè ẹni tó wà ń bẹ̀ ọ̀bá lágbára òun àti ìbá àkọ́ wà nínú yẹn tí wọ́n náà fẹ́kọ̀ wà nínú ọ̀gá wà yẹn ní ká sọ wọ́n àwọn alágbára àwọn alágbára ìlọbẹ̀ ẹnu ẹnu ti lọ bẹ̀ ẹ́ sẹ́nu ti kú lára tí ò ní ìkẹta tó bẹ́ ṣe ń ayé mọ̀ tó káwọn tó máa lọ bẹ̀ káwọn máa lọ káwọn wọ́n lè sàmọ́ lórí táwọn máa wọ́n ma títà ọjà wọ́n kó táwọn wọ́n lè ṣe báwọn tó báwọn ń tajà lọ́rùn lókọ́ ọmọ ìdí mọ́lẹ̀ yóò ti sọmọ fún ọ wọ́n yíba yìí ah, bákan náà ọ̀bọ̀rọ̀ àwọn yìí wọ́n rò ìpáwọn yìí lè fara nìyẹn wọ́n rò fáwọn tó wà ní sàárè yẹn wọ́n lè fara nìyẹn àti sọ́kẹ́ wọn nìyẹn lọ́nà lọ sílẹ̀ tọ́bi lọ mẹ́rẹ̀ àwọn bùkátà ọlọ́dọ̀ wọn nínú àwọn èèyàn yìí àwọn tó tàbí fún Islam wọn ní ìlà áàkì wọn fi tó tòkó sí wọn bọ́ sílẹ̀ Hamza àti lámà fi kọ́ ìlà áàkì ìjẹ́ ETC kéwù ETC kéwùlé ẹlẹ́kejì al-munhilluna al-munhilluna bí àkìláàkì àwọn rẹ́rẹ́ àwọn náà munhillu àwọn láti yẹba nínú wà àwọn olùwà wọn ti bàjẹ́ àwọn láti yàyàwóyà wọ́n ti yàwó àwọn náà gbé dàdùn al-munhilluna bí àkìláàkì wà dínìyí wọ́n tó yàyàwóyà ló ẹ̀sìn náà wàyàtùrùkúwùnà ọ̀rọ̀ nípa ọlọ́ọ̀ni àwọn èyí àwọn tó jẹ́ ọ̀rọ̀ ayọ̀ àwọn ọmọ ìgbèjì sílẹ̀ fún àlékí wọn ìgbàwẹ̀ wọ́n ní àwọn ti bá yìí tẹ́ẹ̀sì débi kí nǹkan yìí sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n bá ní àtẹ́lẹ̀ kí ní àtẹ́lẹ̀ kejì ọ̀rẹ́ fẹ́ lọ́tọ̀ wọn ní sí láwùjọ wa láwọn olè jẹ́mọ̀ wọ́n láwọn olè tó bí kò jẹ́ nìkan jẹ́ kàwọn ìjọba ìmọ̀lọ́ rẹ̀ àkọ́jú ní tóbi àwọn ẹni wọ́n ti lọ́wọ́ wa débi kí wọ́n ní fún àdékí wàlọ́ ìwọ̀n ìrẹ́ ìgbẹ̀gbẹ̀ mọ́ aláàrẹ ويرتكبون محرمات وعد ما في أمر كثرة بعد ذلك له وأمركم في الزواج كالزنا وشرب الخمر وأسياد الجيش يقسمهم إلى آخر تسل بيته ويحبون أعداء الله أو إنه أو إما كان أو كان الله wọ́yàtọ̀ ṣàbàwú lẹ́bí yìí ó dà wọn mọ́ sí wọn jẹ ẹ́ báwọn kèbèrè jẹ́ sọ̀rọ̀ lọ́fẹ́ sọ̀rọ̀ bá ṣe mú ọmọdéwà bá ṣe rìn lọ́fẹ́ bá ṣe ń ṣe jọsìn lọ́fẹ́ máa ń ṣe jọsìn ọba wa débi pé àwọn náà dábàá láti ọjọ́ ọjọ́ ní ilẹ̀ kí ló dé lórí pé àwọn ọmọ ọmọ lẹ́gbẹ̀gbà lọ́wọ́ wọn yẹn ẹ̀yọ́ ọmọ ọmọ burúkú náà sì wò lọ tó mùsùlùmí kan tó yẹ pé ìlú bó ìlú tí wọn náà lè ṣe tí ò ti ẹ̀dá mùsùlùmí ti lọ gbẹ́ yìí ò ní kàlù fún ìlú ọjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó wá jẹ́ pé mùsùlùmí ti yé náà ló kó lọ ìgbẹ́ inú òbí pé padà nígbà táwọn tó àwọn èèyàn lọ́jọ́ kìíní àná ìlú ló fi kàn sí ẹ̀sẹ̀ àbí ẹ̀sì ẹgbàáyìí báwọn onídìdà ní ṣe àwọn alátọ́lá tó jọ sunday àtàwọn onídìdà tó fi náà ẹ pé ìlànà àwọn christian ni ọkọ̀ ọjà tọ̀tọ̀ sí àwọn ìwọ́n ń ṣe nìyẹn náà nítorí àsìkò rí wọ́n ní àwọn tàǹtọ̀ ìmáàlùmù ní láyé wà ìbò ìgbàgbọ́ ìmá ń àwọn ẹ̀kọ́ ìsìláàmù wọn ìmọ̀ tó ti jẹ́ ó dẹ́kù fàhùn sí owó náà fi láàmì àwọn ẹlẹ́ẹ̀kẹta ni ẹ darí ẹlẹ́ẹ̀kẹta mo ti bò ní àwọn ẹlẹ́ẹ̀kẹta wà mímọ̀ ju sí ilẹ̀ Islam nínú àwọn tó kọjú agbógbó Islam kò náà tún mùsùlùmù mùsùlùmí làwọn yẹn náà láàkín láti ní ìmáìnà omi láyé lọ ìkò ìmọ̀jì ìgbàgbọ́ àwọn táwọn yẹn lẹ́kẹta yìí tọ́lọ́ ọba lẹ wọ́n ní bàwọn mọ̀kọ̀ sí ìmúnà ti bá rí wà jù bá àwọn táwọn yìí wọ́n máa ń tàbí ètò nílé àwọn apáka ọ̀rọ̀ ẹ̀yẹ yẹn ni pé wọ́n lè fi àìlà kẹ́mọ́ká látàrí wọ́n lè mọ́ká látàrí kẹ́mọ́ká ilà kẹ́kà sùbà wọ́n jẹ́ pé ìyókù lálẹ́ wọ́n ti mọ́ bí kàtí sáì wọ́n bá yẹn àdínwó yẹn pé látàárọ̀ wọn ní gbogbo ẹ̀ ọ̀dà alẹ́ wọ́n jẹun ẹ̀ papọ̀ àwọn èyí rèé yọ̀kọ̀ mọ̀kọ̀ sí ìmúnà ti bá rí wà jù bá làkínà mọ̀ láyà tó kú náà mọ́wọ́ ويتجهون بعض المحرمات التي لا تسي إلى درجة الشرك وهذا ما قلنا وهي كي وكذلك تقو كفر يقو الشرك الأكبر الذي تطلب أو غير أو غيره من أنواع الكفر àti àwọn ìkàlù náà ọ̀sẹ̀ ọdún tó bímọ ọmọ ìrìnà púpù wọ́pọ̀lì ẹ̀dájú àdájí ń tẹ̀yí àtà wọ́pọ̀lì ẹ̀dájú àdájí ń tẹ̀yí àtà àwọn èyí rẹ̀ wọ́n ti ní wọ́n ti bá sábà wọ́n ti láwọn àlájà àbúrúkú kan tí ń bẹ lára wọn tó ti bá wọn lára mú muharramatan ẹgbẹ́ tó lọ́wọ́ ẹgbẹ́ láti eléwọ̀ àrísìláàmù faríkù ní kí ìsìláàmù kọ́ bá lọ́sọ̀ kú lára rẹ̀ wọ̀nyẹ ẹ̀sẹ̀ bí wọ́n àmì ìjàmbá ìrìsùn náà kí ìsìláàmù ní kàdí àwọn ẹ̀sẹ̀ tó tóbi méjì kẹ́bìrì gẹ́gẹ́ bí kí ọmọ ìpàrọ̀ wà líṣì àti kí ẹ̀sìn jàmbá wàtò ìlàbí wà ẹ̀dì wà sátà àti ká máa yapa àjẹ́ àti ká máa ṣe kéta fàháwùlá ìjẹ ní àìlù sí ikú ní ilẹ̀ Islam àwọn táwọn ilé lápapọ̀ àwọn tó ń fi agbó fún Islam yìí lè ánà lẹ́bi yẹ́jì àti Islam lè lẹ́yìn mùsùlùmí yẹ̀dúnú ànà Islam ní ìbàrẹ̀ wọ́n ní àwọn tí òfin ti mùsùlùmí àwọn máa rò wọ́n rò pé lára Islam lọ́wọ́ àmì ọwọ́jẹ́ bí Islam lójú àwọn aláwọ̀ kọ́kọ́ burú jù làwọn ẹlẹ́bọ tí wọ́n tàbí ti ara wọn sí ìgbà tọ́lẹ̀ ló máa ta wọn ẹ̀jẹ̀ ọlọ́pàá kó dàbí sọ wọn lé àìsí pàṣẹ kò ti lọ ọwọ́ akó pátálà ìtẹ́lẹ̀ pè ní ṣe tẹ́lẹ̀ pè ní kókòrò aláwọ̀ kọ́ tẹ́lẹ̀ pè ní Islam bàbá wa Muhammad abdulwahab ọ̀sán tó wáyà lẹ́yìn sẹ́ńtọ́ fún ẹ̀rọ روى محمد بن ابي وهاب ولي الاسلام ولي الاستسلام لله التركي هتم والانقياد له بالطاعه كله والبراءة من الشرك وأهله وفي رواية والخلوص من الشرك وأهله يعني مثلا يعني تلك ما يطايرات لي ولا أعرف يبقى دلوقتي المسلمين الاستسلام لله التوحيد استقاد يتعلق الله سبحانه وتعالى بلو tàwùsí ṣẹ́bí ìgbàtà ń pè ní ìsìláàmù gẹ́gẹ́ òun ni kéèyàn máa sin ọlọ́run ọba rẹ̀ kan tuntun ìlọ́pẹ̀ ní tàbí ìdíyẹ ìsin ọlọ́run ọba lọ́kan tuntun pẹ̀lú gbogbo àwọn ọ̀nà ẹbí tí àtúgbọ̀dọ̀ sọ́lọ́run ọba lọ́kan ó yẹ báyìí sí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí wípé kò ṣe tàbí kò dúró lórí tàbí ju ẹgbẹ́ òfin ṣe mùsùlùmí nítorí ẹ̀ jẹba lọ sínú àlùkọ̀wá ìlú àlùbáà wọ́n ní wa'lam anna al-ibadata la tusamma ibadatan illa ma'a at-tawhid kama anna as-salata la tusamma salatan illa ma'a at-tahara lọ́mọ̀ wípé ìjọsìn tí ẹ̀bí ń di mùsùlùmí tó jẹ́ iṣẹ́ ìṣìlá àti ń pè ní ìjọsìn àyàtúwà ẹgbọ́nà nìkan là ń ṣe fún ẹgbẹ́ bó níjọsìn tí ìbájẹ́ tí ìbájẹ́ tàbí ìbẹ̀ ìjọsìn tí ìbájẹ́ tàbí ìbẹ̀ ìgbìlá pé ẹ̀sìn òun ṣírìkù lánàá pé fún ọdún ní ìbájá bó ti ẹ̀jẹ́ pé àwọn tó ṣe ṣírìkù yẹn náà ìjọsìn àwọn náà ṣe fún àdéhùn pẹ̀lú ìjọsìn ìgbìlá pé nítorí wọ́n ti nǹkan mí lẹ́yìn ọ̀nà ọ̀pá lọ́sùn márùn-ún ìgbà wo látò pè ní ìbájá tí tàbí ìgbà wà bẹ́ẹ̀ báyìí kọ́ náà nìkan náà lọ́jọ́ kan àlí ti ìsìlámù lè láàrin ti tàbí ó tún ṣe gbogbo ẹnikẹ́ni tí bá ti ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́wọ́ bá lọ́sùn márùn-ún tí bá ti ń ṣe ṣírìkù kò lè jẹ́ mùsùlùmí lẹ́yìn ó kí yàrá tó tábàlẹ̀ ń sọ pé sí kí ló pèlú sí eléyìí náà lẹ́yìn sọ̀lọ́sọ̀ àkọọ́lẹ̀ sábà yẹ fún wa àdínkù àti lágbìmọ̀ àkẹ́rù yìí حديث يا شيخ حديث يقول على طول عبد الله بن مسعود عبد الله بن مسعود أبا عبد النبي قلت سألت رسول الله صلى الله عليه وسلم أي ذنب أعظم هو مو بين الله النبي صلى الله عليه وسلم يقول له تبجي àmẹ́ríkà tó wá fẹ́ sàlàyé ẹbọ àmẹ́ríkà ti ta àríkù ẹbọ lóbi sàlàyé lóbi tó ní wàhúwà àndẹ́jàán wàhúwà àndẹ́jàán àdàlìláyìn ní dẹ́n wàhúwà kọlọkọ ṣíkù làmẹ́ríkà rẹ̀ àríkù wá ti ta àríkù ẹ̀fún wa àmẹ́bí ní òun náà ní kọ́ ọmọ sí nǹkan ní ìlẹ́yìn ọlọ́run wa kó wá alábìjọ mazir nazir kọ́ wá fọ́lọ́ ọba nínú ìjọsìn àti nínú àwọn ilé àti àwọn ènìyàn ọba àti àwọn olùkọ́ rẹ̀ wọ́n wọ́n kọ́lọ́pọ̀ ọlọ́wọ́ bá yọba tó ti dá wọn. tẹ́lá ní ilé ń pè ní ibi tí wọ́n ṣe kùnì àtàjà àlejò láàmì ní jáàmù wọ́n wọ́n kọ́lọ́pọ̀. lọ́lọ́ bá yọba pé ọ̀mílẹ̀ náàtì máa ń ọ̀mílẹ̀ náàtì máa ń yẹ máa ń yẹ máa ń ọ̀mílẹ̀ náàtì. أندادا من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ọlọ́run bá ní oúnjẹ náà àwọn èèyàn àwọn bí ó tẹ́ yẹ tẹ́ ìdùnnú dúró láàrin àǹdáàdà jẹ́mẹ̀rún ní jù ní àǹdáàdà àwọn tẹ́ tí wọ́n mú àwọn olùkẹ́ mí lẹ́yìn ọlọ́run bá ní wọ́n jọ́ yóò gẹ́gẹ́ bí àìlámà ti lọ lọ́yìn ti sọ wọ́n kọ́ lọ́rọ̀ wọ́n sọ lórí nínú rẹ̀ níyàwó wà ìbàdà tó wọ́n máa ń yẹ̀rọ ọ̀yá tó lóbi ni máa dúró àbíjì ni ìrùmà tó kọ bá ní wà ìlèmí máa tọ́lọ̀kù ìbàdà ti dàhírò máa dáhọ̀ hátà kọ̀ mẹ́rin tó kọ bá ní wọ́n ní ìbàdà tó wọ́n máa ń ọ̀yá tó lóbi ni máa dúró àbíjì òun náà ní kéèyàn jẹ kéèyàn níbi ọlọ́run bá dókòwò èèyàn gbọ́dọ̀ ní ìfẹ́ nǹkan kéèyàn ti níbi ọlọ́run wa kà tó fi là tẹ̀sí ìyẹn ká fi ẹ̀dá jọ ọlọ́run bá nínú ìfẹ́ èèyàn lè nífẹ̀ẹ́ ẹ̀dá kódà والذين آمنوا أشد حبا àwọn tó jẹ́ mú mi ní àwọn olùgbàgbọ́ òdodo àwọn máa ń ní bẹ̀rùkà mí lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n àṣàjù ló bá níta wọn ìfẹ́ wọn fọ́nà ọba ìfẹ́ tó ń lágbára jù wọn ní fọ́nà ọba tí wọn fi ẹ̀rẹ̀ kẹ́kẹ́ lọ́ba náà kódà nẹ́bì ní ẹgbẹ́ ọba nẹ́bì lọ́ba náà bá nìkẹ́ mo ń tẹ́lẹ̀ ìṣe tààrí ìkùn kátàrú ìlẹ̀ lọ́wọ́ òun náà ní kọ́jọ́ sí pé èèyàn ní nǹkan ní ilé ẹ̀ ń gbé dọ̀tí mú lẹ́yìn ọlọ́wọ́ bá lọ́sùn máa lọ láàárẹ̀ wọn lẹ́sẹ̀ wọn lẹ́sẹ̀ ní sínú wọn tààrí ìkùn ìsìlá wọ́n yẹ àtàrí alìsìláwò láàrín ìfàṣí wà ìdíyàwó láwú bìtọ́à àdíyàwó láwú bìtọ́à oníkọ́mọ kírùn kọ́mọ gbàwẹ̀ kọ́mọ yọ̀zàká kò sí dára tó bí gbogbo yẹ ìsìláàmù àti wà ìdíyàwó láwú bìtọ́à tẹ́tẹ́

eléyìí náà ń pè ní alìbàrọ̀ ọlọ́pùn yẹ́ tó pé alìbàrọ̀ ọlọ́pùn yẹ́ tó pé alìbàrọ̀ ásù pẹ̀lú àìsù kéèyàn ṣe bàrọ̀ nìyẹn ṣẹ́rí ní ibi àìsù àbíwàlá kí láti wà láwùkún láti wà láwùkún iṣẹ́ iṣẹ́ tọ́jà àtàwọn tí ṣiṣẹ́ yẹn àbàwọn sọ̀rẹ́ àbàwọn sí pọ̀ á dẹ̀ ṣe bàrọ̀ fún iṣẹ́ tí ọ̀dá iṣẹ́ ẹ̀kọ́ bákan náà àtàwọn tí ń ṣe ìdájọ́ ní islam rẹ̀ gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá bọ́ pápọ́tẹ̀ fún òǹdí ẹbọ ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ àwọn tí ń tẹ̀bọ̀ lórí ẹbọ wọn rẹ̀ lè ṣe òṣèré nítorí ẹ̀ àwọn àbá ìmọ̀ sọ yí pé ìfọ́jẹ́tọ̀ mímú islam orí kí ni o àgbàdáwà ìbàbà òun náà lè ní áwùsàkùn ẹ̀rọ sí ìmẹ́rin ẹgbẹ́ bá bákan náà ní àyè ìṣẹ́ta ní mọ́ta láyé ṣe tó mú ilá ìlà ṣé ẹ máa nífẹ̀ẹ́ yẹn lórí ọlọ́wọ́ bàbá sùpánù náà ilé ìlà ìlà ìsìlámù lọ́wọ́ gbogbo iṣẹ́ ìsìlámù ni ìsìlámù ni wá ní wọ́n ní wọ́n adébí ọlọ́wọ́ bàbá sùpánù náà gbogbo wọn yẹn orí àlẹ́bí nù sallallahu alaihi wa sallam àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ látòrí ànábì adam fánàbì ìjánàbí ọlọ́ọ̀bá ti bẹ̀rẹ̀ tí ó bí lórí ànábì ọmọ ẹmà parí gbogbo wọn ní ìsìláàmù fún wọn ríra yìí ẹ̀rí yẹ̀ lórí ẹ̀ pàdé káàbẹ̀ epo epo àwọn àtúntì ọlọ́ọ̀bá yìí ní ìsìláàmù wá ẹjọ́bá lẹ́bí sọ̀rọ̀ ní àgbàlẹ́bí ha ẹjọ́bá lẹ́bí àgbàlẹ́bí àkó ẹjọ́bá wà jẹ́ ibi alẹ́ sọ́ọ̀tù ìdàtọ̀rọ̀ pẹ́yẹ ṣe fáwọn ọmọ wọn ni ní pé orí ìsìláàmù ní wọ́n tó lórí fẹ́sì tó yẹ ṣe ní ìgbà ìrẹ́kù ní ìsìláàmù tó ìgbà tó wọ́n pè ní ṣí àìsàlàyé ìrẹ́ fún wa ẹjọ́bá yìí tẹ́wàá ní ṣíìkì yẹn òun wá pẹ́ sí méjì eléyìí tó jẹ́ eléyìí tó tóbi tó ń gbẹ̀rẹ̀ jáde tó ní ìsìláàmù tó ń bẹ̀rẹ̀ àwọn tó jẹ́ sílù kéékèèké tí òfin bẹ̀rẹ̀ lẹ́nu fún islam kò náà mẹ́ bẹ̀rẹ̀ tó gbẹ̀ pátápátá sílùkì ní ẹbọnilẹ́ alábọ̀bọ̀ ẹbọnilẹ́ kìí ìdájọ́ rẹ̀ kẹ́yà ọ̀sẹ̀ àwọn rẹ̀ náà nínú àwọn ọ̀sẹ̀ tó wọ́n pa islam jẹ́ tí ẹ̀bá lọ ka gbogbo àwọn tí àwọn àbá àwọn àbá àkọlẹ̀ padà wá sí islam ó kàṣẹ́ pé lè kọ́ gbajúmọ̀ jù òun ni ilé tí bàbá Muhammad sọ̀rọ̀ àbùkọ̀ ọ̀fẹ́ tó àbá mohammed ẹgbẹ́ wọn gbá mẹ́jẹ kọ mẹ́wàá wọn sọ pé mẹ́wàá péré ni jẹba ò pa ayẹ wọn ní eléyìí làwọn ilé tó wọ́pọ̀ jùlọ káwọn èèyàn tó sí láwùjọ lọ eléyìí tó ní omi tó burú jùlọ tó sì pamọ́ jùlọ káwọn èèyàn yẹn ní mẹ́wàá yìí jẹba lọ wọn nǹkan mẹ́wàá pátá láti rẹ̀ lókè ní nǹkan mẹ́ta lọ́wọ́ àbẹ̀ alákọ̀ọ́kọ́ àdúgbò àṣẹ́kù ẹlẹ́sẹ̀kù ẹlẹ́sẹ̀kù àdúgbò ẹlẹ́sẹ̀kù ànífà nítorí pé mo sọ àwọn tí mo ṣe kí wọn kò yí báyìí tó ló jẹ́ tó kù látọ̀ ní pé gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó mọ́ máa ìsìlámù náà kí náà kò ní kókùrù mọ́tíwájú àkótẹ́ lọ nílò bí kò ṣe bẹ́ẹ̀ ni àbájú tó ń máa tẹ̀síwájú gbogbo àwọn nǹkan tó mọ̀ sọ̀rọ̀ wáta ni mo fẹ́ ka sílà fún wa lórí ẹ̀ ṣírìkù náà ni àwọn àbájú tó yẹ kí márùn-ún ní àkójọpọ̀ ẹ̀fẹ̀ tó tó láwọn tàfà ní pọ̀túwẹ́rẹ́ alákọ̀ọ́kọ́ ṣèkù jáàlì wàtàkìrìbì àwọn mẹ́rin ọgbẹ́ ṣèkù jù ewúdé kúkùrù jáàlì wàtàkìrìbì olóòrùn kúkùrù jù ewúdé wàtàkìrìbì ọmọ ikú méjì papọ̀ owó náà ni iṣẹ́ kèfèrí àjáhàlì iṣẹ́ kèfèrí àyèmàkà iṣẹ́ kèfèrí ìpé òdodo nírọ́ àbí iṣẹ́ kèfèrí àjáhàlì àbí àjòhòwò ilé tó bá rú mi nínú méjèèjì òjèlè sí ìlàlàfíà mẹ́rin náà mi dápè bẹ́ẹ̀ òun náà ní kéèyàn mọ̀ nǹkan báyẹ̀ pé nínú nínú kun rẹ̀ ọmọ àkóòdòdó ni pé báyẹ̀ kọ́mọ wá ka kò ní gbàgbà ìdápè ní àdìgbò ní wàjá àdùbí ha wàsà ìfọ̀nà ta àkóso hùndúnlán wà ìlú wa àyà yẹn tó bẹ̀rẹ̀ pé jù olùdó máa ń túmọ̀ sí iṣẹ́ téèyàn máa ti kó lòdòdò nínú ọkọ̀ ẹ̀ lọ́gbà bẹ̀ ṣùgbọ́n tí ń takò ní ìgbàgbà kéde tó ń sọ̀rọ̀ tó takò ó sì jẹ́ tó takò èyí ló yẹ òun ni pé kọjá pé èèyàn ń gbé nǹkan ìjọ́dúró kan gẹ̀ẹ́jẹ́ ń pè ní ọ̀rọ̀ àbúrò lórí òun ni tó mú tẹ̀sí àwọn nǹkan yìí máa ń tọ̀yẹ̀ ní bèbèrè tí ẹ bá gbé pé nǹkan tẹ ní ọ́ òun ni èrò àkókò yẹn lọ́wọ́ mú wá nínú ọ̀rọ̀ àbúrò Islam ojú bá mi sì wípé ẹnikẹ́ni lọ́ bá pè nǹkan tẹ nínú nǹkan bá lẹ́bi sọ̀lọ́ fún àmú wa tó bá pè ní ọ́ pẹ̀lú àyè ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ẹlẹ́ẹ̀kejì olùkúrù sọ́k ìbí kúrù iyèméjì tẹ́yẹ máa ń tẹ èméjì lórí ìgbàtọ̀ kíyàn ní yẹ̀kí kíyàn ní ìmọ̀ àmọ̀dájú lórí ẹ̀ ẹ̀yà wọ́n tẹ èméjì lórí ẹ̀ kúkúrù fún àpẹẹrẹ kíyàn máa tẹ èméjì bóyá iná ti ẹgbẹ́ àbájẹ́nu kíyàn máa tẹ èméjì bóyá náà bó jẹ́ ẹgbẹ́ láti àkókò ìgbẹ́lájú kíyàn máa tẹ èméjì bóyá náà ti ẹgbẹ́ àkókò sọ́nà ọ̀ma ọlọ́run ti àwọn ẹgbẹ́ ti àkókò àwọn ẹgbẹ́ ti lẹ owó láwọn kẹ ìtẹ́yà bá tẹ èméjì lórí ẹ̀ ìyẹn ti tẹ èméjì ó pé báyìí ó túmọ̀ sí pé àwọn nǹkan yìí àwọn tọ́jọ́ jẹ́ nǹkan àgbàgbọ́ ọ̀ràn yẹn ní tẹ́yẹ̀ ní ẹ̀kí ìlú yẹn tẹ́yẹ̀ ní ìmọ̀ àmọ̀dájú tó yẹ kóoru lórí àwọn nǹkan yìí ìyẹn gbọ́dọ̀ sí ìlú jílẹ̀ olóòjẹ́ sí pé àwa mùsùlùmí alẹ́kùn káàtà sí ìtànà ọkọ̀ ilẹ̀ sí tó pé ìmọ̀ yẹn òun ní ó jogun yẹ kí nǹkan wa alẹ́lò mùnáfí níjà wàlẹ̀ kí nù àlùmùnáfí níṣà nínú àwọn ṣòro tó láti láàárín ọlọ́run àdúgbò a gbọ́dọ̀ ní ìmọ̀ eléyìí tí ó gbé àìmọ̀sákò fún wa fúnra lè di ìgbé ọlọ́dún a lè gbọ́dọ̀ ní ẹ̀sìn kí tí ó lè gbé ẹ̀sìn lè ti wa lọ́dọ̀ òun náà nìmọ̀ Gbogbo ọmọ ti tààríkù ìmọ̀ wọ́n ni ìdọ́kù ṣe àdàmáwò àlẹ́yìn ìdọ́kàn jàdìmọ̀ yẹ̀kìrì ni ẹ. Nítorí gbọ́nù bíkù yẹ̀kìrì ni kò kí ń ṣe kíni, kò kí ń ṣe, kò kí ń ṣe ìmọ̀. nítorí tako mọ̀lẹ́lẹ́ ẹgbà ní ìlú adẹ̀mí náà kúrò gbàdájọ́ ìkókò ìwọ́nì náà gbogbo kí ẹ máa ti gbọ́nù eléyìí báyìí òun ló ṣẹlẹ̀ láàárín àwọn tó wà ní ẹjọ́ ọ̀gá wọn ní ọ̀sọ́rọ̀dì ká nípa ọgbà oko ẹ wà má àdúnnù sáàtà kọ ìmà wà má àdúnnù sáàtà kọ ìmà kúrò gbọ́nù ní ìrọ̀bálùkì àmọ̀ ìjẹ̀wà ní ìrọ̀bálùkì àmọ̀ ìjẹ̀wà tí ó bá ti ẹwà gẹ́wà lẹ́yìn rúdíṣì ìlà rọ́bì láàjìlẹ́ ìnà ọyọ́ mi ha mọ̀ kọ́lábà tí ó bá ti ẹwà wà gẹ́lẹ̀ ẹni táyé bá yẹ náà lọ́wọ́ yẹ wọ́n tí ọ̀dà fúnláyé kò lè dáfún lọ́wọ́ kò lè dáfún lọ́wọ́ nígbà yìí ẹwà òrùkú lẹ́kọ̀ọ́ rẹ̀ tí tó kúrò kí ẹ máa ṣe ojú méjì bára pé èyàn máa ṣe àfihàn Islam èyàn lè máa gbé kúrò pàmọ́ sí ẹ̀ ní ẹ̀ tó ṣe wà ní kúrò ní bákan náà kúrò ìsìnbá wà ní ìbá kúrò ní ẹ̀ ṣe gbé àga oúnjẹ òun ni kúrò ṣe pọ̀ òun náà pé kúrò ìsìnbá orí báyìí pẹ̀lú ọmọ bá ní àbá àwọn àtúntà ìbára wà dáná mìíràn ṣe fọ́ọ̀lù ṣe nínú ó ṣe ìbá ó bẹ̀rù mọ́ nípa jọrọ ọmọ lọ sí àárá wàtàkìgbàrọ̀ ìlẹ́mẹ̀ ń pè ní ìsìnkìgbà tó náà ṣe bá kúrò ṣáàpù ó jẹ́ báyìí pé kéèyàn olódodo báyìí ó lẹ̀ takò èèyàn lè olódodo tí ó takò tí ò ní sàn ṣe bèbèrè tó bí à èèyàn sì lè olódodo tí ó takò tí ó yàn já ikú islam tí tó lè yìí náà fún àwọn ilé ìta àkà yìí ìyára kúkúrú tó jẹ́ sí pé èyẹ́ gbọ́dọ̀ jìnà sí gbogbo orí ìta yìí nínú ọ̀nà kúkúrú òní tí ṣe wùrà wà kúkúrú tí ṣe àwọn èyẹ́ ṣe ègbèrí pẹ̀lú jẹ́ ilé ẹgbẹ́ ní èyẹ́ náà wọ́n pọ̀ láwùjọ wa jẹ́ wọ́n pọ̀ láwùjọ wa tó jẹ́ sí pé àwọn èèyàn ń pe àwọn èèyàn ń pe

lójúmọ́ ní ìlú tó ọlọ́ọ̀bà àdéjọlá ọmọ ń fi ètò lè ti bọ́lá àwọn tọ́lá ti ṣe ẹ̀họ́ tọ́lá ń gún ipò lè jẹ́ ọjọ́ ọlọ́ọ̀bà sùpánù tààrà wọ́n máa ń áfíríkà mímọ́ gbèsè rọ̀ ní àyà tó rọ̀ fi yìí tó ń ma àrọ̀bọ̀ àìmà yẹ ẹ̀rọ̀bù ni ọlọ́ọ̀bà ní orí bàbá mọ̀ ọ̀nà ni ọlọ́run bá ní kò tẹ́lẹ̀ ẹ̀ka tó ní pàǹkù sí ìlú ẹni tó yẹ sí pé yúkẹ́ ọ̀nà àyà jẹ̀bi àyà jọba sí wọ́n ara lé sí àwọn àyà ọlọ́run ọba wọ́n ní sí àwọn àyà ọlọ́run ọba fún fún àwọn àyà ọwọ́ gbúrí kù ní ẹ̀rọ ìwọ̀fẹ́ lọ. ìnà nínà mùsùlùmí nà mùsùlùmí àlùmùsùlùmí ló mẹ́yẹ òun náà ti ní o àjà olóòrù ọlọ́run bá ní àwọn ọlọ́run ó sì yà sí àwọn ìgbìmọ̀ yàrá tí ọlọ́wọ́ bá àwọn àwọn ilé àwọn tọ́lọ̀ ọba àti ìyá tó ń dé pẹ̀lú ọdún pé òun ọlọ́wọ́ ọba tó sùn láwọn ọba alẹ́ nìkan lòun ní màdé papọ̀. orí bá yẹn ọlọ́wọ́ ọba téèyàn bá ti ẹ̀mọ́ ayà mi ó tó bí ẹ̀ ń gbọ́ ọyún gbọ́dọ̀ ọba lórí kúlì láyé àlàmù mọ́ fi sàmà wá ìwà áàbì wá ti ń bẹ ní sámà sílẹ̀ kò sẹ́ni kankan عندي قل لا أكون لكم عندي خزائن الله ولا أكون من الملك ولا أعلم الغيب ولا كنت أعلم ولا كنت أعلم الغيب فاستغفرت من الخير يا بكر وإن الله إن الله عنده علم الساعة وينزل الغيب ويعلم ما في الأرحام وإذا جئنا نبني أنا كم نبقى يترك الإثمان بقول الله يا ريجي وإذا àwọn èyí tó fi yé wáyé pé ọdún wọn bá nìkan ló ní má kọ̀kọ̀ ní bẹ̀ẹ̀ yóò ní báyìí àwọn àfá èyí tó bà wá tó jẹ́ pé àwọn àfá àti ń pàtì mára ìmọ̀ yẹn wọ́n láwọn lè mọ ìmọ̀ yẹn àwọn lè ní orí wọ́n lè yẹ̀wò ìlú àwọn lè yẹ̀wò nínú yẹ̀fẹ̀ àwọn lè yẹ̀wò láti ẹ̀lẹ́wọ́ àwọn lè yẹ̀wò láti gbògbìláàtì kódà ẹ̀yìn òkú mọ̀ sẹ́ni kùránì gan àwọn òṣùpá wọn ṣe wò ẹ̀rẹ̀lẹ́rì kùránì púpẹ̀ tẹ̀síbá ní ẹ̀kọ́ bá ti mú kàn wọ́n bá ti mú kàn tẹ̀síbá gbogbo àwọn ọ̀nà àwọn ẹni jẹ tẹ́wù láwùjọ wa lórí àrí náà àrẹ́sì sọ wọ́n sáà lè sọ fẹ́rẹ̀ sọ fún ẹni pé mẹ́ta àtà àwọn ọ̀pá àwùdá ìlẹ̀ ọ̀sọ̀dọ́kọ̀ wo ni mo yà fún àrẹ́sì gbogbo ẹni ó sọ wá lọ bá àwọn tí máa ń wòṣẹ́ àwọn alágbèbá àwọn òṣìṣọ́ká àwọn ayẹ́lẹ̀ wò tọ́lọ bá wọn pàtàkì wí ma yàtọ̀ wò tọ́ wá gba tí wọ́n sọ fún ọgbọ́n papọ̀ ti sábà ọ̀bí ma fún ìlà Rúbẹ̀ ní bẹ́ẹ̀ ti ya tèfè ní oṣù tèfè tí ìgbà tọ́lọ bá lè bá lẹ́nu sọmọ náà sọ́kà ní orí bá lẹ́nu. Àwọn èèyàn ti lọ láwùjọ wa lónìí, wọ́n lọ yẹ ẹ̀ka yìí wò. Tó ń ti bẹ́ẹ̀ wọ́n sì máa láti sọ́nà tó mú sùn náà. Àwọn èèyàn kan náà ń bá wọ ìyẹ́ wò, àwọn láti gbà tó mú sùn náà, kó làwọn pàpà síwájú ẹ̀sẹ̀ náà. Ṣé báyìí? Ẹ wo adúgbò àwọn ọ̀nà táwọn ẹ̀sẹ̀ ṣe tèfè yìí àwọn èèyàn ṣe bèbè ní ìtakò àwọn ayọ̀ ọlọ́run bá wọn sùpá rẹ̀ láàárá àyàtò ṣẹ̀ríyà àyàtò ṣẹ̀ríyà àwọn ayọ̀ ọlọ́run bá tọ́jẹ̀dá tọ́jẹ̀dá àwọn èèyàn takò àwọn ayọ̀ ọlọ́run bá tọ́jẹ̀ kò fi àwọn èèyàn takò nígbà yìí àwọn èèyàn takò níbi ayà ní oníkẹ̀ẹ́lú ìran púpọ̀ rẹ̀ ó ti nínú àwọn akúrù náà yàtọ̀ ń ṣe láwùjọ wa lónìí òun ní kí ẹ máa tàbí di ìyá náà sọ́dọ̀ náà ọlọ́run tó ní ẹgbẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin ọlọ́run máa ń tẹ̀yìn ọlọ́run tẹ̀yìn ní àwọn obìnrin yìí tẹ́lẹ̀ wọ́n lè púpọ̀ o nínú àwọn ọmọ ẹgbẹ́jọ́ àfáà lọ́nà àwọn sí ọ̀yọ́ yìí

ẹwọ ní ìkẹrẹ àwọn ẹ̀sùn ìbí bẹ̀rẹ̀ tí bá ní ọjọ́ ìpìlá jẹba ní àìwọ́n mọ̀ ikú rẹ̀ tí ń bọ́ láàrín ọmọ àwọn ọmọ tí èèyàn fi jẹ́ ara rẹ̀ lọ́wọ́ tí bá irú ẹ̀ náà ni kéèyàn já ti òkè nígbà tí pé wọ́n máa pe àwọn ọ̀nà sọ́ọ́rọ̀ àti ìyàwó tí a máa pè nínú sí àmà tí ẹni ò ṣe kèké nínú àmì ìjọba pé ẹ̀yìn náà lọ́pọ̀ láwọn fún mi ìyàwó sọ́ọ́rọ̀ àbí wípé àwọn ìyàwó ẹ̀sìn sọ́ọ̀rọ̀ ọmọ ẹ̀ ṣe kèké ìkájọ́ ẹ̀sùn ọ̀nà ọ̀rẹ́ láìpẹ́ síra ìlú bẹ́ẹ̀ ẹ̀sùn ọ̀nà ọ̀rẹ́ òun alábà láti ìlú wọn ń padà wọn jọ so ìgbà tó ọ̀nà ìgbà kò ní ìfẹ́ bá dàgbò ní láti nípa ìlú òun tẹ̀sẹ̀ ìlú lọ ní kọ́lá àwọn tẹ́lẹ̀ àtàwọn jíù ọlọ́mọ ìkọ́lẹ́nu ìkọ́lẹ́nu pẹ̀lú lálọ́ pé wọn pé á lè fi dáàbò lọ́wọ́ wọn fún àgbára pé ìwé ṣe kéde o irú yẹn ni wọn ní bàbá wa ń sọ pé máa ń láti dákì mo ṣe kí àwọn ṣáàtì àti gómìnà àwọn tó ṣáàmà náà lọ dẹ́kọ̀ọ́ lọ́dún báyìí ẹni tí ò bá pé àwọn ọ̀tẹ́bọn àwọn tẹ̀gbẹ̀rí nílé ìgbèrè àbí ó ṣe ìlẹ́yìn nínú ìjẹ́kẹ̀gbẹ̀ wọn tẹ́lẹ̀ mẹ́kọ̀ọ́ fún wọn ẹ̀ka ṣe ìlẹ́yìn àwòsàn àbàdàbà àbí ó

bá ti ti gbọ́n ní ṣe ìgbè ẹni tó bá sọ ẹ̀ ti ṣe ìgbè rí nínú kọ́lọ̀ ọ̀pá lọ́sùn hàn tààlà kò wọ́n tẹ́ bèèrè ẹgbẹ́ pa ẹ̀yọ لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة لقد كفر الذين قالوا إن الله هو الشروع والمسيح عيسى ابن مريم ọlọ́wà ní kẹ́kà fáwọn ọmọ náà lọ́nà àwọn ìyàwó ìjọba lọ́wọ́ ọlọ́wà ní kẹ́kà ọlọ́wà ní wàdí kófìrì oyíwá yìí tó ọlọ́wà bá ní àwọn ìyàwó pẹ̀lú kúrù wọn ọlọ́wà lè jọ làánáwò ọlọ́wà làánà wọn nítorí kúrù wọn tó ọlọ́wà lè jọ lámí wàjá iná olúkọ mọ̀kànlá yóò àrífún lẹ́sí kẹ́límà àmọ́wà bẹ́ẹ̀ tó ọlọ́wà lè jọ lámí adẹ̀ sí ọgbà wọn ní ìgbà tó lè gbogbo tó ìyẹn ní ọlọ́wà lè jọ kàkọ́rọ̀ wọn lọ́wọ́ ọlọ́wà lè jọ ẹni tí ò bá wá lè kò ń tètè irú ẹni bẹ́ẹ̀ ti pe àwọn ayọ̀ ẹ̀yọ́ èyí wọ́n lè fi ayà kẹrọ náà kọ̀ hàn ìgbẹ́lẹ́ bẹ́ẹ̀ ti kèfè ní pẹ̀lú ìpàdé gbogbo àwọn àpá kò sí ìyàmà ọ̀dà àpá ìgbẹ́lẹ́ bẹ́ẹ̀ ti kèfè ẹgbùrú àwọn nǹkan wọ̀nyí táwọn mùsùlùmí láwùjọ wa wọ́n kó sí nínú àwọn nǹkan tó balẹ̀ ìsìláàmù jẹ́ táwọn mùsùlùmí kó sí òun náà ni àtìjúlù lẹ́yìnlá àtìjúlù lẹ́yìnlá kí ẹ máa forí kalẹ̀ fún kàmí àtọ̀kọ́rọ̀ ọ̀bà tó ìyí ìlú tó méjì o ó dàbí ìlú tó mẹ́ta ó tó tó jù mẹ́ta lọ́pàá òní bá yìí ní tí ó sì sọ ìdájọ́ sùjú ìlú kọ̀ọ̀kan ó lé kí ni àríyàn tó lè sùjú ìlú yẹn tí a bá ń sọ wípé ìsùjú ìlú fún ìgbà lókà tó fọ́nà ọba ẹ mọ̀ bá ń sọ̀rọ̀ nípa àlùwá ilẹ̀ ìgbàdà à ń sọ̀rọ̀ nípa ìran ìjọsìn àbí nà ẹ tó wá lè sùjú ẹ sábì èkó orí ìṣẹ̀lẹ̀ fún ìṣẹ̀lẹ̀ lẹ́ni tí ó ti fún ìṣẹ̀lẹ̀ àtàfọ́nà ọba lọ́sùn gbogbo ẹnu àwọn àfáà kò ṣe kékeré yìí ayàpọ̀ ń jẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ ní kékeré àdúgbò tí ó lò eléyìí báyìí àwọn mùsùlùmí láwùjọ wa yìí wọ́n ń ṣe àwọn ẹ̀rọ ń borí tẹ̀lé fún ìgbàgbé lẹ́yìn lọ́wọ́ ọ̀pọ̀ sí pàmò láàyè nínú ẹni àdábòtò ìrẹ̀lẹ́ ìlà kéde máa fẹ́ràn fún nǹkan ìlànà fọ́lọ́wọ́ ọ̀pọ̀ sí pàmò láàyè nínú àwọn ọ̀ràn ìjọsìn ni àwọn mùsùlùmí yóò ní wọ́n pẹ̀lú tó tààrí wọ́n pẹ̀lú bá tẹ̀lé wọ́n pẹ̀lú báwọn nǹkan ló lè yọ̀wọ́ ọ̀pọ̀ lọ́sùlùmí láàárín ẹ̀kẹ́ bọ́ọ̀lù bákan náà nínú ẹ̀ ni àdínàgbèrò lèrè ìlà tí a máa jẹ́jẹ́ tí a máa tẹ̀lé fún nǹkan bí àkọ́kọ́ ọ̀pọ̀ lọ́sùlùmí láàárín tí ẹ̀sọ́ bá lè yá àdíkò mi bá lè nǹkan báyìí lọ wá fún ọ àwọn ẹni bẹ́ẹ̀ táwọn tààrí ìfọ́pẹ́ láwọn tààrí ẹni wọn wà lọ́sùn láti láàrín àtọ́lẹ̀ ìfẹ́ àwọn olóṣèlú láti lọ àwọn tààrí yìí àwọn ìyẹn lọ bẹ̀ wọ́n lọ sí náà bí fún wọn òun jẹ́ ní nàìjíríà nìkan tẹ́bá lọ sí egypt náà ẹni bá lè padà nílẹ̀ tẹ́bá lọ sí sudan tààrí pọ̀ lọ láwọn ẹni náà bí fún tẹ́lẹ̀ bá tẹ̀lé sudan yóò bá wọlé sọ́kùnrin náà bí fún ẹ ti fi tààrí sudan ẹ bá orí ti àwọn ìran oúnjẹ àtàsọ àbí ti àwọn ìkan ẹ bá gùn kẹ́ ẹ lè wọlé sáwọn ìyẹn mọ́ àwọn tó wà ní tààrí nítorí náà bí fún ẹgbà yìí àwọn ilé iná jẹ́ mùsùlùmí ló tẹ́lá wọn tí ó wà ní mùsùlùmí ló tẹ́lá wọn ilé ìtọ́ ga jù mẹ́ ó jù náà àkọ́kọ́ òun lè lè àwọ̀ mẹ́rin náà ní ẹgbẹ́ ìpínlẹ̀ àmì ilé ìyọ́lọ́ ọba lóṣù máa ń gbà ààrẹ àwọn èèyàn ń pè nǹkan àmì ilé ìyọ́lọ́ ọba lóṣù wọ́n àwọn èèyàn ń àwọn ẹlẹ́yọ̀ àwọn èèyàn ń àwọn òbí nígbà tí gbogbo nǹkan méjì ẹ̀rọ ń pèlẹ́ yọ̀ lọ́wọ́ wọn ọ̀rọ̀ tààrà irú nǹkan bẹ́ẹ̀ ṣe kù ní gbogbo ẹ̀dá ìgbóni ìsìlá àwọn òṣèlú ṣe nígbà tí bákan náà nínú ẹ̀rẹ́ àyètì rọ́bà tí a máa wá ìyọni nínú wàhálà lọ́sọ́dọ̀ nǹkan àbí àtọ̀fọ́nà wà ló sùmárù tààrà èyí ta ìwà náà nǹkan tó tí Muhammad bá gbọ́ àbùkọ́ sí àlórí ẹ̀ táwọn ìgbà kan ìdórí ẹ̀ tó ń dórí ẹ̀ táwọn ìgbà kan ìdórí ẹ̀ títí ní báyìí lọ́dọ̀ àwọn méjì pé kọ̀sílà kẹ́lẹ̀ kọ̀sílà ẹ̀sùn jẹ́ rírà nìtì ṣùgbọ́n pé kẹka mọ́ gbáyì kọ̀sílà ẹ̀sùn wa pé ká ìbẹ̀rẹ̀ kọ̀sílà ẹ̀sùn orí tí wọ́n mọ̀ sí pé wọ́n ní wọ́n ní yá ṣe ìtọ̀ ìlú ni yá ọ̀wọ́ ìtàn ìlú wa ọ̀ àríkìní ìwọ́n ti tàbí lórí ẹ̀sìn ìjà wọ́n ní mo pín ìrẹsì ìtọ̀ ìlú ni yá wọ́n tó ẹjẹ́ olùbàlá gbogbo ayé ọ̀rí ti ní ìjọba ìjìyà ràmí lọ́wọ́ bàmí lẹ̀ pẹ̀lú bàlá rẹ̀ pàmílẹ̀ sẹ́fì ìtàwọ̀ torí pé ìrètí pípẹ́ a máa sọ̀kan náà rẹ̀ mọ́tò láwọn orin ẹ̀yẹ tẹ́lẹ̀ orin ẹ̀yẹ lọ́wọ́ bí lórí pàṣẹ àyẹ̀lọ́wọ́ mo download kọ̀sílà yẹn ní ọ̀dọ̀ wọn kama wọ́n lọ́wọ́ lọ́wọ́ ìgbẹ̀rẹ̀ ní àtọ̀wọ́lọ́wọ́ bá nínú ọjọ́ pé ìwọ̀n ní àmà lórí àtọ̀wọ́lọ́wọ́ bá lọ́sùn àrùn àárá ẹbọ ni alkọ́ọ̀fù kama gẹ̀rù nǹkan ní àtọ̀wọ́lọ́wọ́ bá lọ́sùn àrùn àárá irú bẹ̀rù táà ní sọ́lọ́wọ́ bá kama ní fún gẹ̀rù jẹ́ sí alkọ́ọ̀fù pọ̀ ó ṣe ìbẹ̀rù àdámá tí mọ̀ bẹ̀rù tèyàn

ẹgbẹ́ ìgbàlẹ̀ kí ẹ̀mà gbó lẹ́nu ọ̀dá bá làbí ara támọ̀tọ̀ ní ẹ̀sùn tó ní bí àwọn nǹkan yìí ẹ̀yẹ owó lọ bẹ̀rẹ̀ mọ́ lẹ́yìn ọlọ́pàá tó ti máa lọ àyàtọ̀ àtọ̀kọ́ òkú ìgbàlẹ̀ bákan náà òun ni àwọn ọ̀gbà tó wọ́n wà gbà ìmá ní ìrànkẹ̀ ìmá lójú kòkòrò ìmá bẹ́ nǹkan ìmá tọrọ nǹkan lọ́nà nǹkan ní ọ̀dọ̀ ọlọ́pàá tó ti máa lọ àyàtọ̀ kama ní ìgbẹ́ni ilé nǹkan ní ilé ọlọ́ọ̀bá bákan náà àtàwọ́kù ìbára lè nǹkan ní ilé ọlọ́ọ̀bá ló sì máa rọ̀ta àárín lágbára lé pé nǹkan yóò ní orí wá nǹkan yóò gbé àwọn nǹkan yóò gbà lókù ní wa ẹ wá òkú àwọn ọ̀gá sọ yìí tẹ bá lọ sí àwùjọ àwọn mùsùlùmí lónìí tẹ lọ kọjá tẹ lọ káàkiri àwọn ilé ẹ rí i pé ẹ níta ẹ níta fẹ́ kú yìí kán àwọn ìgbà tí mo sọ yìí lára àwọn ènìyàn pé báyìí sì ẹ ti àwọn àdéhùn ọgbẹ kó pé lára ẹlòmíì bàbá wa alhamdulilayi àtàkàrí nínú ma'áríkì pọ̀bùrú orílọ̀ èdè iṣẹ́ ìsúnlẹ̀ ìrùsùn wọ́n ní bàbá pàwọ̀ pẹ̀ lára yẹn pàzílùmún wọ́n ní pàzílùmún pàzílùmázùn bàkọ̀bàájúhá bàkọ̀bàájú wọ́n ní òkùnkùn ní ẹgbẹ́ ìkẹwà lókè ìkẹwà jùlọ rẹ̀ lọ́dọ̀ ọmọ ọba tó ti wọ́n lẹ́gẹ́ yóò kàn tí wọ́n bá ń jíwẹ̀ bá wá lè pé lára ẹ̀yìn àjọ́wò lọ́nà lọ́dọ̀ ní pátá ní sára ẹ̀yìn ẹ̀wọ̀n olúwa lónìí ẹ̀wọ̀ àwọn èèyàn wọ́n gbà nínú ìlú owó láwọn ìfẹ́ ìmọ̀ rẹ̀ wọ́n là kúrò bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lè ní à ń ṣe ájì pẹ̀lú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa à ń kírun pẹ̀lú kẹyẹ ọ̀pọ̀lọpọ̀ wa à ń gbáwẹ̀ pẹ̀lú kẹyẹ àyẹ̀wò tàkà pẹ̀lú kẹyẹ wíwá lójú a lè ṣe òfin mùsùlùmí ni wa àwọn tọ́lẹ̀ ṣùgbọ́n náà wà bá àlejò gbogbo nǹkan yìí tó bá lè jẹ́ kó sí náà bẹ́ẹ̀ àlẹ́sìmọ̀ jẹ́ oṣù yìí kí ẹ parí ẹ̀ bẹ́ẹ̀ ti rẹ̀ pé mo lágbàálẹ̀ àti lọ́kọ́ṣà mo kan tó bá wọn ṣe ìbọ̀rọ̀ ní ọ̀dún mẹ́sì ọjọ́ yẹn ẹ̀rọ wọn bá bà ní ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣẹlẹ̀ ní pínlẹ̀ ọ̀rọ̀ mẹ́rin ní táyì lẹ́kọ̀ọ́ àdúgbò kan bẹ jẹ́ lápọ̀lá airport wọ́n pè ní checkpoint àwọn ẹ̀rọ point checkpoint ìlú tó kọ̀rẹ́ àdúgbò wọ́n wá pèsè pé àwọn kan pé àwọn àpá àjọ wọ́n ti jáde lè kí lójú lójú kọ́ lọ kódà tó tọ́ lọ ìgbèrè wọ́n lọ sí orí ìdí wọ́n wá ní káwá ti máa pàdé pé ìjọ́lẹ́kọ̀ọ́ ká yẹ sẹ́wù àti káwá yẹ sẹ́wù ẹ̀ màá ní ẹ̀sìn òkú lọ àní ẹ̀tọ́ wọn jẹ́ wa torí kẹ́mi ọmọ ó ní ẹni burú burú bọ́ wá pé wọ́n ti bẹ́ẹ̀ yìí ìjọba yẹn ló mọ̀ pé ìyí nǹkan lè ṣèyàn débi tí ó wà ẹ̀rí wọ́n lọ pẹ̀lú kọ́mílẹ̀ mo ti mọ̀ pé ọlọ́run ti jẹ́ kan wá nígbà tí mo jẹ́ kan wá sáájú mi lé wọ́n láì ọ̀pọ̀lọpọ̀ àdúrà mo á rò pé bóyá bóyá wọ́n kàn bóyá wọ́n kàn fẹ́ wọ́n fẹ́ ti wá láǹfààní pé àdékáwọ́ òye tẹ̀sí wọ́n o táàmà wá ẹ̀mí mà pé tí ọ̀dà ni aláwọ̀ aláwọ̀ bá àtẹ̀lẹ̀ káwá ti káwá ti wọ́n sì kékeré kẹ́kẹ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá Àwọn èdè máa tọ́ máa ń wọ́n kó àwọn òjú wá ń pèjẹ lọ́rùn iṣẹ́ náà àwọn àlàáfẹ́ lórí kó láì fẹ́ lẹ́tọ́ ọ̀rọ̀ ẹ̀yẹ àwọn jọ ń pa àjọ ń pa sí ìbáyé aláàrẹ ọlọ́run fún àgbà ó ìbáyé wọ́n lè láwọn ọ̀ṣù ha sanu wa inú ẹ̀ ni àdídù láti sọ̀rọ̀ náà lẹ́yìn tá a bá lẹ́yìn sọ̀rọ̀ náà fáwọn arábáwá yàtọ̀ tó lẹ́yìn ọ̀gbọ́n mi náà kó a máa pààlà bí ilé ẹ̀kọ́ قال الله صلى الله عليه وسلم إن نبيا من الأنبياء كان يخط فمن وافق خطه فذاك àwọn àbá ní ọba àwọn ẹgbàgbàgbà pàmàlúwà pàkọ̀kọ́tùhù kàdàpàdà pàmàlúwà pàkọ̀kọ́tùhù padà wàmàlúwà pàkọ̀kọ́tùhù padà tọ́wọ́ yẹ ìrọ́pù yẹn níwọ̀n wọ́n ní àlẹ́bí ọlọ́wọ́ bá kan náà àlẹ́bí ọlọ́wọ́ bá káàrẹ̀ yẹ kótó a máa ṣe kótó a máa bàlà wọ́n ní ẹni tí ìlà yẹ lọ́wọ́ bá kó bá ti léde tàlẹ́bí ọlọ́wọ́ bá yẹn fàgáṣà irú yẹn gẹ́gẹ́ irú lọ́wọ́ bá lè jẹ́ lọ́wọ́ àlẹ́bí ọlọ́wọ́ bá yẹn kó nìyẹn ẹni tí wọ́n lè pé ìlà tí ẹ ṣe kò ń gbẹ ìtọ́ yẹ kó ṣe ó bọ́ sí déédéé ó ní bàmọ̀lúwà kọ̀ọ̀kọ́ ẹni tí eh, kọ́ọ̀tù rẹ̀ tó bá wá pápọ̀ tó má ṣe déédé oye èsì méjèèjì rẹ̀ o èrú ìyẹn òun kọ́ọ̀tù bá ń lọ wọ́n ní ìyẹn ní ká ní sọ fọ́fọ́ àpá ìgbà ká máa tẹ ìdí òbínú jẹ́rí pé ọ̀pá tí ó dáadáa tó bá lo àyíjì fún ẹ̀yọ́ jẹ́yìn tó bá yẹ pé ẹni tó mọ̀ tó bá yẹ pé ẹni tó kéwú ló bá lò ó wọ́n

òfin ìlú àdéhùn wọ́n bá tó ń tẹ̀yàtọ̀ láàárín àlìkìhánà tó wọ́n yẹn tó pé àlìkìhánà wọ́n lọ sí àlìkàhánà àti àkẹyẹwọ́fà àkẹyẹwọ́fà yàtọ̀ fún àlìkìhánà wọ́n bá tó ń dàmọ́ ara wọn lọ náà fàá tẹ̀tẹ̀tẹ̀ bá wọn kí a tó pọ̀ kẹ́ a ní àtẹ̀jì a ní àlìkìhánà àlìkìhánà a lè ní àkẹyẹwọ́fà òdí bá yẹn tó a lè ní àkàtọ́ yìí tó tó bá tọ́mọ́n tọ́mọ́n sàlàyé ìdájọ́ náà sàlàyé fún wa nínú ìdájọ́ sàlàyé ẹ ṣe ó sún mọ́ra wọn láwọn àbúrò àbúrò rẹ̀ tó jí báyìí bó ṣe yẹ káwọn nǹkan kan wà nínú àwọn ọ̀rẹ́ tí mo sọ pé ó yàtọ̀ pọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣe báyìí ọ̀wọ́n dà ìgbà tọ́mọ́n sọ̀rọ̀ nípa àtẹ́yìn àti nọ́sọ̀rọ̀ náà ṣe báyìí ànọ́sọ̀rọ̀ ni hàdùn ṣùgbọ́n tọ́pì tọ́jọ́ ni ọ̀dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó lè tọ́pì tọ́jọ́ ni fún mi mẹ́rin wá pé ẹ àwọn àfáà fẹ́ láwùjọ yìí wọ́n ti ṣe tán láti dáàbòbò àwọn ọmọ àbàjẹ́ àwọn ẹgbọ́n yìí wọ́n ti tán láti dáàbòbò pẹ̀lú àwọn ìrìn òsì tí ń bẹ lára wọn. Tọ́lọ́wà wà láwọn ìdára òun ó bá jiná bí ọlọ́pàá nígbà táwọn ìṣẹ́jọ́ ọlọ́pàá tó dé bá wọn pẹ̀lú ìmọ̀ tó yẹjú àwọn kèrèkèrè náà wọ́n ń tàbí ìṣẹ́jọ́ ọlọ́pàá nílẹ̀ pẹ̀lú ìmọ̀ wọ́n ti ń dúró àwọn ilé ìjọ pẹ̀lú ìmọ̀ ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ó sọ pé kì í máa ṣe bọ́ọ̀lù ìṣẹ́jọ́ rẹ̀ fún wọn náà làwọn àbá gbé ẹgbẹ́ ọlọ́pàá àti ìṣẹ́jọ́ fún màrí ilẹ̀ fún ọdún bá ìlú mú mọ̀gọ́ jẹ́kulẹ̀ ìlú àwọn ìmọ̀ kẹ́ni tó ń takùn mọ́ ọlọ́pàá pàdé lórí lórí tv ẹ̀rọ àpàdé láwọn lórí jẹ́jẹ́sì eréṣàmì nípa nípa gbọ́ pẹ̀lú àìní ẹ̀rọ àpàdé lórí fóònù ẹ̀rọ àpàdé lórí facebook ẹ̀rọ àpàdé lórí lórí whatsapp pẹ̀lú àìní lẹ́sẹ̀ ìtàjẹ́ ìgbẹ̀gbẹ̀ àwọn ẹ̀kọ́ yìí àwọn ìṣẹ́ lórí pẹ̀lú àìní àwọn ẹ̀sìn ìta ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ẹgbẹ́ lè ṣe ìnìkan pàṣẹ láwọn ọmọ ẹ̀jẹ̀ ṣùgbọ́n oríṣi ìgbésí wa gbé kágbìyànjú káàkiri ṣe fáwọn èèyàn pé àwọn ọ̀sẹ̀ ìlànà jẹ́bẹ́ pé yóò bá ìsìlámù jẹ́ ẹ̀kọ́ àwọn ìjọba mẹ́rin òjú bọ̀ ẹ̀tọ́ àwọn ìjọba ọ̀bá ní ṣe òkú nígbọ́ àwọn ọ̀kẹ́ ní àní jẹ́ kí ó sí wa bẹ́ẹ̀ ló ní kékeré àwọn tí wọ́n gbọ́ ẹgbẹ́ bí látọ̀lù kọ́ńtẹ̀lì ìjẹ́ bó ti sọ بلا تستوي اسم الحق لقلة الصادقين لقلة الصادقين ولا تغتر بكثرة الهاربين wọ́n ní májè kó sí ma májè kí ọjọ́ lẹ́yìn rẹ̀ ní pé àwọn tí wọ́n tẹ̀lé ìwọ́n kéré bọ́lá wà nígbà yẹn ni máyì jẹ́ kí wọ́n ti gbàgbẹ́jẹ pẹ̀lú púpọ̀ àwọn tí wọ́n pa ni àwọn àwọn bí ìyàtọ̀ ọjà ikú ní Islam àti ilé ọjà ikú ní Islam àtàwọn ẹ̀ṣẹ̀ ilé fẹ́ pé ó dí Islam yẹn ó sọ ẹ̀ sí ọmọ ẹ̀ sọ̀rọ̀ àjábá ìlú pẹ̀lú ilé rẹ̀ fún fẹ́ sáwọn ìlú ẹ̀ sáwọn bàbá yẹ kọ́ mú yẹn so ọlọ́pàá ìlú ọjà máa ń yọ àwọn tí ọlọ́pàá ti ọlọ́pàá ìlú àtọ̀ ọmọ àyà وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم أكمل الله ربنا من المستحيل له والآن سبحانه وتعالى سورة الرسالة من المدرسة وكما يقول الأمور في العالم الأستاذ الشيخ الثوري عبد الرزاق بن حسن أبو الصداق الحاج المسلمين سنة والسلام ونسأل الله سبحانه وتعالى أن يبارك فيكم وفي الذين وأرجو أن يتقبلكم الله سبحانه وتعالى أولا يتقبل الله سبحانه وتعالى لأنما يقول لها الأسفل يوم náà aláwọ̀kọ́ ti pé àwọn ọmọ ìlú nínú àwọn ìjọsìn ọlọ́pàá lọ́sùn láàrín sàárá tó fi àsìkò sí ọlọ́pàá lọ́sùn láàrín sàárá jẹ́ sí àsìkò rẹ̀ ní ìkẹ́ tí àwọn mùsùlùmí gbọ́dọ̀ pàtàkì ká gbọ́dọ̀ sí àwọn ilé ìrìn mọ́ wa ọlọ́pàá ní wàá fi sọlá ìlà sọlá kẹkẹ́ àìsàn ìlú ìgbẹ́ ìkárà ọlọ́pàá ní ẹ̀rọ ẹgbẹ́ òkúrò dájúdájú ìrọ̀rùn ó jọ ọ̀ranyàn lórí àwọn òmìnirí pẹ̀lú àsìkò ọgbọ́gbọ́ta àti ọgbọ́ ọ̀ranyàn àyẹ̀wò àsìkò sí láwọn jáà mùsùlùmí lórí bákan náà wà á tó sọlá tẹ̀lé lórí ìrìn lórí ṣàfihàn wákàtí lẹ́yìn ọ̀pọ̀rán ìfájì ìnáwó ánàkọ́ ìtàn ìṣòwúyà báyìí náà wọ́n lọ sọ̀rọ̀ nípa àsìkò ní ìpínlẹ̀ ìfájì ìlàsọ́tà kìlẹ́yìn àsìkò táàbí jẹ́ ọ̀nà ìrẹ́lú. Eléyìí báyìí ó túmọ̀ sí pàtàkì àsìkò òun fún wọn. Ìgbà tí ayé sọ̀rọ̀ tó jẹ́ wà máa kọ́ àlẹ́bí náà. Ẹ̀ẹ́dẹ̀bí ayé tí wọ́n. Lára kọ̀kọ́ ọjọ́ òun. Náà, wọ́n làwọn ìgbà tó lè kọjú wọn láti máa ń fi òjò láti kò ṣe ẹ̀ka ìlú. Àbí àwọn tó láwọn ìgbà tó lè kọjú wọn kí ó lè ṣẹlẹ̀ orin sí àwọn ìlú. Àrẹ́sọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ sọ, àrẹ́bì ni ṣàbẹ̀lúnà àìsọ̀láti mádà àlùmọ́rùn-ún ní ìlú Kàdùnà. Àrẹ́bì ni wọ́n kú àìlójúkọ̀ wa láti máa ń lọ sí láti ìgbìmọ̀ ìdájẹ́ wọn. kọ́lọ̀ wọn tó máa ń tààdá kó bá wà fún inú ilé wọn lẹ́bí iná. sábàwọ̀ àdìsí yẹn pẹ̀lú ìrọ̀lú ẹ̀ lórí pé ó fi ẹkú náà níbi pé àtúntò ẹ kí wọn tó ìkàlẹ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn kèbèrè wọn àti tí àwọn òṣèlú ló ráyè lára àwọn ìṣúná tó lọ́jọ́ ìfẹ́ yìí ó fà á fún ọlọ́run yẹn lára láti kò lọ sí ìgbà láti wá sí. orúkọ tí ó kí abá ilé ogun bá wà nínú ìlú sọ̀rọ̀ rẹ́sí ogun ogun rẹ̀ ní pé fàyílẹ̀ fún wa láti gbé ojú láti kò sí kó wọlé rẹ̀ ìyẹn náà ọ̀pọ̀lọpọ̀ lè kọjú wa láti gbé ojú láti kò sí kó wọlé rẹ̀ olùgbọ́yá àti òní lọ́wọ́ ẹ̀tọ́ bá jẹ́ ẹ̀lẹ́kùtò onímọ̀jẹ̀pá ìtọ́jú ọ̀la rẹ̀ fẹ́ máa ń ṣe lọ àbójútó ẹni aláàrẹ lọ àtòrò nítorí pé aláàbò ìgbà bọ́ọ̀mọ̀ tàbí ọ̀rọ̀ ṣẹ̀yà àti páìlì àwọn kàkọ́rọ́ wà nínú òṣèlú ní gbogbo àlámà àwọn ènìyàn méjì síra ní ṣẹ̀yà fún wa nígbà láyé alájà ẹ̀yẹ kan

fẹ́ràn eléyìí náà lọ́wọ́ ọ̀lẹ́ ẹgbẹ̀rún فيقول كل الوجيه نسمة عنه هذه من نسل الصلاة أو نام عنها أن يصلي حين ذكرها فإنه لا تقاوة له إلا ذلك عبد يتوقع منكم كونوا تجيرون عروك تقص قلبه والبدن فأن يصلي حين ذكرها هذه مطلعة إلى الكل فإنه لا تقاوة له إلا ذلك ألو بكم تجيرون فمن بكامة وغيره ojú ọ̀nà láti ìwọ̀n sí oyè so mo máa fẹ́ta lórí tó mo rò pé nǹkan tó bí bèrè yìí ó ní ìwà pàtàkàrà káwọn ní bíi àti ìdájọ́ wa wọ́n máa ti kó wọn lọ́wọ́ wọ́n máa ti bí lọ́wọ́ so nínú ìyẹn ò sínú ọ̀gá tó rí ìtàn bí kò sínú àwọn akẹ́kọ̀ọ́ pé ẹ ẹbí orúkọ àtọ́ lọ́wọ́ ẹbí wà àti àti pé a padà wọn bá wà sí ìpín ìgbàlá kí o sọ̀rọ̀ wà ló pa ọ̀rọ̀ ayé àtúntà lọ ní sókè wà tó ní náà pàṣẹ ìfọ̀ ní ẹni Àwọn ọmọ akíní ó pọ̀ nínú àwọn àpáyìn. ẹ̀rí Àwọn ìwà tó bá mọ̀ ẹ̀mí pé ẹjọ́ tó yẹ kó ìwé máa kẹ́kọ̀ọ́ yàtọ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ bá ti wọ́n lára o àwọn tí wọ́n yà kọ́nà fún ọmọ àti kí wọ́n débi tí wọ́n ní ọ̀dá kí ẹ̀mọ̀ sí lẹ́ pàápàá jù ọ̀dá láti pé ìyàfẹ́ ní ẹ̀mọ̀ sí ẹ̀mọ̀ sí so àwọn ní ẹ̀ tí wọ́n ní bẹ́ẹ̀ bá fẹ́ ni so tí wọ́n sọ pé wọ́n sọ pé wọ́n fẹ́ ni ọ̀ wá fẹ́ ni káwọn ìdílé kúláàsì kó láti wọ́n mọ̀ kọ́ fẹ́ wípé bọ́ bá ti dénú kíláàsì yìí bá ti dé àrà àjẹ́kọ̀ọ́ gbogbo ọgbọ̀n rẹ̀ ti dé ìdí ogun ọgbọ̀n rẹ̀ ti dé ó ti pàṣẹ òfẹ́ ká máa ṣe nǹkan yọ fún ọ̀rẹ́ nínú ẹ̀ wípé tó ń yẹ òfẹ́ lórí tó bá fẹ́ òní omi síwájú tó ń kó lùyọ sí ìhà olóògùn ó tẹ̀. ọ̀rọ̀ kìí ọ̀kì wọ́n ní ọkọ̀ wípé ẹgbẹ́ mi yóò lẹ́sẹ̀ ẹ̀yìn rẹ̀ ló kúkú lẹ́sẹ̀ ẹgbẹ́ mi mọ̀ fẹ́ ẹ ẹ máa ṣe ẹ máa kẹ́yẹ̀ ẹ máa dẹ́rẹ̀ sí mi lọ́rùn ẹ máa dẹ́rẹ̀ sí mi lọ́rùn ẹ̀rọ àìsí ṣẹ́ni pé irú ẹ̀yìn ọ̀yẹ́ gbogbo ọ̀pá ìlú ẹ̀fà ẹ̀ka máa wọ̀ ẹ̀fà ọ̀pá ìlú torí pé ti ìkọ́kùkọ̀ tí ọmọ kọ́ rẹ̀ ní ẹ̀rọ àìsí àbẹ́bí ní kọ́ ètò ọmọ ti fẹ́ ìkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ wájà tọ́mọ̀ ní ìgbésí náà ó ní ilé sábà ọmọ gàlẹ̀ ní ọrọ̀ kájú ọ̀rọ̀ gàlẹ̀ ṣe tó ọ̀rọ̀ fẹ́ كما تبنوا هو من وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان كل علم ọlọ́pàá tó fún àwọn ọ̀sán ọwọ́ láti ká máa ra wọn lọ́wọ́ lórí bírù ni àti tákọ̀wà ó ti wà nínú sọ̀rọ̀ bákan náà káwọn máa ra lọ́wọ́ àyẹ̀sí sí ọ̀dọ̀ ìwà tí ó lè tó ní káwọn ọ̀rẹ́ káwọn ra lọ́wọ́ lórí ẹ̀yẹ̀ ìkùn ẹ̀ṣẹ̀ ni pẹ̀lú àyẹ̀sí àwọn onímọ̀ ọlọ́wọ́ láti láti láti láti fi ìṣe ọlọ́wọ́ àwọn àlẹ́ rírà tó nítorí ẹ̀ gbogbo tó kó tilẹ̀ àwọn kọ́ọ̀lì tó kó tilẹ̀ tí ó kódà ó Nà bẹ́ẹ̀ bá lọ́jọ́ sùn bá mi kàn.

tó ní àtúrò ọdún central africa lọ àtìsáná ìjọ ìgbésẹ̀ ìtàwọn ìgbésẹ̀ náà bá láàrín ọ̀rẹ́ ìdáyà ni ó wà ní wà ní pápẹ́lẹ́ àti ìjọba jẹ́ ẹgbẹ́ ọ̀pẹ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìdílé ìdílé àwọn ọmọ wọn bẹ̀rẹ̀ àyà orí lọ ìgbẹ́ àyà bí ìdílé ọdún الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته وخارجين له بإحسان إلى يوم بعد. Yuri wọ́n bèèrè ló ní ṣe pẹ̀lú oúnjẹ ọdún àwọn ẹ̀sọ́ àwọn oúnjẹ náà yàgò gbogbo ẹgbẹ́ máa ń gbé láwùjọ sí àwọn ẹlẹ́sìn wa wọ́n sọ lọ́wọ́ dáàlì tí ẹrú jẹ́ olóòwò láàrin wọ́n ní apákan ojúlé ẹni oúnjẹ rí ẹ̀rí tẹ́lẹ̀ ẹ̀rọ rí òun náà ni àlẹ́wọ̀n wọ́n láyà ilé ní ẹgbẹ́ ilé ilé àyà ló sọ gbàgbàgbàgbà lórí ìdí oúnjẹ àwọn àyíká ìdí ẹ̀tọ́ wa nìkan kí wá ní ilé oúnjẹ olókùn ní oúnjẹ lẹ́yìn àyà tẹ̀lé ìrẹ́lẹ̀ orí pẹ̀lú ìrẹ́lẹ̀ àti àgbóyàwó àwọn tí àgbọ̀dọ̀ ti sẹ́yìn lọ. ṣe é kọ̀ áàrùn gbólóhùn kọ̀ áàrùn tó wà mẹ́rin ló kó ونقول طعامك الذبيحة المنصر وأنا يكون فقطي ويكون يتمتع طعام الكتاب بعد كيف بعض الطيب لم يكون صلى تفسير عبد الله بن عباس رضي الله عنهما أنه طبعا لم يحدث عليه نور المصريين بطلت وايا سوقوا وأثاروا ما نقرأ الصحابة بلا مثل نقول عن التابعين نقول عن تابع التابعين يثبت الاستدلال الطعام وهم الكلام صلى الله عليه وسلم الزاد إلى أحكام القرآن سماه المرء يكون أربعا بدعنا عظيم تفسير الإمام ابن كثير الإمام ابن كثير فهنا قام أحوال الله يبين آية يتقى من ذلك يا أنت أمر أهل الكتاب صلى الله عليه وسلم àìjẹ́. Ẹ̀yẹ́ lè fi tó pé àwọn àmìlá àmìlàdá àwọn tí wọ́n lè fi wọn kájẹ òun wọn. Nítorí pé Jẹ́rí Kàámù Àlùdílá lẹ́lẹ̀ àìsí wọn ẹ̀wà wọn ní tó fẹ́ bí òkú aráàlẹ̀ náà ní wọn ẹ̀wà wọn. Ẹnu tí ìdájọ́ ń bẹ lórí Wọ́n yọ àìsí nítorí àìyí ìrìnlọ́nà ọ̀pàá àti wẹ́sẹ̀ ìrìnàjò lọ sí ilẹ̀ sáà nílọ́nà àìyíláàdúgbò sí wọ́n kẹ́rẹ́ tí ó gbé láwọn ìyàwó tó ṣe àwọn ìgbà tó àmọ́ láì wọn ẹ̀wà wọn ní ọkọ̀ méjì ìtọ́jọ́ ọ̀rẹ́ yìí kó bá pa ìjọba yóò fi ọ̀rọ̀ ta pa nítorí ọmọ pẹ̀lú ọmọ òní lẹ́nu lẹ́nu lẹ́nu ni lẹ́nu tó bá pa ọmọ lẹ́nu ọ̀nà ní ilé ìwọ̀n wọn lọ sí ọ̀rọ̀ táyà. Báwo ni ìjọba bá lọ? Báwo ni ìjọba bá wà pẹ̀lú ọmọ ọ̀nà ní ilé ìwọ̀n wọn lọ sí ọ̀rọ̀ táyà? Báwo ni ìjọba bá wà pẹ̀lú ọmọ lẹ́nu ọ̀nà ní ilé ìwọ̀n wọn lọ sí ọ̀rọ̀ الإمام ابن الإمام ابن تيمية من رفع أمر الإسلام صراط المستقيم مخالفة أصحاب الجحيم بخاطر لما أعياد المشركين أقوى أمر الكريم وأقوى الذي يجيبهم ومكتب من بعيد هل يقول رسول الله أن أعياد من قلت يوجد من قلت يوجد أو إنجل من أن يبلع العيد واحد àdébísọ̀wọ́ ọ̀la sọ fún àwọn ọmọ tó ti di wọn kọ ilé ilé àdébísọ̀wọ́ sọ́la wọn lè ní ìlú. àwọn tó sọ pé àdébísọ̀wọ́ ṣe kọ́ ní ìdílé ti lè fi sọ̀wọ́ sọ́la àdébísọ̀ ẹ̀rúnmá àdébísọ̀ ọ̀rí ẹ̀yìnà wọ́n máa ra ẹ̀yìnà. Ibi tí ìdájọ́ ìjọba ti fẹ́ fa èyí náà ní kúrò ní ọ̀rọ̀ ìrìnà gbogbo ìjọ ọ̀gá lórí ìdùnnú nínú ẹ̀sìn wọn. Bàbá àgbà ìdùnnú ẹ̀yìn wọn ni àwọn mùsùlùmí. bákan náà ní káàkiri àwọn ọdún láti ṣe yìí nípa ti ní ti pẹ̀lú ẹ̀sìn wọn àbọ̀dọ̀ sáwọ́dà àbọ̀dọ̀ fún àbọ̀dọ̀ wọn bẹ̀rẹ̀ òun náà ní àdínkù ààrẹ àdínkù náà àdínkù náà fún àbùdá àbúrò àwọn ìṣúná náà قل قدم رسول الله صلى الله عليه وسلم المدينه وله يومان يلعبون فيهما قال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في جاهليه قال إن الله قد فأبدلكم منه وخيرا منهما عيد الأضحى وعيد الفطر أو إما تقول يا فتوى يقول رسول الله أنا يقول دمي وتطبع على المدينة وحديثه ويقول دمي أنا تقول لك إذا قال بدون المدينة وضع على المدينة وأنا تقول المدينة أنا في المدينة بáwo la ọjọ́ òun ṣe jẹ́ wọ́n náà àwọn ọmọ tó ọdún rẹ̀ láti gbogbo àgbègbè rẹ̀ àlẹ́ àdébíyẹ àwọn ọjọ́ méjì rẹ̀ náà sọ̀rọ̀ náà ọlọ́wọ́ wá ti rọ́pò àwọn ọjọ́ méjì pẹ̀lú ọjọ́ méjì rẹ̀ ọjọ́ ìgbẹ́jọ́ mu ìdílé àtẹ̀wá rẹ̀ tó bá yẹ kọ́tù sí ààrẹ sí àdébíyẹ ní kọ̀ǹdẹ́nù fún wọn. àdébíyẹ ọkùnrin kan lábàá ọwọ́ ti lọ́nà àjẹ́ àwọn àdébíyẹ ní kúrò àyà ọkùnrin kan tó ti rí fóun fẹ́ lọ ayẹyẹ sí àyẹ̀yẹ́ ní wọn àdébíyẹ àdébíyẹ ti lè fi àkáàlẹ̀ sí ìwọ́n náà ní ọ̀rọ̀ ìjẹ́ òṣàkánà ọ̀gájà ìjẹ́ àgbẹ̀lá ìjẹ́ tó wọ́n ti ìlú nílà àkádà bí i ìlú àìyá níbi ọdún kan àwọn ọdún ọdún wọn ti wà pẹ̀lú nílà àti àwọn ìdábì lọ́mú lè fi ẹ̀ṣẹ̀ lọ́pàá ẹ̀ṣẹ̀ ọ̀gáná báyìí ó ní àti báyá tó bí i ìlú àìyá níbi àti ìkọmọ̀sí àwọn àbáfẹ́ àwọn àti àwùdárí ìlú rẹ̀ ọdún ẹ̀sìn àwọn ìtàrí wa ti kéré jẹ́ wọn lọ́wọ́ sí i bí i àwọn àjẹ́lú màá ń lọ́wọ́ bí i àtúnṣe wọ́n náà wọ́n sọjọ́ ní ẹ̀lẹ́ ìṣẹ́ta àti ìṣọ́lá ìṣọ́lá ní ìṣẹ́mà tó ń pààrọ̀ ẹni ká bẹ́ẹ̀ wá mú pé ìṣẹ́mà tó ń báyìí ní ẹ̀lẹ́ ìṣẹ́ta tó kẹ́lì kódà ẹ̀yí tó ń fi wọn pé bèèrè bá wà ní ìṣẹ́ta wà ní ìṣẹ́ta lórí ẹgbẹ́ tó lọ ẹgbẹ́ tó súnmọ́ ìṣẹ́ta ara pé ó nàbá ti ẹ̀yí tá wọ́n fi àsìkò títà ní ìṣùgbọ́n jáde wọ́n kú wà ó ti àìsí ìdí ìdí ìdí ìdí ìdí ṣe pé jẹ́ máa mọ́ sí àrà ní ìlú tí wọ́n jáde ìlú tí wọ́n ti kò jẹ́ bàrá kó lọ lọ́ta ilé ìlú láti jẹ́ bàrá nípa lẹ́yìn ilẹ̀ ìlú ìjọba nínú ọdún wáyé fún mi kàn jẹ́ ti rẹ̀ tẹ̀lé ìṣẹ̀lú láti rẹ̀ yìí. so ilé ìfẹ́ ti ní january wọ́n fi yẹ bí bá ní oyè ilé wọn àwọn wáyé nípa ní. wọ́n mọ̀ pé àwọn ọdún tó wáyé

ìdájọ́ oúnjẹ ọdún àwọn ilé ìgbà ìlẹ́ ìdájọ́ oúnjẹ náà àwọn ọ̀pá náà ẹgbẹ̀rún mẹ́rin ní àìyẹ̀ àkáyì láti máa ra aṣojú láti tó mẹ́rin wọ́n ń gẹ́gẹ́ sí náà nínú ẹgbẹ̀rún ìgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún wà wọ́n bá lẹ́nu tó gbẹ́ra àpá mi wọ́n bá lẹ́nu tó gbẹ́ra ní àwọn ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún náà ìlera wà tó lè fi sáàlì pé látàrí ìran àti ètò àti àtẹ̀jì jẹ́ ọ̀rọ̀ nípa àti ìlú àti ọ̀rọ̀ ẹ̀sìn ni abẹ́mọ̀ra tàbí tó sàfihàn nínú ẹ̀sìn tàbí tó lè sàfihàn nínú ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú àyẹ̀sìn tó àtẹ̀jì látàrí ìran ìlúmọ̀ àwọn èèyàn ẹgbẹ́ bí àìmọ́ ọ̀rọ̀ bàbá rẹ̀ wà lọ́wọ́ àìsí sọ ìlú ṣàkóso náà وعظ طبيبا ان هذا الدين لا يوضع عن العقول او على اعراض الرجال وانما وضع على الدليل ẹsìn yìí wọ́n ti kalẹ̀ tí ó rí àkáyà nínú náà ní ẹ̀ orílẹ̀ ní ọdún ìtàlẹ̀ lónìí. tí wọ́n bẹ́ẹ̀ máa tàbí pàtẹ́kì tàbí pàtẹ́kì àwọn iṣẹ́ tí ó kálukú wọn wá sí àwọn ọ̀rọ̀ tó kálukú wọn wá sí gbé àwọn ọ̀rọ̀ yẹn gbé súnmọ́ àti táwọn àti súnmọ́. eléyìí tó bá ti lè ṣe méjì àlùkò àyíká àti sóyún àwọn ọmọ sàfíà òun ni òun tàbí ètò ìlú tàbí ìlú bẹ́ẹ̀ láti tù so ìwé tí a fà wà àlùdá ìwọ́n ní iná wọ́n a lábílẹ̀ kò ní ìlà rẹ̀ wọ́n máa ń gbé láwọn ìṣe wọ́n ti ń lẹ́nu wọ́n lọ́wọ́ bá lè tẹ́lá rò pàṣẹ kan àti ṣíṣe wọ́n ti ní ìjọba tí àtẹ̀wọ̀n àwọn sùpàdé àti ìmọ̀ ìlà ìfọ́wé ìmọ̀ ìlà ìfọ́wé wọ́n láti bá ìlà ìfọ́wé nínú pé mú ìyàtà tí ìjọ ìwé ní ìyàtà tí ìjọ náà ti lọ́wọ́ àwọn ìpàdé àti bọ́ọ̀lù òṣèré kò ta ewu ní ọba rí nínú méjèèjì tó jẹ́ ìlara rẹ̀ lórílẹ̀ tó adé ìjọ àtàkì ìjọ nínú wọnú ẹ̀sìn ìtàbàdé ìyẹn àádà padà ọlọ́wọ́ àwọn ìṣùgbọ́n àtàwọn ìwé pàdé ìdájọ́ ìgbàgbé ìṣe kí bàrùdíwò ìlànà wọn ni wọn mọ يقول المؤمنون بالله واليوم الآخر ذلك خيرا وأحسن ذلك خير وأحسن تأويلا àti màmá sara lòdì ìṣẹ́yẹ ìṣọ́kùnrin ìlànà àti àyíkájá àrùn àmùrù ilẹ̀ àmùrù àwọn ìṣọ́kùnrin ìlànà ìwé ولقد رجعوا الى الرسول والى الذين والى الذين اوتوا العلم والى الذين والى اولي الامر فيهم لعلمه الذين يستمعون به لعلمه الذين يستمعون منهم جزاكم الله خيرا Sọ́yà ni àwọn ẹ̀sùn àìsàn A máa náà àwọn ọ̀gá padà sí tí wọ́n jẹ́ àwọn tó ti já láti nínú wọn orílẹ̀-èdè àwọn àdìgbòmọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ náà gẹ́gẹ́ bí àbúrò ní máa ń sọ̀rọ̀ yìí na àyíká mi lè ní ọ̀sán ní ẹ̀sẹ̀ mi ló lè ní àwọn bíbù àwọn tí wọ́n máa ń bá aláàbò kan ìdájọ́ orí náà wọn lára rẹ̀ wọ́n máa máa ìgbẹ̀lẹ́ òun ni tí àwọn àpá ní ìjà ní ìgbẹ̀lẹ́ ìjọba rẹ̀ pa tí wọ́n gbọ́dọ̀ jẹ́ olùsí wọn akẹ́kọ̀ọ́ lórí àwọn onímọ̀ ní ìsìn ọ̀rẹ́ sáyẹn tí ó tẹ̀ láwọn àti ẹ̀fẹ́ àbájì ní mímọ́ ní ìsọ́lá fáàdì ní mọ́rọ̀ lórí ìlú àpáàdì ní ìṣẹ́ ìṣẹ́ ńlá ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àjẹ́ ọba akẹ́kọ̀ọ́ sún náà láwùjọ. àwọn ta àwọn níta aṣọ àwọn gba táwọn ọ̀pá ọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka sọ àfihàn kò sí ẹ̀ àbáṣọ ìrọ̀lẹ́ kò sí pé káwọn ọmọ tó bá ti jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ káwọn ta sọ̀rọ̀ lórí lórí àwọn ọ̀làmọ̀ rẹ̀ táwọn afá àbáyé apá yóò ṣe ìgbàlá sí ìyàwó ayé ẹ̀ ẹ̀fẹ́ bá ti sọ fọ́fọ́ ní káwọn sọ ọdún àti ẹ̀fà wa ti jẹ káwọn sọ àdúrà ẹlẹ́kejì ká ní àgbàdo lórí ìlà ìkọ́ ẹni mọ́ pátápátá fún òun nígbà gbogbo ibi tó lóba ti wá ibẹ̀ ni wọ́n lọ ibẹ̀ ni wọ́n lẹ̀ ibẹ̀ ni wọ́n ti mú ìlú yẹn nítorí pé àwọn ìmọ̀lẹ́ máa lé ìnàdúgbò máa ṣàpè ayé ìdára àmọ́ الإمام مالك رحمه الله عليه الإمام الشافعي الإمام أبو حنيفة الإمام أحمد بن حنبل الكوفي ولا منصور بيقول إيه؟ ولي إنما أنا بشر الإمام الشافعي يقول إنما أنا بشر أخطئ وأصيب بظلم برأيي فكل ما رفض الكتاب والسنة فغدوه وكل ما خالف الكتاب والسنة فسقوط ولي أبى كثير من أنا mo máa ń bá ti ṣe nígbà míì mo sì ẹ máa wòye sáwọn ẹni ìbá sọ̀tọ́ jáwọ́ sí ìlú ọkùnrin mọ̀ máa sọ̀tọ̀ sí dáwọ̀ sí ìlú ọ̀rọ̀ ìlú yìí tí wá ti bá bí àwọn ọba àti súnmọ́ ẹni ìlú ẹgbà ní tó bá yá pa ẹ̀ ti lò Ewa ni kuma ku zaɓi ku sauwa ne kai ina kuntu ma kada ka bi zaɓa sunna ba da mu an akli ko ba. Ba ke ma son ko ya ma kira ko ba sunna da ke da kira kai son ko ba ne. Idan wajen ku ne ko ina kada ka bi zaɓa sunna ẹjẹ́ bá nínú ọ̀rọ̀ ní sọ́wọ́ yàrá tó tẹ̀sí àti ọ̀rọ̀ àti àtẹ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ mí ẹ̀rọ ní sílẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sùmọ́nà àlàmà kọ́kù máa kọ́ lọ́wọ́ ọ̀rọ̀ olùwà àkọ́kọ́ ti rú ní ìgbà jámánà lẹ́yìn tí mo ti kúkẹ́ jẹ́ ẹran padà sílẹ̀ ẹ̀bá ń sáàmì padà sílẹ̀ tó pé ọ̀rọ̀ ní sọ́wọ́ bá nígbà náà lẹ́yìn wọn fà bá yà máa àwọn adájọ́ máa kẹ́kọ̀ọ́ ní sáàmà rò ní pé sáà lẹ́yìn tí ọ̀rọ̀ rẹ̀ ṣe débi òṣùwọ̀n mímọ́ pé bẹ́ẹ̀ tọ́jọ́ máa kẹ́kọ̀ọ́ lẹ́yìn tó pé ó gbé ọ̀rọ̀ yẹ̀wò ètò sílẹ̀ ní sáàmà ìpìlẹ̀ kílẹ̀ ìlú àbá wa kílẹ̀ ìlú àbá wa èwo ló ṣe déédéé àwọn ọ̀wá ìlú ìmọ̀ láti kọ́ ọ́nà ti kiri wọn káàfẹ́ wọn kò sọ wọn èwo ló ṣe lòlù èwo ló ṣe lòlù ìgbà tí ó bá wò ṣe nìyẹn wọn àti ní sàkásù ìpè nípa àpá ọ̀rọ̀ láti sọ àdéhà làwọn máa gbà nípa ètò ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba jẹ́ nípa àwọn àjùkọ́ ìjọba tó dà ìrẹ̀lẹ̀ ìjọba ìjọba náà Wọ́n ní ẹ̀ẹ̀kẹta dọ́kọ́rẹ̀ nínú ìmọ̀ òkèrú tó tàbí ọ̀pẹ́ ẹni lọ́nà ní sọ ọ̀pọ̀ ẹ̀mù òjòrò. Àlẹ́ ìlú kọ́nà lọ́nà kọ́nà ọ̀sọ́rọ̀ ọ̀rọ̀ kọ́nà كل العلم عليه يعني قال الله قال الرسول قال الصحابة يقدر يستدلون ما العلم نذكر بالإسلام شفاعة بين قول النبي ورأي كل قتيل الأمر قد يحفظ الله عليه وسلم وحفظ الله عليه وسلم يتقدم جميعا هو الله على الذي من الصحابة الكريم عن الصحابة الكريم أمر الصحابة الكريم العلم قال الله قال رسوله قال الصحابة ليس بالتمويل يقول أن الله قال يا ذلك يا صحابة ليس بالتمويل ما العلم مسبوق على الخلاف سباحة كل شيء ما يقول على كلام مكتوب على الكيوي بين قول المرسول ورد كل واحد كل فقيه لا يعني كل واحد جاء في فقيه كان كما كما هو مسلم منه قال الله قال الرسول قال الصحابة ìmọ̀ ìṣe tó gbogbo ẹgbẹ́ ẹni tó bá ti mọ̀ án òun lẹ́ni tó ní mọ̀ ẹni tó bá dẹ̀ ti ń sọ òun lẹ́ni tó sòdòdò ẹni tó bá dẹ̀ ti dúró tí òun lẹ́ni tó sòdòdò bó ṣe tó kó ní tàbí lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n jẹ́ onímọ̀ lóde ní àná wọn sì ní nẹ́pà bí ìlọ́wọ́ tàbí ní ìlànà tó bá bí ìmọ̀ láwọ̀ ẹ̀ lára náà kò ìgbàlódé ẹ̀ tí ò bá ní tó bá sí ìmọ̀ níbẹ̀ àṣàlàyé tó lọ́ba àwọn ọjà lùdáyàfà ṣàhádà ọlọ́pẹ́ ni ṣàhádà tó ṣàhádà ìgbìlọ́pẹ́ ni ẹ̀rí ìdíwẹ̀ ní èkéèrò ìwé ẹ̀rí wọn bá fẹ́lú tí wọ́n ti sọ̀rọ̀ àdìmọ́ àwọn àlọ́pàá máa ń lọ ìgbésẹ̀ ìlànà àti ẹ̀rí ìlànà lọ́mọ ẹgbẹ́ tó ń ṣe mà ní pé ẹni gba ọ̀pọ̀lọpọ̀ ìbàwá nínú ọmọ àtọ́pọ̀ gẹ́rẹ́ lórí tíra gẹ́rẹ́. وإنما العالم من اتبع العلم والسنن التي من تلزم كنت السنة ومن يريد وإن كان قليل العلم والكفر كل قضاء العلم وقضاء العلم لله. هل ينبغي الجماعة جدا من يجمع يوم من أولا عزيز nítorí pé dọ́kítọ́rẹ́tì lọ́wọ́ àbẹ̀tẹ̀ ní sọ̀rọ̀ èyí túmọ̀ sí pé sọ̀rọ̀ ló ń bímọ sọ fún ẹni tí ò bá mọ mímọ̀ tí ò máa dákò mímọ̀ ló ń yẹ sọ tí bá yìí á kà àwọn àbá àbá ń fún wa lóṣù jẹ́ pé àbá àgbàlá ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn àtìgbàgbọ́lá yìí àti kéwọn àti ìgbàgbọ́ àwọn àìsàn rẹ̀ tí bá yìí tó àìwú àwọn láti pé láti pé wọn sí bàbá fi sàtẹ̀ká tí ìlọ́nìtò ẹ̀ẹ́dẹ́ká ẹ̀ẹ́dẹ́ká ti kájẹ́ ẹni tí ó lọ láti ẹ̀sìn ẹni tí ó lọ láti sọ́nà ẹ̀rọ láti òkè ìgbóhùn tí wọ́n ti gbé ìjọba mọ̀ ìmọ̀ ìmọ̀ ti àṣìkò náà. Nílẹ̀ àwọn ìgbẹ́ ọkọ̀ ti gbẹ́ orí àjọ, wọ́n tàbí ìṣẹ́ ẹ̀kọ́ obìnrin nínú àwọn ìlú. Dáàbò tó ṣe dọ́tọ̀ oníṣẹ́ abẹ́rẹ́ ọbẹ̀ ti dé ìrìnlẹ̀ fún ọbẹ̀ ti jẹ́ àbẹ̀kú bẹ̀rẹ̀ nínú ọ̀rọ̀ bọ́yá torí káàdìbà àwọn tó ń gbọ́dẹ̀ sí inú àwọ̀ tó kò sí àbẹ̀kú ti jẹ́ àbẹ̀kú bẹ̀rẹ̀ ṣùgbọ́n jẹ́ pé wọ́n mẹ́tẹ́ yà máa ń ṣe láàbù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọba tó nínú àwọ̀ àtọ́ máa ń gbélé kí ni ẹjọ́ mo lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ máa ń ṣe dáadáa tẹ́lẹ̀ tó bá tún àwọ̀ ẹ̀dá tó máa ń lé kí ló máa ń lé kí lè tẹ̀sí náà kí ni àwùjọ wà ní bàtẹ́ ọlọ́run ti ṣe sí yóò dá ọlọ́run tó lù ọ́ ó sì lọ wá ní tó lọ wá náà ní ẹ̀ṣẹ̀ dáadáa aláàbòbá ìlọ́tọ̀ ọkùnrin ìkọ́mọ títí àfẹ́sùnmọ̀ wọ́n máa jẹ́ gbogbo nínú ìlú tí dókítà dókítà obìnrin kọ́mọ títí àfẹ́ àti dókítà ọkùnrin kọ́mọ títí àfẹ́ fúnbìnrin kódà tí dókítà ọkùnrin máa ń tọ́jú aláàbò obìnrin pápá náà wà jẹ́ ìdá nínú ìlú ìṣẹ̀lẹ̀ àtàkùn obìnrin fẹ́ tí wọ́n bá lùjọ síwájú ọ̀sìn nínú àwọn ọ̀bẹ̀rẹ̀ yìí wọ́n wáyé nípa lùjọ síwájú ọ̀sìn pẹ̀lú abẹ́rẹ́ ọlọ́run wa àwọn ìṣàlù ààrẹ sí ẹ̀mí. náà wọ́n máa ní àwùjọ yìí ẹ̀mí fẹ́ bọ́ ìlẹ́nu ẹ̀rọ tó ti dá abẹ́jọ́ wọn lọ. pé báyìí nítorí ni pé ó lè ṣe pé àpàtẹ náà wẹ̀ nítorí ni pé àbọ̀wọ́ ìgbésẹ̀ ti ṣe wọ́n. màdúró ní ẹgbẹ́ tó ṣe ọjà àtakò ní káàkiri ti àbẹ̀kúnrin lọ́kùnrin kọ́kùnrin ti àbẹ̀kúnrin. ṣùgbọ́n ó ti di pé ó ti fẹ́ la tẹ̀lé lọ́wọ́ yìí ومن اضطر غير باب ولا عاد فلا اثم عليه غير باب ولا عاد فلا تلك بجد يذهب فقط هي دليل الضرورات تقدر بقدرها ثم هي الضرورات من المحظورات ولا قواعد منها تكون wọ́n lé kọ́ílà ẹ̀yọ́kà mú kọ́ílà ẹ̀ta máa lòlò lòlò àwọn kọ́wáyé ìdèkùn ní àwọn òkú ó ń bá àwọn jíjẹ́ bí ìdèkùn ìfẹ́ lòfin wọlé pọ̀ Bọ́lá méjì tẹ̀lé ẹ̀dá ẹ̀dá lórí àpọ̀lọ́ ọ̀sọ̀ ìrìn màkìwọ́. Àkọ́ bẹ́ẹ̀ ló pé kí náà tẹ̀lé ọ̀gbọ́n ọ̀gbọ́n rẹ̀ sí ìkàtọ̀ ọ̀sọ̀ ìtọ́ ọmọ olóṣùwọ̀n ọ̀pọ̀ ló máa jọ ọ̀rọ̀ olóṣùwọ̀n ọ̀gbọ́n. Kátó ìlú kọ́ ìyá rẹ̀, tọ́wọ́ tó wà ló kọ́ ìyá rẹ̀ náà, nígbà nígbà àyájọ́ tó láti hà, èdè lọ́wọ́ pàtó ìlẹ̀ kẹ́ náà tó máa kọ̀ ayé tó tóbi tó ti bá ti ní. Tó bá tó wá sí ọdún ìṣẹ̀yìn náà, a kò wá

wàhálà ìwọ́jà mọ́tàdé àmàkà nìyí nígbà tó nígbà tó yẹ pé ìdèdè kùn ló ti ní bùkátà sí ọ̀pẹ́sẹ̀ àwọn ọ̀pẹ́sẹ̀ tó yẹ ti bẹ́yà ní àǹfààní ẹni ní bẹ̀rẹ̀ ẹni tó kó sí ẹ̀rọ láǹfààní àti ìdìbò mi ìdí mọ́ kọ́ rẹ̀ wà ń bẹ̀ lọ́pọ̀ tó kọ̀ sí sọ́nùwà nígbà wọn ká yẹ ló láwọn ìgbẹ́ gbogbo rẹ̀ nínú pàpà aláwùjọ yìí bóyá báyìí máa yẹ láwùjọ mi àti tọ́lọ̀ àti onímọ̀ nípa ìpínlẹ̀ fún àtẹ́jì tó bèèrè tí sàárẹ̀ ha ṣe ń kú bẹ́ẹ̀ lọ́rọ̀ tó ṣe ní àwọn òṣìṣẹ́ ìsìlámù tí ní ìtumọ̀ sí ọlọ́run tó wà náà dáhùn sẹ́rẹ̀ ayé àjọ́nà àwọn ìṣòro dáhùn ayé òjò ó ní ẹlẹ́kùn fún wọn nípa ọ̀hán ìtumọ̀ ìjọba lẹ́gbẹ́ aláwọ̀ ìṣẹ̀lẹ̀ náà ti fẹ́ tó dáhùn wa àìsọ tó tó ìjọ ẹ̀rọ dá ní ayé wa ní ọ̀rẹ́ ìtumọ̀ Ah, Oníṣúnà ló ti tí wọ́n ṣe wà fà lórí ọ̀rọ̀. Ṣé ó dá káàmù màmá wa ní gbàgbà? Àti kí a máa jàwọ́ àṣìṣẹ́ ara wa nítorí àfẹ́ láàrin àwọn káwọn wípé ìyapa ìlú kò ń ṣe ìgbàgbọ́ ìṣẹ̀lẹ̀ láàrin wa ìyapa ti ń ṣẹlẹ̀ láti àtìkọ àwọn sàhábà tó ń yapa ṣùgbọ́n àwọn bá àyàwó ìlà àwọn ẹ̀kọ́ tó ń bẹ fún ìyapa bá ṣe máa ara nígbà tí ara ẹ̀ àti àlọ́pọ̀ àtẹ̀sẹ̀ ẹ̀ bá lù nígbà tí ìfẹ́ bá ti ṣẹlẹ̀ lójú gbogbo àwọn ọmọ iṣẹ́ tí àsìkò rẹ̀ bá ti tó ẹ̀gbọ́dọ̀ máa ti lọ́wọ́ wa pẹ̀lú ìrìn nítorí etí ẹ̀sìn kọ́ wa pé tí ìfẹ́ bá tẹ̀lé ó ti yẹ ká bá lù ú bẹ́ẹ̀ ní ìgbà náà. a ti tó tẹ̀sẹ̀ máa tí àpá bá débi wípé ìyá àti ó ti bọ́ àgẹ́ni kẹ́sì sọ kẹ́kẹ́ sí òdà tọ́ta kó níta àmùnà pẹ̀lú ẹ̀rí kíta ìyá ń báyẹ àní tó mẹ́lẹ́kọ̀ọ̀kọ̀ gbàgbà láti ṣe يقول الإمام ابن رحمه الله تعالى ومن أظهر المنكر أو من أظهر المنكرات وجب الإنكار عليه علانية ẹni tó bá ṣe ẹ̀yìnmú ní àwòrán gbangba ó jọ ọ̀nà ẹ̀yà káàkiri òun káàkiri rẹ̀ nígbà ní nítorí pé àìsíkàkàrù èèyàn tí wọ́n padà gbé àṣìṣe rẹ̀ wọ́n gbé ọkọ̀ ìṣẹ̀lẹ̀ ọmọ ọmọ ọ̀sán àìsàn

على بيت ما تجد عامل الحق إيه؟ عامل الحق وقال فمن كان قبله من الكثير هي ده شرط الرابع هذه الصور من بعيد اعلم حال الخروج عن الطريق على وجهي وانت ولا تجد يوم الطريق وانت من ذلك كله مثل اليوم على مثل ولا تجد هذا في عامل الحق قلت يقول قلت بل بل وصاكي وخلق من كان قبله من المتقين

نتعاون فيما اتفقنا عليه ويعدو بعضنا بعضا فيما اختلفنا فيه àmà ní ìbáṣepọ̀ àmà jọ sí papọ̀ níbi tá a bá ti jọra wa ṣẹ́rí tá a bá ti yapa yẹ àmà ojú kò múra wa àmà múra wa lágbèjáde àmà múra wa yẹ sí ìdáàbò ojú kò múra wa ní ìta bá ti yapa أرسلنا وينصح بعدنا بعضا بما اختلفنا فيه إذا ما شاء عقل المسيح فهذه الدين النصيحة قلنا لمن قال لله ولرسوله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم والله أعلم أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك وأرجع من ننسى وأرجع من السنة جلسة القدر كمان يمكن كان هو بقى الكل يمكن من كمان Ọlọ́pọ̀ sàánú wa, nínú àwọn ìwọ̀n bàjẹ́ tí ìgbẹ̀lẹ́ ọdún wọn ni. Ṣé ní tí ẹ̀má lè ṣe táwà kó ní ìkẹ̀kẹ̀ ló bá ṣe ìtúbá kó ní ìkẹ̀kẹ̀. Káàdẹ̀ ní pé táwà rẹ̀ yẹn ìtúbà rẹ̀ yẹn ìtúbá ló mú akàgá ni. Ṣé wà ní tí mo sọ bí àṣírò ìyàwó àbọ̀ ẹgbẹ́ ó pé gbogbo mọ́jẹ̀ mú níyọ́ ẹ̀kọ́ òjì láwà àkọlù bí nǹkan ẹ̀yìn sọ́rọ̀ rẹ̀ náà yìí àbùtí ńláńlá ní káàkiri bí nǹkan ẹ̀yìn sọ́rọ̀ rẹ̀ káàkiri nǹkan ńlá rẹ̀ ọlọ́run àgbà tó dúró yẹn tó dúró yẹn ọ̀tá ńlá ní nǹkan ṣé bí àwọn mùsùlùmí ọjọ́ kejì àmẹ́lẹ̀ tí àwọn náà ti wá fún òun kúrú kò ní ṣètò kí ló dá àwọn àwòrán kan wọ́n pé ẹni ọ̀sára wa ẹ̀rọ méje lára wọn ọmọ ọmọ ọmọ ọmọ ìjàmbá àdìsí yẹn làwọn àwọn àmì eré ìwé ní oṣù tó ń payẹ àdìsí yẹn làwọn àwọn àmì tó ń yẹ jẹrẹ ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ wọn lọ́wọ́ àwọn oṣù àmì àárẹ̀ káwọn ti tóyí wípé akóde yẹn kan àbákóde àgbẹ̀dẹ̀ yẹn kan sọ nítorí tí wọ́n mẹ́ka wọn náà fi ìsọ̀rọ̀ rẹ̀ wọ́n tó ti sọ̀rọ̀ yẹn lọ́wọ́ wọ́n náà ní wọ́n náà ti láwọn ọ̀gá lóde sún kí òkú ìta ìwé ní fílẹ̀ lóde ti sọ̀rọ̀ ọ̀rẹ́ wọ́n náà ti àtọ́ mú ìyá náà. nígbà tí káwọn sọ pé ìròyìn ìtàtọ́ mú ìyá náà lọ́pàá tó wọ́n náà ti mọ̀ ká tẹ̀kẹ́ tọ́ sọ ẹ̀. nígbà tí sọ níjọ lábẹ́ tó ti wúlò àwọn ẹ̀sẹ̀ yẹn kára wa náà tẹ́ ẹ̀ bá ti lè tẹ́ ẹ̀ bá ti lè tí bá kú omi ìkẹ́ ẹni tó bá ń bá tó bá tí wọ́n kò ní nǹkan bí ẹni tí ò lẹ́sẹ̀ yẹn rárá yìí tí wọ́n ní so ah, tí ẹ bá rẹ̀ ṣe wá ọlọ́pàá àríkẹ́lá wọn fún ẹ̀yìn mọ́ kó o ní tí ò dá tẹ́ni ẹ bá ń sọ tí ò dá ẹja ta ko tí ò dá sí sọ yìí tí a ká ní ilé ìwòsàn ní ìjà tí wọ́n ti wọ́n bá sọ pé ẹgbẹ́ rẹ̀ tó ti kú nígbà tó ti sábà rẹ̀ níbi ìwọ́n sábà rẹ̀ tó ti máa ń tẹ̀lé pẹ̀lú rẹ̀ tó jẹ́ mọ̀ lẹ́gbàá ní tọ́wájọ́ sí pé bóyá ìgbẹ̀rún tàbí tó kèsì tí ọ̀wá tẹ̀lé ní orí wà ní ìwé pẹ̀lẹ̀ sọ́lá ọ̀hún níjọ́ bá tún tẹ̀lé ẹgbẹ́ ní sára rẹ̀ yàtọ̀. ẹgbẹ́ pẹ̀lú ọlọ́wọ́ ọkọ̀ sí máa tà á nì. tààrà sọ wípé ó dá ọ̀rẹ́ ẹ̀kọ́ tẹ̀lé lọ. lẹ́gbàá tó kù ìgbẹ́ ọ̀rẹ́ ẹ̀kọ́ tẹ̀lé àti náà pàtó sọ́lá ti máa lùwà fi gbọ́n bí ọ̀gá tí wá lè tẹ̀lé ọlọ́tí rẹ̀ ẹgbẹ́ tó yóò máa sọ lórúkọ ìlú ìlànà àwọn àkọ́kọ́ lórí ọ̀rẹ́ tí ọ̀ àwọn olùkọ́ tí ó máa ń lé àwọn ẹ̀ka kò lọ́dọ̀ lórí ẹ̀ اتقوا الله في أنفسكم فقد قال الله بعضهم هذا لم يقل إلا اتقوا الله في إخوانكم فقال الله بعضهم هذا لم يقل إلا الله أعلم Nàìjíríà tó bá ń pọ̀. Lẹ́yìn alákọ̀ọ́kọ́, òní àwọn tó bá jẹ́ mọ̀lẹ́bí mi àtẹ́sí tí wọ́n wọ́n bẹ̀rẹ̀ nígbà tó ní ìlú àjẹ́kù ìlú náà wọ́n ẹgbẹ́ tó kú náà lórí láti lẹ̀ kí ìlú. ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ múlẹ̀ ní ká sọ wípé sọ gbólò yìí náà bá sọ wípé ká máa wípé lò ní ẹlẹ́gbẹ̀rẹ̀ pé ká sọ wípé sọ rírà ní ìgbésà ẹni lásìkò lè náà yẹ ìgbà tó kò bá ti kú ìgbà tó ní káfíẹ̀ ní kápá ojú rẹ̀ ní. torí pé ìnà ìnà ló wà ìlà tó lè lọ́dún tàbí láti wù náà yìí. orí bá ti tó bá ti gba ẹ̀ ní sẹ́ni bá ti ń lọ sókè ojúmọ́ tẹ̀lé káfíẹ̀ ní kápá ojú rẹ̀ ní lójú ẹni ẹni a lè lè dá bá ọmọ jẹ́ mẹ̀lẹ́bí òfin ẹ̀kọ́ wá títì ó kẹ́lẹ̀ ọmọ ìgbẹ́ ẹ̀rọ wọ́n lè wọ́n títì ẹni tó kù náà bákan náà káṣí ìbádọ́rọ̀ ká yára láti ṣe ìyẹ̀pàlẹ̀ tó gbé ó ti wáyé ah, tó lọ́pàá tẹ́lẹ̀ sọ̀rọ̀ wá sọ̀rọ̀ àwọn ṣe wáyé tó kò ṣe é láyé ti gbé àti ádẹ́tì máa rẹ̀ sí òkú ọ̀rọ̀ mùsùlùmí ṣe láyé àrẹ́bìnrin tó bá jẹ́ pẹ́ lè rí wáyé tó kàṣẹ́ ìlú tó pàtàkì mú ọ̀rọ̀ òbí orí ẹgbẹ́ lọ sí báyẹ̀ lọ sí báyẹ̀ سواء يجب أن يعدون فشر تبعون له عن قلبي عبدون يجب أن يكون شعر كبير نعم òkútu wá fún báyìí ṣe ìgbà tó kù ní pé àwọn tó tẹ́ àrẹ́lú sí àwọn ọmọ ìlú tẹ̀lé ìbẹ̀ a yọ owó láti palẹ̀ òkú ẹ̀rọ ọ̀lá ọ̀pọ̀lọ̀ torí pé bọ́yá aṣọ kápán aṣọ tí a ti ṣèlú ẹ̀ká àrà ibi táàpì òkú sí ní ilẹ̀ tí a ti bẹ̀rẹ̀ táàpì òkú sí ìmọ̀bẹ́rẹ́ ọ̀fẹ́ wọ́n ṣe lọ́yọ̀ wọ́n ní ọ̀rọ̀ owó lórí àbẹ̀ wọ́n ló múlẹ̀ lórí àbẹ̀ rẹ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìgbò owó lówó ẹ̀ lọ́dọ̀ aláti ṣáṣe ìgbàlẹ̀ ìlọrin bákan bá ẹgbẹ́ ni tí ó rẹ̀ lógbó nínú rẹ̀ lọ́dọ̀ aláti fún ẹni tí ó rẹ̀ òun náà pè ní mọ́mọ́ tí awẹ̀ òkú yìí ríwọ̀n tó tábàlẹ̀ ìfẹ́wẹ̀ àtàrí pé ọkùnrin òun náà máa wẹ ọkùnrin obìnrin náà ti wẹ obìnrin àyàfi wáyé pọ́pọ̀ àtìyàwó tó náà ríwọ̀n ọkọ lè wẹ̀ ìyàwó ìyàwó ìlú ọkọ ìbọn ìbá ń sọ fún àtìyàwó bàbá tó lọ yẹn bàbá òjò ìlú ọmọ ìbìnrin bẹ́ẹ̀ ni obìnrin ó lè wẹ̀ ọ̀fà rẹ̀ ríwọ̀n tó

tó kù wá kú iṣẹ́ tabasolu ẹ̀sẹ̀ ọlọ́jọ́ kẹta ọlọ́jọ́ kẹjọ olóòtú ọjọ́ tí ìgbàgbọ́ láti ẹ̀sìn lẹ́nu àti ẹ̀rọ tó kù ọ̀rẹ́ aláwọ̀ tó sí وشق الجيوب ودعا بدعوى جاهلية هل يكون كاوى يكون مالك ثم ضمر أتوقع وجاهلية فمن أمر إن الفجر يعذب بكاء في عليه وما في أجره صارنا على الرأس كل سجن سورة القيامة نعم àwọn mọ̀lẹ́bí òkú wọ́n láwọn àwọn tó súnmọ́ òkú lọ́jọ́ mọ̀lẹ́bí òkú akókè kan ní ìṣdá ìṣdá ìpínlẹ̀ ìyàbí ọ̀sọ́lẹ̀ kọjọ́ mẹ́ta àwọn tó bá jẹ́ ọ̀lẹ́bí òkú nìkan ni wọ́n nìyẹn ó fi ọ̀sọ́ jẹ́ ìwọ̀n ní sọ̀sọ̀ lọ́jọ́ mẹ́ta tí ó wà ní wẹ̀ wọn ṣùgbọ́n pé àwọn sọ̀sọ̀ ẹ̀wọ̀n tí ti láti gbé ìlànà jẹ́ ìṣẹ̀lẹ̀ tí ó ṣùgbọ́n tẹ́lẹ̀ à ń pèké níta ní àlùwàbímà àlùwàbímà pẹ̀lú àwọn wà láyé mọ̀ta ní ìlú pé àwọn àdúgbà ti lẹ́wọ̀ kan bẹ̀rẹ̀ àwọn tí kò wọlé náà fẹ́ wá yẹ̀ wẹ̀ tó olórin tó gbé mẹ́wàá yẹ̀ ṣùgbọ́n wà bímà ti fẹ́ náà àwọn wà wà níyìnbá òun náà ni oúnjẹ tí a bá ti lọ fún àwọn èèyàn ẹ̀dùn ẹ̀yẹ tó kú ìsìláàmù ní àdìjá kan pàámẹ́ bàyìí náà wò pẹ̀lú àtàwọn márùsìlélù àtàwọn márùsìlélù ẹ̀sì oúnjẹ lọ fún àwọn ìjà jáfà tó pé ó ti dé bá wọn ìgbà tí ó bá rẹ̀ bá wọn ní ìgbà ìjà méjì oúnjẹ tá a bá ti lọ àwọn ẹ̀rọ àwọn ọdún mẹ́ta mú fi ọmọ ìgbà mú fi ọmọ ìgbà méjì àwọn ìgbà àìgbọ̀n ṣe tàbíà kálọ̀mọ̀ tí wọ́n tó wá ní ìyẹn wọ́n á pèsè wípé à ń tòkó àtọ́tẹ̀lẹ̀ níjọ́ tí òkú wá ń wá ń gbé ẹ̀yà àkàrà àjẹ̀fọ́ àwákàrà àjẹ̀fọ́ wọ́n ń dúró fún àwọn jẹ́ǹdẹ̀ ẹ̀rá mi èyí ò sí inú ẹ̀rá bẹ́ẹ̀ wáyé adáwò jẹ́ inú ẹ̀dẹ́lẹ́ ìbàdàn ó ní kún náà Jẹ̀lú náà ti láti àlọ́jọ́ yìí, ó ní àwọn sọ̀hábà, a máa ń ta ìkójọpọ̀ sí ọmọ lóòrùn àti ìmọ̀lẹ́jẹ àkàtìyọ àmìyáha. Nínú àwọn ẹ̀kọ́ àrùn láti sọ bá ọmọ ẹ̀mọ́ fi àjẹ òkú ní sàárì. Ó ní àwọn àkójọ sí ọmọ lóòrùn, kálà ń dáná, kálà ń ní àṣìkú láwùjọ rẹ̀. Ìlú kí ń ṣe? Òṣìṣẹ́ kátà ń pè lọ́jọ́ mẹ́ta lẹ́yìn òkú. Òṣìṣẹ́ kátà ń pè lọ́jọ́ máa ń lọ ọlọ́run bí ẹni sọ̀rọ̀ ọlọ́run àti ìjọba ìjọba ìjọba ìjọba ìlú bẹ́ẹ̀ lọ sí sọ̀rọ̀ ọlọ́run sọ́nà pé tó ń pè rẹ̀ ayélujára ló rẹ̀ tó kú mu wọ́n ti pé oríkú wọ́n ju àtẹ́lẹ̀ sọ̀rọ̀ láàrín àgbọ̀n yíwí àgbọ̀n ìtajé nípa ní sọ̀rọ̀ láàrín sí ìdáwò wọn ọlọ́jọ́ ọjọ́ ọjọ́ àwọn àbá náà ti mọ̀ pé ẹ̀kan yọ̀ ọ̀dà ṣùgbọ́n tó yà lẹ́nu jẹ́ ìdálẹ̀ tí ò ní káwọn àbá àbá mi kò náà ti kó kẹlẹ̀ ẹ àbẹ́ ti jẹ kódà ọjẹ òun gẹ́sù tó jẹ tọ̀tù kódà ọjẹ ọkà lọ́jẹ àtọ̀rẹ̀

láti ní bọ́lá ìtàkì eléyìí ló ti bá tí ó máa jẹ́ dáadáa fún wa tí ó sì jẹ́ ẹ̀sìn tí ó kọ́ ara rẹ̀ lórí wa àwọn akẹ́kọ̀ọ́ tó lọ́wọ́ rẹ̀ sí gbòòrò pé kò ń ṣe sí ìjà síbẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀nà rẹ̀ fún wa káṣe tó ti bá ti tí wọ́n ti sọ̀rọ̀ àwọn ẹ̀ẹ́dẹ̀

àtàwọn ọmọ ọ̀yọ́ tí wà ní àwọn ọmọ ti wọ́n àdìmọ́ tàbí kò wọ́n pé àbá àlágbájá máa ń yẹ sẹ́wọ́n má ṣe wọ́n lẹ́yìn rẹ̀ àbá àlágbájá máa ti kù jí bí wà ní ẹ̀ẹ́dẹ̀ sẹ́wọ́n a máa mú kíkó a máa ti ṣe sí bí wà ní a ń àwọn àpá àti láti sáájú àwọn àpá àti wọ́n ń dáwà ní ìlú òmìnira lé wíwá ìlú wọ́n ń dá ìlú wọ́n ń gbàlejò pé ẹ̀mọ́ ti ọ̀ lẹ́nu pàápàá jùlọ tẹ bá rí pé wọ́n bá lè fi lálóòrùn níbi àṣòwò ẹ̀yà lè láti fi tó gbọ́ yá ìyẹn máa lẹ́nu ní àṣòwò ìyẹn máa lè fa àfikún ìdábáwí àwọn ìlú náà nílànà àlẹ́ ìlọ́lọ́

mo lè ka kúrú bí márùn lórí nísìn tí màá kà sí lọ́rùn pẹ̀lú àwọn kúrú sọ pé ó tó di ó tó di ẹ jẹ ló sa ṣé ẹ ló wúlò àwọn olóògùn ló wò ó fi ọ̀rọ̀ ọ̀rọ̀ ojú pàṣẹ yìí jẹ yàrá pé márùn ọ̀pọ̀ ní pàǹkà pé ààrẹ àti wọ́n lè tẹ́lẹ̀ tó wọ̀ ní tẹ́ta márùn. àwọn bá yóò àwọn tọ́jà tọ́jà ló ní ìfọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ sí ìlú òjé ní máa ń bá ti sọ òun ọ̀gá lọ rí lẹ́nu ọ̀rẹ́ ìlú lẹ́nu ó tí ìmájú ẹ̀ẹ́dẹ́gbọ́n àpẹẹrẹ lórí àjájú àjájú tó wà ní ìlú àrẹ́bìn ní tẹ́kọ̀ọ́rì sọ láti wà ájì kò ní oró lè jẹ́ bí wọn ní sá àwọn ìgbàlódé àti tẹ́kọ̀ọ́rì máa sọ̀rọ̀ àrẹ́bìn ní ìwọ̀n ẹ̀sọ̀ pẹ̀lú pàṣẹ tí a dára kọjá lọ́wọ́ ní àwọn

Òjúbi tí ilé orílẹ̀ ìgbàkọjá lọ́lẹ́ ní àìsànlẹ̀ ìsọ̀fọ́sọ́lá. Tí ìjọba wá ń gba ẹ̀rẹ̀ ní ètò tó wà ní ìjọba ìjọba àfíà. Ìmọ́ tí ìjọba ń gba wájú ìyàn láì ṣe tó tó wà ní ẹ̀tọ́ wájú àwọn ìjọba àjọ ni ẹ̀rọ yóò bàjẹ́. Àìsànlẹ̀ ìsọ̀fọ́sọ́lá ló dá, àìsànlẹ̀ ìsọ̀fọ́sọ́lá fi àwa àtàjáwó àwọn ìsọ̀fọ́sọ́lá ní ìṣẹ́lẹ̀. Gbogbo ìjọba ìjọba àwọn ìsọ̀fọ́sọ́lá

kódà rẹ̀ yẹn lẹ́tọ̀ lórí ìdí títí tí ó ní tí ó ní tí ó bá lè ti bá ń lulẹ̀ rẹ̀ ń sìn yẹn lójì lórí ìta ayé ìgbọ̀kọ̀gbọ̀kọ̀ lọ́dún mẹ́ta nígbà yìí láyà ìlú mùsùlùmí àjẹjọ àjẹjọ àkọ́wọ́ kọ́kọ́kọ́lá nígbà yìí wọ́n tọ́kú mùsùlùmí pọ́njọ́ ọmọ ayé lórí ìtọ́jọ́ mẹ́ta nígbà yìí lórí ìta ayé yìí náà sábà ti á dùn lórí àwọn àdúgbò sàmùmàmù á lè gbé àwọn àǹfààní lórí lókùnrin nígbà àwọn mọ̀sọ́lì tèwò ṣé mọ́sáàtì màájú lòwò ní àlọ́sáàtì ájì ṣé àǹfààní ẹni tí òun ti ájì fún orílẹ̀ ájì ní ọ̀sàǹfààní ní àdúgbò tó ti ájì gẹ́gẹ́ bí ọ̀sàǹfààní ní ọ̀sàǹfààní ní àdúgbò ọ̀sàǹfààní bá lùlọ tó pé áwọ̀ àǹfààní ẹni ti ájì áwọ̀ àǹfààní tó ti ájì fún ájẹ̀wọ̀ àǹfààní tí ó bá lùlọ ní ti àǹfààní àgbàdé táwọn èèyàn máa dábàá owó ìwò ní mọ̀sánàtì làtíwò bí ẹ̀ẹ́ sáàjáde òfúnlẹ̀ lórí lórí ẹ̀ yí ní ẹ̀ẹ́sàájá bí mọ̀sánàtì lè lè rọ́rùn Àjíjú òṣèré يصير مصنع الأخرى لكن مصنع المصنع الراجحة إلى المرجوع المصنع الوهمية عزيز المصنع إلى سواء محققة بما gbogbo àwọn ọ̀sán yẹn lọ́yẹ́ pé ó ní ó ní ó ní ìwòye lọ́yẹ́ láwòye jẹ́bi nínú àwọn àwọn ilé àwọn ojú ọ̀nà tó yà lóòlẹ̀ láwòye ló bá sí pẹ̀lú àdéhùn owó tó ní mọ́síláà mọ́síláà lọ́pọ̀lọpọ̀ àjẹ́bàjẹ́ káwọn bá sí àdé mọ́síláà mẹ́ta bí ẹni lé mẹ́ta yóò ní ìgbìlá bí ẹni pé kò ní òní bí ẹni tọ́rọ̀ tí ọ̀jẹ́ i nígbà yìí tó bẹ ẹni tí ó bá yẹ bí dáadáa tó máa ń tí wọ́n ń pè ní mọ́síláhà tó sì máa ọkọ̀ wá sí tó dé yóò mọ̀ lórí ọ̀sẹ̀ tó ti wá mọ́síláhà tó ń sọ yẹn ó ṣe pẹ̀lú mọ́síláhà mọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ìdájọ́ lọ́wọ́ tó ti mọ́síláhà yẹn ṣé máa ń bá àánbà lọ́kọ̀ ẹni àti máa ń bá àtọ́ pọ̀ òun kan yẹn ló pàtàkì ṣé máa ń bá àtọ́ bá gbogbo òjò sọ̀rọ̀ àti máa ń bá àtọ́ bá èèyàn náà máa wù nígbà yìí ẹ̀tọ́ fìfì máa ń láyé nígbà àwọn ẹ̀ kọ́lá tí kò

wani kuma shi na ƙarar da yawa ina da sai to ne wata abin da ba su da cikin सब मेरे सामने इसके लिए इसके लिए है सब मेरे पास है चीज है ना और ní ọ̀dùnkẹ́rù ní ìgbà ìpọ̀lẹ́lẹ́dà tí bá jà àgbàrá àṣẹ yóò wọ́n wáyé fún ìwáyé wọn láti fi ìtàn ẹ̀dá tí ó lọ sí ní ìlà ìyá ẹ̀dùwà láwọn àwọn àṣẹ ìpọ̀lẹ́lẹ́dà ilé ìjọba Àwọn ọmọ ìgbà àti àwọn ọmọ àwọn ọmọ ní àṣàrí àwọn ọmọ àti ìgbà ìgbà àti àwọn ọmọ àwọn ọmọ ìgbà